Ah, ìgò rèé lójú mọ́mì ẹ ti díjú lẹ́yìn ìgò ẹ̀yin náà lẹ́ ń wọ́ ẹ̀yin ẹ̀ ń ṣí báìbù ah, ṣe mọ̀ pé èèyàn máa díjú lẹ́yìn ìgò ìgò lọ́wọ́ ọ̀la ògò ló wà lọ́wọ́ iwájú táwọn èèyàn ń rí èèyàn sì ti díjú lẹ́yìn ìgò ṣóyè yín ṣá ibo mo ní á ṣí dáàdi ẹ̀ wo bíi. ntẹ were wá ẹ rí and the dead and in view of his appearing and his kingdom I give you this charge. I solemnly urge you in the presence of God and Christ Jesus, who is someday, who is someday judge the living and the dead. appears to set up his kingdom King James wá sọ pé I charge you therefore before God and the Lord Jesus Christ who will judge the living and the dead at his appearing and his kingdom his kingdom message wa sọ pé I can't impress this on you too. Strongly. God is looking over your shoulder. Christ Himself is the judge with the final say on everyone, living and the dead. Praise God. kí la fẹ́ mú jáde ń bẹ̀ yẹn in the presence of God and of Christ Jesus who we judge, tí wọ́n fi kú wọ́n wà ní ibì kan tá a pè ní ipò òkú ipò òkú yẹn náà ní àgọ́ ìrètí àgọ́ ìrètí yẹn ó ṣiṣẹ́ fọ́nà méjì àwọn tí wọ́n wà nípò òkú àtàwọn tí wọ́n wà ní paradíṣe a méjèèjì ni ọjọ́ ń retí ọjọ́ tí pé àdún ọjọ́ tí dàjọ́ adé àwọn tí wọ́n wà ń pọ̀ òkú ń retí ọjọ́ ìdájọ́ àwọn tí wọ́n wà ní paradíṣe wọ́n ń retí ìgbà ṣe rí a mo gbàdúrà àní jẹ̀bi ní tí ó ṣẹlẹ̀ sí èèyàn lẹ́yìn ikú yóò dá lórí ẹ̀kọ́ tó ti kọ́ ńgbà tó wà láyé ah ọ ẹ ẹ jọ ẹ má sùn ibi tí ọlọ́run já wa sí tó gbé wa gbà yìí ó jinlẹ̀ gan bọ́kàn rẹ̀ ọba balẹ̀ lẹ́yìn ikú àbájáde iṣẹ́ tọ́rọ̀ bá ṣe láyé rẹ̀ ńgbà tó ti kú ní ọ̀sọ̀ bọ́yọ̀kàn rẹ̀ ọba balẹ̀ lẹ́yìn ikú bọ́kẹ́yìn ọba sì ní balẹ̀ lẹ́yìn tó bá kú tán àbájáde iṣẹ́ tọ́rọ̀ bá ṣe láyé ẹ̀ ngbà tó wà láàyè òun náà ni ntọ́fàánù tẹ́sẹ̀ yẹn Timothy kejì orí kẹrin ẹsẹ̀ kìíní fi sọ pé ẹ̀ẹ́ níwájú ọlọ́run àtiwájú Kristi Jésù tó máa ṣèdájọ́ alààyè àti kíni àtòkú ẹ wo bí ewu kan wà ewu kan náà ní òwò òkú tó kú tí ọ̀gbọ́ràn tó kú nú àìgbọ́ràn. No ewu yẹn náà ni ó sì wọ ẹni wà láàyè tó wà ní inú àìgbọràn ewu kan náà ni ewu tó máa wá wo òkú tó kù sí ìlúyà ẹ ké dáadáa ṣé gbogbo bá a ṣe lè ké náà nu a pọ̀ ń bí jù bá ń lọ ẹ ké dáadáa amen bá a ṣe máa ṣe rèé ẹran tá a fẹ́ lọ mú lọ pa ṣe mọ̀ páàrin ẹran lọ wà ah mo rántí Bàrígà nílàjẹ street ibẹ̀ láti lọ́mọ pẹran a wà fọkọ̀ kó wá sí my twelve London bridge lódò ẹran ti my twelve láàrin ẹran la ti fẹ́ lọ mú ẹran o ẹran tá a fẹ́ mú gangan ni tágẹ́ẹ̀tì wa so òun la sọ okùn sí kó lè kọ́ ní ẹsẹ̀ bá a bá ti kọ́ lẹ́sẹ̀ ń sáré lọ tẹ́lẹ̀ ni o ẹ kọ́ dẹ okùn yẹn torí kọ́ má bàa wọ yín ṣubú bẹ́ẹ̀ ṣe dẹ okùn yẹn bóun ṣe fẹ́ gbé ẹsẹ̀ ẹ mọ̀ pé ẹ ti pa bó ẹ ti pa Eh, bójú ẹ̀ àbí kójó là mọ́ pé ẹ́ ẹ ti bó ṣe fẹsẹ̀ kọ yẹn ẹ dẹ okùn yẹn ẹ jọ ṣe bí ẹ ń sáré wájú ẹ kàn fọkùn yẹn ó ti kó sínú ntí ẹ̀mí mímọ́ láyé Pọ́ọ̀lù tó ṣe fún Timothy nìyẹn ó ti sọ okùn lẹ̀ ó ti jẹ́ okó sí okùn yẹn ti kọ́ lẹ́sẹ̀ tán ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó kù okùn wo ni ó ní mọ̀ dájú o pé iwájú ọlọ́mọ tí ń bọ̀ sọ̀rọ̀ ohun tó pọ̀ ni o. bẹ́ẹ̀ ló ronú pìwàdà lẹ́sẹ̀kẹsẹ̀ ò jẹ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ṣàtúnṣe ta ni. Zacchaeus mẹ́tẹ̀ẹ̀ta pé lẹ́sẹ̀kẹsẹ̀ Luke chapter nineteen ló wà lóko orí kọkàndínlógún níbi tó ti jésù tiẹ̀ wàásù àpìáránsì jésù ń bẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ló ronú pìwàdà èmi ẹlẹ́ṣẹ̀ jésù wọlé mi èmi ẹni mímọ́ jùlọ tá a ti ń gbọ́ kìkì ẹ̀ ó dọ́dọ̀ mi jésù ò bá sọ anything but ó rí gẹ́gẹ́ bí oore pé ẹni mímọ́ wọlé mi aláìmọ́ wá praise God oh praise God Jésù ò fẹnu wàásù kò dẹ̀ rí Jésù rí ó kà ń gbúrò Jésù ni oore Ọlọ́run ni Sákéù wò pé èmi elese. lọ́lọ́run ṣe oore bàǹtàbàǹtà tí mi ò gbàdúrà fún ló ṣe é fún èmi ẹlẹ́ṣẹ̀ ọlọ́run ṣe tó tó báyìí fún pé èmi tí wọ́n sọ pé ìyàwó mi pé fífitì ni ìbímọ rẹ̀ ah, ẹ jọ mo gbàdúrà etí ọkàn rẹ ò ní di. láì jẹ́ pé anybody bá fi ẹnu wàásù Jésù fún ọ oore tí Jésù ti ṣe ayé rẹ ó ti tó kó repent. Zacchaeus was converted without anyone preaching to him. Ó di àtúnbí he got born again without preaching the only preaching tí Sáréù gbọ́ òun ni oore Ọlọ́run àbí do we have any Bible person, any Bible passage tó confam ẹ̀ pé Sáréù gbọ́ ìwàásù Jésù ọya do we have any and even even if it is àrígbà ọya ta ni nínú wa tá a jọ ń kẹ́kọ̀ọ́ yìí tó o lè ka iye oore tó o ti rí gbà lọ́wọ́ ọlọ́run láì fàdúrà béèrè ọ̀yẹ̀ká ọ̀yẹ̀ká when God is favouring you gbàtọ́ ọlọ́run ń favour ẹ láì jẹ́ pé o béèrè fún ojú rere rẹ̀ ìwàásù lọ́lọ́run fore rẹ̀ ṣe fún ọ but àpò tó ń gba ọ̀rọ̀ dúró ó ti bẹ́ nínú ayé rẹ̀ òye yẹn ti ṣòfò gbà padà lónìí. n tó ṣẹlẹ̀ sí sákéù nìyẹn gbogbo àwọn ẹ bá mi sọ fún gbogbo ẹni tó jẹ́ pé kódà tún bí ọ wà sórí ọ wà sọ́rùn ó tún bóra ọ wá wà bí gbogbo ẹ wá funfun pẹ́ẹ́n ó tún mú eyín ó tún yọ kú ó tún kéyìn tọ̀hún sí i ṣe ń gbọ́ bí ṣe ń mutí líle ní ń bí ló tún wá lọ wájú pásítọ̀ àbọ̀gbọ́ pé kan wà ni wọ́n wá gbàdúrà bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ ó ra gbà ní gbogbo wọn ṣe amen lọ́jẹ́ pòun ló kọ́kọ́ ra àánú gbà ló tún wá ń sọ fẹ́ni títí ń gbàdúrà ti pẹ́ pé àwa tá àti ẹ̀ gbàdúrà tó yín gan àwa mọ̀ pọ́ mi èṣù la wá o àmọ́ pásítọ̀ sọ pé a máa ra àánú gbà àwa ti ra àánú tiwa o àánú tí ń tẹ rí gbàdá ẹ sọ fún un pé wàásù jésù fi oore ṣe fún o bí ọba ṣe nǹkan sí ẹkún dúró de lópin àjò rẹ̀. That was what happened to Zacchaeus. Amen. Because God is ever faithful. Ó sọ ní First John ó ní ẹni tí bá ń dẹ́ṣẹ̀ tẹ̀sù ni o torí ládèdè kọ́ ṣe lèṣu ti ń ṣe kínni ló ti ń dẹ́ṣẹ̀ ọwọ́ sọ̀rọ̀ kan torí ìdí èyí lọmọ ọlọ́run ṣe fara ló ṣe àbíà lè sáàkè o kó lè ṣe kínni kó lè pàṣẹ sùnrùn even nígbà tí ẹlẹ́ṣẹ̀ ò gbàdúrà pé olúwa pa iṣẹ́ ìṣùrùn when God appear in your vicinity when God. Yes, <laughs> How much make I write? Praise the Lord. Ṣé kíláàsì yìí ń dùn? Kí wá sí kọ́ wá rí mi lọ́la Bọ́láńlé kọ́ wá ní. Daddy, how much make I write? màá dẹ́ ló màá ní write the amount you bought it amen ronúpìwàdà nílò ìjẹ́wọ́ bẹ́ẹ̀ bá fẹ́ dómìnira lọ́wọ́ ẹ̀ṣẹ̀ so lónìí a máa wo nǹkan kan tá a pè ní restitution and separation àtúnṣe àti ìpínyà amen tẹ́kọ̀ọ́ bá dórí ẹ̀kọ́ àtúnṣe máa summarize ẹ fọkànbalẹ̀ before two a máa parí amen tẹ́kọ̀ọ́ bá ti dórí àtúnṣe orí bíbélì kan wà tó gbajúmọ̀ gan tá a lò ẹ bèrè bíbélì wo ta ló à ń ti kẹ́kọ̀ọ́ àtúnṣe rí ẹ yes ma yọ̀yọ̀yọ̀yọ̀ ẹ ṣe pàpàpà bẹ́ẹ̀ bá fẹ́ sọ fún wa ẹ bible passage lẹ́ẹ̀ bá jókòó padà wọ́n jókòó padà ibo lápá àbí ńkọ́ ẹ̀kọ́ àtúnṣe ńgbà tó ti ṣàtúnṣe lọ́dọ̀ mi heritage ẹ̀kọ́ àtúnṣe orí bíbélì kan wà tó gbajúmọ̀ fún èwo ni ńgbà tó ti ṣàtúnṣe lọ́dọ̀ mi gbòyìn ọlọ́run rí yín o tó mi ṣe ṣe ń lọ ẹ kò lọ app ńkọ́ ẹ́ eh? praise God praise the master Jesus ẹnìkan rí gbàlà bó ṣe rí gbàlà bẹ́ẹ̀ ló ronú pìwàdà lẹ́sẹ̀kẹsẹ̀ ò jẹ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ṣàtúnṣe ta ni mẹ́tẹ̀ẹ̀ta pé lẹ́sẹ̀kẹsẹ̀ Luke chapter nineteen ló wà Luke orí kọkàndínlógún níbi tó ti Jésù tiẹ̀ wàásù àpíáránsì Jésù ń bẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ló ronú pìwàdà èmi ẹlẹ́ṣẹ̀ Jésù wọlé mi èmi. E ẹni mímọ́ jùlọ tá a ti ń gbọ́ kìkì ẹ̀ ó dọ́dọ̀ mi jésù ò bá sọ anything but ó rí gẹ́gẹ́ bí oore pé ẹni mímọ́ wọlé mi aláìmọ́ wá praise God oh praise God jésù ò fẹnu wàásù kò dẹ̀ rí jésù rí ó kàn ń gbúrò jésù ni oore ọlọ́run ni sákéwù wò pé èmi ẹlẹ́ṣẹ̀ lọ́lọ́run ṣe oore bàǹtàbàǹtà tí mi ò gbàdúrà fún ló ṣe é fún èmi ẹlẹ́ṣẹ̀ ọlọ́run ṣe tó tó báyìí fún pé èmi tí wọ́n sọ pé ìyàwó mi pé fifty ni ìbímọ rẹ̀ ah, ẹ jọ mo gbàdúrà etí ọkàn rẹ ò ní di. láì jẹ́ pé anybody bá fi ẹnu wàásù Jésù fún ọ oore tí Jésù ti ṣe ayé rẹ ó ti tó kó repent. Zacchaeus was converted. without anyone preaching to him. Ó di àtúnbí. He got born again without preaching. The only preaching tí Sáréù gbọ́ òun ni orí Ọlọ́run. Àbí do we have any Bible person any bible passage tó kọ̀nfàmù ẹ̀ pé sákéwù gbọ́ ìwàásù jésù Oya, do we have any and even even if it is a single verse a single line or a single statement you can bring it out for me It all happened through what? Jesus' appearance in Zacchaeus' house. When Peter in the book of Acts of Apostle chapter ten, when he got to Cornelius' house he preached pétérù wàásù nílé kọ̀nẹ́líù kí kọ̀nẹ́líù tó gbàgbọ́ but nílé sákéù jésù ò wàásù jésù kàn wọ ilé sákéù ah, gbogbo ẹ wo gbogbo ẹni tí ọlọ́run ṣoore fún tọ́lọ́run rọ òjò sí ilẹ̀ rẹ̀ tí ọlọ́run mòrùn ràn sí ilẹ̀ rẹ̀ gbogbo ẹni tó ń jàǹfààní atẹ́gùn tọ́lọ́run dá tó ń mi sínú mi síta mo gbàdúrà lórúkọ Jésù àní jẹ̀bi rẹ̀. Sákéù rí gbàlagbà àìgbọ́ ìwàásù ó kàn wò pé èmi ẹlẹ́ṣẹ̀ tó burú jù ni Jésù wé rẹ̀ wá. èmi kówó lé okòwò my dear brother mo dẹ̀ fi ṣòwò mo dẹ̀ jèrè mo jèrè bí ẹni tí ọ bí ìgbà tó jẹ́ pọ́ ọmọ ọlọ́run ni mí èmi jèrè èmi tí a sọ pé ìyàwó mi máa kú toyúntoyún ìyàwó mi bímọ tí mo ti rò pé màá gbé lọ stage doctor ti búkù mi for operation pé fifty fifty èmi nìyàwó mi bímọ ah ọlọ́run mi ò ní sin ẹlòmíì lẹ́yìn ẹ̀ nítorí ṣẹlẹ̀ sí sákéwù nìyẹn jésù pírìtì fún ẹ wá jẹ́ àwòye èèyàn tí wọ́n ń jẹ àǹfààní jésù nìkan síbẹ̀ tí wọ́n ń tinú ẹ̀ṣẹ̀ dé inú ẹ̀ṣẹ̀ níwájú ọlọ́run ẹni tí yóò ṣe ìdájọ́ alààyè àti òkú òkun ti mú wọn ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ yín ǹjẹ́ ó ṣe é kà mọ́ àwọn tí wọ́n ti kú tí wọ́n sì jẹ àǹfààní orí ọlọ́run láti bẹ̀rẹ̀ ayé wọn dópin tí wọ́n sì gba jésù títí tí wọ́n fi kú ṣẹlẹ̀ká níwájú ọlọ́run ẹni tí ó ṣe ìdájọ́ alààyè àti òkú okùn tó dè wọ́n nìyẹn okùn tó so wọ́n ò nìyẹn nílé sákèw ọjọ́ tí pé jésù kan wọ bẹ́ẹ̀ ọ̀ya ọ̀ya ẹ̀wọ̀ bíi ǹjẹ́ ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan lè ka sórí ẹ̀já gbàgbé nísìn ẹ̀já gbàgbé nípa ẹgbọ́ kan àwọn tá a fàdúrà béèrè tá a rí gbà ọ̀ya ta ni nínú wa tá a jọ ń kẹ́kọ̀ọ́ yìí tó o lè ka iye oore tó o ti rí gbà lọ́wọ́ ọlọ́run láì fàdúrà béèrè ọ̀yẹ̀ká ọ̀yẹ̀ká when God is favouring you gbàtọ́ ọlọ́run ń fẹ́ fún ẹ láì jẹ́ pé o béèrè fún ojú rere rẹ̀ ìwàásù lọ́lọ́run fòrè rẹ̀ ṣe fún ọ but àpò tó ń gba ọ̀rọ̀ dúró ó ti bẹ́ nínú ayé rẹ̀ òye èèyàn ti ṣòfò gbà padà lónìí. n tó ṣẹlẹ̀ sí sákéwù nìyẹn gbogbo àwọn ẹ bá mi sọ fún gbogbo ẹni tó jẹ́ pé kódà tún bí ọ wà sórí ọ wà sọ́rùn ó tún bóra ọ wá wà bí gbogbo ẹ̀ wá funfun pẹ́ẹ́n ó tún mú eyín ó tún yọ kú ó tún kéyìn tọ̀hún sí i ṣe ń gbọ́ bí ṣe ń mutí líle ní ń fa tìbí ló tún wá lọ wájú pásítọ̀ àbọ̀gbọ́ pé kan wà ní wá gbàdúrà bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ́ ó ra gbà ní gbogbo wọn ṣe amen lọ́jẹ́ pòun ló kọ́kọ́ ra àánú gbà ló tún wá ń sọ fẹ́ni títí ń gbàdúrà ti pẹ́ pé àwa tá àti ẹ̀ gbàdúrà tó yín gan àwa mọ̀ pọ́ mọ èṣù la wa o àmọ́ pásítọ̀ sọ pé a máa ráàánú gbà àwa ti ráàánú tiwa o àánú tí ń tẹ rí gbàdà ẹ sọ fún un pé wàásù Jésù fi oore ṣe fún o bí ọba ṣe nǹkan sí ẹkún dúró de lópin àjò rẹ̀. That was what happened to Zacchaeus. Amen. Because God is ever faithful. Ó sọ ní First John ó ní ẹni tí bá ń dẹ́ṣẹ̀ tẹ̀sù ni o torí ládẹ́dẹ́ kọ́ ṣe lèṣu ti ń ṣe kínni ló ti ń dẹ́ṣẹ̀ ó wá sọ̀rọ̀ kan pé torí ìdí èyí lọmọ ọlọ́run ṣe fara ló ṣe àbíà lè sáàkè o kó lè ṣe kínní kó lè pàṣẹ sùnrùn even nígbà tí ẹlẹ́ṣẹ̀ ò gbàdúrà pé olúwa pa iṣẹ́ ìṣùrùn when God appear in your vicinity when God appears in your area when somebody brought to you an invitation to the presence of God nígbà tẹ́nìkan mú ìwé wá fún ọ pé a pè yín sí sọjí ní ṣọ́ọ̀ṣì wa o ìfarahàn Ọlọ́run the manifestation of Jesus ntó yẹ kó ṣe ni kó pàṣẹ ìṣòro láyé ẹ gbogbo orí Ọlọ́run tó ń rí gbà ó ní à ìjó ni dáàdì yẹn ní kájọ ń jọ yẹn lórí rédíò bá a ṣe jó báyìí láìsàn mi pòórá a dúpẹ́ o ẹlẹ́ṣẹ̀ làwa àmọ́ àìsàn ti lọ àmọ̀bọ̀ yọ bọ́ọ̀bá ṣe ń ti sáké ò ṣe ọ wà níwájú olúwa tí ó ṣèdájọ́ àlàyé àti òkú ẹ̀bí ń dúró dè ọ́ tí orí ọlọ́run tó gbà tí ọba yọrí sí ìgbàlà wa ìrònúpìwàdà ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àti àtúnṣe mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló pé sáyé sákéù inú ayé wèrè ara gádàrà láti rí ìkẹrin what a mystery in the book of Mark chapter five láti verse one look at this what a mystery òun kọ́ ló pray pé Jésù wàá wò mí sàn àbí wèrè ara gádàrà ló pray ni appearance Jésù the presence of Jesus ló ṣe ìtí presence of Jesus tó ṣe nílé Sákéù ló ṣe nínú ayé wèrè ara gádàrà àrùn rẹ̀ tó sàn òun nìkan làwa ń focus no no there are much more mysteries there àwọn ìjìnlẹ̀ tó pọ̀ ló sì wà ń bẹ́ẹ̀. kò pray nítorí ìdí èyí ni ọmọ ọlọ́run ṣe farahàn kó lè ṣe kínni kó lè pa iṣẹ́ ìṣòro kó lè pa iṣẹ́ ìṣòro ẹ máa gbọ́ nǹkan o ní Mark chapter five gbà tí jẹ́ torí aago ni mo ṣe ẹ lè lọ kà ẹ study Luke nineteen and Mark five repentance confession restitution and separation ó ṣẹlẹ̀ níbi praise the lord praise the lord praise the master jesus ẹni tí àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yóò bá pé sáyé ẹ̀ tí ò mú lọ́kùnkúndùn bọ́ bá ṣèrè bọmi ọlọ́wẹ̀ ni. ọlọ́wẹ̀ ni nǹkan tó fà á nìyẹn tí ìrìbọmi fi di àṣetúnṣe fọ́pọ̀lọpọ̀ èèyàn torí wọn kẹ́kọ̀ọ́ wọn yìí ṣé pásítọ̀ ṣé prọfẹ̀tì tó jẹ́ pé kó ríran ogun kó ríran ṣòro kó gbowó kó ṣiṣẹ́ wòlíì ṣé ó lẹ́ni kọ́kọ́ wọn rú ẹ̀kọ́ ilé yìí ẹni tí ọ̀lẹ́kọ̀ọ́ ò lè kọ́ ni torí ń tá a bá ní là á fún ni ń tá a bá ní à lè fún yàn láéláé. Lai lai má bọ̀ máa gbàdúrà fún ẹ ariwo ń tẹ́ mọ́ gbọ́ nìyẹn wọ́n ní nǹkan kan tí wọ́n lè kọ́ wa láti fọ̀nà iye hàn wá ẹni tí ó bá sì láwọn ẹ̀kọ́ yìí ìrònúpìwàdà ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àtúnṣe àti ìpínyà tí ó bá ní bó bá gbàgbọ́ lónìí bó dọ̀la ìgbàgbọ́ rẹ̀ ó tiẹ̀ lè dalẹ̀ báwo ni gbogbo ẹ ṣe pé sáyé wèrè ara gádàrà jésù yọ lọ́ọ̀kan wèrè yìí ọ̀dà jésù mọ̀ àwọn ẹ̀mí búburú inú ẹ̀ ni wọ́n mọ̀ pé ọ̀ràn ṣe kíni ọ̀ràn dé bó o ṣe wá sí pàdé táwọn ẹ̀mí ti ń da ayé rẹ láàmú bó o ṣe lọ pàdé táwọn ẹ̀mí ti ń da ayé ẹ láàmú tí wọ́n fi ayé rẹ sílẹ̀ kíni reason wọ́n recognize the presence Jésù. fúnra ẹ̀mí òkùnkùn ló ṣèdájọ́ náà ṣèdájọ́ ara wọn àwọn fúnra wọn ní announce gba Jésù ní kí ló kọ rẹ wọ́n ní legioni gbogbo mọ́mẹ́ǹtì yẹn ẹnì yìí gangan tá à ń pè ń wéré ara gádára yìí kò mọ nǹkan kan tiẹ̀ wọ́n kàn páyé tiẹ̀ tì ó wá di ọ̀rọ̀ láàrin Jésù àtàwọn ẹ̀mí tán bayé ẹ̀ jẹ́ gbogbo ẹ̀mí tó ba ẹ jẹ́ tó ba mi jẹ́ tó ń wa jẹ́ tó ń àwọn ọmọ àtaya jẹ́ tó ń ọkọ jẹ́ lónìí Jésù mú wọn. conversation yìí bẹ̀rẹ̀ láàrin Jésù àtàwọn ẹ̀mí òkùnkùn lélẹ́yìí tó jẹ́ pé ó unknown to that particular man ayé tí àwọn ẹ̀mí yẹn ti tẹ̀ mọ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́mi òkùnkùn ti tẹ ayé yín mọ́lẹ̀ lórúkọ Jésù lónìí Olúwa gba ayé yín lọ́wọ́ wọn. But will you will you allow Jesus to visit your life? Will you allow Jesus to come to your house? Amen. Have you not been rejecting him? Ṣó máa dá padà ṣó máa kọ̀ ọ́? gbà jésù parí iṣẹ́ tán láyé wèrè yìí kò sẹ́ni ọkọ wèrè yìí kẹ́ lè mọ̀ pé ó ti gba jésù kò sẹ́ni ọkọ kó tó sọ pé òun ṣetán láti máa tẹ̀lé jésù jésù wá bring all about separation praise the lord are you around are you around jésù wa sọ pé mọ́ gbèbí mọ́ olóò fẹ́ tẹ̀lé mi ilé rẹ ló ti bẹ̀rẹ̀ padà lọ ilé rẹ kúò ní bojì máa lọ ilé rẹ kúò ń bojì lọ ròyìn tólúwa ṣe fún ọ fáwọn ará ilé rẹ ibẹ̀ yẹn ni separation ti wá láàrin ọkùnrin yẹn àti bojì tó ń gbé restitution ọ̀dọ̀ sákéwù láti rí i kí ni restitution yẹn gbà tó dìde ó ní abọ́hún ìní mi mo fi fáwọn tààlà lọ bí mo bá ti fẹ̀sùn èké gba nǹkan kan lọ́wọ́ ẹnikẹ́ni mo san án padà nílọ́pọ̀ mélòó mo san padà restitution nìyẹn olóòdà tún bí ẹrù ẹlẹ́rù sì tún wà ní ọwọ́ rẹ̀. ìdàgbàsókè nínú ẹ̀mí ò lè ṣeé ṣe tó rẹ́rù ẹ̀ lẹ́rù ọmọ ìjà ò bọ́ kó o tó ṣèrì bọmi ro ìdíyelé rẹ̀ ẹ̀já wa parí ẹ̀ sórí separation yẹn kí ló dé tí Jésù sọ pé kọkùnrin yẹn ọmọ gbé bẹ́ẹ̀ kọ́ wà ń bojì tó wà kọ́ sá sanwó àbí ẹ̀ dáhùn kò sanwó lé ò sanwó lé láàrin àwọn ọ̀mùtítọ́ wa àmọ́ bojì ni separation gbọ́dọ̀ wà torí náà ẹ jáde kúrò láàrin wọn separation restitution and separation ó gbọ́dọ̀ follow repentance and confession restitution and separation ẹ àtúnṣe àti ìpínyà olóòdà tún bí o fẹ́ lọ ṣèrè bọmi pọ̀rọ̀ lọ́n ti yí ọ but ah, àwọn ọ̀rẹ́ rẹ̀ yìí ń kọ́ ọ̀gá mi fífọ́ ẹ jókòó dáadáa àwọn ọ̀rẹ́ rẹ̀ yìí ń kọ́ àwọn òkú tẹ̀jọ́ ń gbé bojì tẹ̀jọ́ wà ń bí apalọ̀ tẹ̀jọ́ ń gégò àwọn ọ̀rẹ́ rẹ̀ yìí ń kọ́ àwọn òkú níbojì tẹ́ ẹ jọ ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn kẹ́ ẹ tó lè ṣèrìbọmi ẹ̀káǹtì cost yẹ repentance and confession restitution and the what separation there must be separation between you and your old friends ìpínyà gbọ́dọ̀ wà láàrin ìwọ àtàwọn ọ̀rẹ́ àtijọ́ bọ́ ọ bá ṣe bẹ́ẹ̀ òkú ni wọ́n wọ́n padà sọ ìgbàgbọ́ rẹ dòkú kó tó lọ ṣèrè bọmi rò rò rò ọ̀nkú ẹ̀ ń lu gángan àbí ọyẹ ẹgbẹ́ ẹ lù mo fẹ́ sọ nǹkan ni ẹ mọ́pa rẹ̀ sí o ẹ mọ́pa wá ọ̀yẹ̀ fọwọ́ lò ẹ máa gbọ́ ó ní tí mo fẹ́ sọ ẹ jẹ́ kémi ọkọrin kẹ́yìn ọ̀wá lùlù a ah, mo láyọ̀ inú mi dùn ayọ̀ mi kún fọ́fọ́ o a mo láyọ̀ inú mi dùn ayọ̀ mi kún dénú a mo la inú mi dùn ayọ̀ mi kún fọ́fọ́ o a mo láyọ̀ inú mi dùn ayọ̀ mi kún dénú èmi rire inú mi dùn èmi rire inú mi dùn nígbà kan rí èso ń yọ̀ láàyè mi o ṣùgbọ́n lọ́jọ́ kan lèmi rí mọ́lẹ̀ o lọ́jọ́ kan lèmi rí mọ́lẹ̀ o ọ̀run ṣí sílẹ̀ inú mi dùn ayọ̀ mi kún dénú o. Ah mo láyọ̀ inú mi dùn ayọ̀ mi kún fọ́fọ́ tọ̀ ṣe mọ̀ pé bí ọba dùn dáadáa olómi ilé ọmọ ṣe kántóńká tòtòkáká tòkákáká gate, gate to gate, gate, gate to gate, gate, gate to gate, gate, gate, gate, gate, gate to gate, gate, gate to gate, gate, gate to gate, gate, gate, gate to gate, gate, gate, tọ́ ṣe mọ̀ pé bẹ́yìn tẹ́ fúrọ́ǹtì ọba tún nísinmi bákìn gbọ́dọ̀ wà tí ó máa play rhythm lọ àbí lẹ́yìn ọmọ sá ọyà ẹ lù ká gbọ́ ẹ̀yin lẹ́yìn lead this in back. ding bing bang bang bang bang bang bang bang đi bác xin chân đi đi bác bằng bác đi bác xin chân bác bằng bác ai sau đó con bác bác đi bác đang với giết nóng áo xì mi xì àṣeyànṣe tó ń ṣe gbẹ̀ngbà gbẹ̀ngbà ẹ̀tún sọ̀rọ̀ mi gbẹ̀ngbà gbẹ̀ngbà gbẹ̀ngbà gbẹ̀ngbà gbẹ̀ngbà ẹ̀ sọ̀rọ̀ mi gbẹ̀ngbà gbẹ̀ngbà gbẹ̀ngbà ọ̀yẹ́ ìjókòó ẹ máa gbọ́ nǹkan ẹ máa gbọ́ nǹkan bí wọ́n bá máa lò ó tí ó pé bó ṣe yẹ kó pé mẹ́fà ni wọ́n gbọ́dọ̀ jẹ́ mọ́ sọ̀sọ́kúsọ jẹ́ ń kà fún yín ẹni tí ó léèdì méje gan ọba jẹ́ pé fún bandi ni yóò pé mẹ́jọ tí pakọ́sán ọba pé mẹ́sàn-án ṣe ń kà fún yín ẹ ẹ̀yin léde talking drum ẹnìkan back ó di mélòó ẹ̀yin èèyàn ẹ dáhùn restitution and separation ẹni tí ó bá kọ́ àwọn ẹ̀kọ́ yìí tó lọ ṣèrìbọmi ìgbàláre ò lè pẹ́ lọ́wọ́ ẹ̀ màá sọ bíi tí ó sọ ọ́nù fún yín ń sìn ìṣòro tíjọ ní làdẹnu ẹ̀ tí ọ̀pọ̀ ìjọ òfin lè produce born again Christian mọ́ kíjọ kún kásá pọ̀ ní nọ́mbà ni wọ́n wà áfta bí ò tiẹ̀ ṣerú ọ̀run ń bẹ. Praise the Lord praise the Master Jesus ẹ̀yin Jésù lógo leading backing ó di mélòó omele front omele back now tó bá jẹ́ pé olómele front tẹ́lẹ̀ ni tó good á di omele méjì pọ̀ á lo front and back ẹnìkan á lo omele míì á fi lè àlàfo tóun ní omele yẹn á kún dáadáa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó di márùn ẹ máa lo omele accord tá a máa dún. Mm, mm, mm, mm. Hmm. Hmm? Hmm? àbí tàbí kó máa lo tàbí kó lo ó di mélòó ó di mẹ́fà omele bàtà ẹnìkan ni ó lò ó di mélòó di méje tí ẹ bá fẹ́ kó kún dáadáa tẹ́ ẹ bá lò yá lò ẹ lò sákàrà. Odi melo mélòó mẹ́jọ ẹnìkan wà lù ṣẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá wàá fẹ́ kó pé pátápátá ẹnìkan ó lù clef aago a máa lò àbí bẹ́ẹ̀ni tó lídì gangan bá sọ ọ́ lẹ̀ àlàfo yẹn ò ní ṣe kínni kò ní yọ ẹ̀ wá máa gbọ́ láàrin wọn lẹ́yìn wa lẹ́ẹ̀ fẹ́ ṣèrìbọmi. gbogbo yín lẹ́dẹ̀jọ́ mọ tajútajú. ìdí tá a kì í fi ń lo gángan nù jọ yìí ó ní n tó à ń lò tẹ́lẹ̀ àwọn orin kan wà tẹ́ ẹ bá gbọ́ ẹ bá ń bẹ̀ mí ni ní ẹ mọ́ lù lẹ́nìí o àmì ronú tí mo fẹ́ sọ yìí repentance confession restitution and separation ẹni tí ò bá ní mẹ́rẹ̀ẹ̀rin tó bá ṣèrè bọmi eré ipa ló lọ ṣe ìgbàgbọ́ rí ò lè dálẹ́ ẹ mọ́mí ṣé bẹ́ẹ̀ mọ́rú àwọn tẹ́ ìjọ wà lọ́jà <laughs> wọ́n tún dá ayé mà láàrin wọn atawẹ́wẹ́ ni à ń pè yín torí wọ́n mọ̀ pé ẹ̀ ní gbà lẹ́rọ̀ rìbọmílẹ́lẹ́ fẹ́ lọ ṣe yìí o ibi tẹ́ ń wò yìí ní stúdíò mi wà tẹ́lẹ̀ tí mò ń ṣe bí iṣẹ́ gangan gbà yẹn ọmọkùnrin kan bá wá sọrin ìní dákọ rẹ̀ ó gbajúmọ̀ ń lu ìdí ẹ̀ bí eré bí àwàdà ẹ̀mí ń rìkọ́d àṣàrì. Ah, èmi sì ti a ti sẹ́ẹ̀tì tán olórin ọwọ́nú kúbíkù kọ́ wá gbóhùn sí i a ṣe ṣáláńgá ń bẹ̀ lọ wá níjà níjò níjà níjò àwọn tẹ̀ ń lùlù fún iṣẹ́ fẹ́ ṣèrìbọmi ẹ rà ròjìn lẹ́sà gbogbo wa pátá aráàrò jinlẹ̀ eré bọ́mì láì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ láì ronú pìwàdà ẹ̀ṣẹ̀ láì jẹ́wọ́ láì ṣàtúnṣe láì ṣèpínyà gbígbà téèyàn fi dáràn sí rẹ̀ lọ́rùn ni torí ṣe ló ń tàn tún lọ ṣèdìdí ẹ̀ṣẹ̀ rẹ̀ ntọ́fà nìyẹn tí wàhálà fi wà lágbolé gbàgbó lónìí praise God àwa wí ta ìwí ẹ wo bí o ẹ̀yin wá ní. sọ́yà kí mami lágbájá ṣe bẹ́ẹ̀ yẹn àwọn sáàni ẹ̀dọ̀ṣà àwọn sáà ń kọ́ ní sunday school ẹ má bá wọn bínú ẹ lọ wádìí ìpìlẹ̀ ìgbàgbọ́ wọn so complete. praise God. pàtọ́gbẹ́ni yóò jáde láti inú kínní lè ṣe ilé gbọ̀nsẹ̀ tí ó jáde sínú kínní báyìí lọ́ba bẹ̀rẹ̀ kínní bó ṣe kọrin sàlóní àwàyàsá bí ibúlẹ́à ibúlẹ́à ntọ́kọ gangan mọ̀ ń pọ̀ yẹn o àwàyàsá bí ibúlẹ́à ibúlẹ́à ibúlẹ́à ibúlẹ́à àwàyàsá bí ibúlẹ́à ibúlẹ́à ibúlẹ́à àwàyàsá bí nfààyà. torí ó ti já ó ti jò ó ọwọ́ òkè tí ń gbóná nítawọn mọ̀lẹ́kà já jò tí wọ́n gbé wá ní àwọn àyàsá àbí ìbúlẹ́à ìbúlẹ́à ìbúlẹ́à ìbúlẹ́à àwọn àyàsá àbí ìbúlẹ́à ìbúlẹ́à ìbúlẹ́à àwọn àyàsá àbí e, ìbúlẹ́à. lọ́jọ́ kan àwọn olórin ẹ̀mí. E bí wọ́n ṣe ń pè wọ́n ìbejì ni wọ́n ẹnìkan wá gbaṣẹ́ yẹn collaboration ni wọ́n involve àwọn àgbààgbà olórin bíi one two three four five tí n bá ṣe ẹni tó sì gbaṣẹ́ òun mọṣẹ́ kì í ṣe sound engineer ọkàn ní studio editor ni lọ́ba gbéṣẹ́ yẹn wá fún mi èmi ní láti kó equipment tèmi lọ síbi ẹnu gádà lọ́hùn lọ́dún náà mo sì charge pé màá gba forty thousand naira. àwọn olórin ẹ̀mí kan ọ̀rẹ́ wa lásán kọ́ láìsàn ń ṣègbàgbọ́ ọ̀rẹ́ ńdọ́rọ́lù ọ̀pọ̀ wọ́n lámùkún ẹrù ẹ wọ lẹ̀ ń wò ẹ̀ sì ń bá ń gbà ẹ̀ jì ń tá à ń di òkèlè ń wò ẹ̀ wò sàlẹ̀. tí ń ṣẹlẹ̀ lágboolé gbàgbọ́ ń tó fà á pọ̀ bọ́ ọ bá ti ṣèrìbọn mi ń bí tó ò ní rírí ìrònú pìwàdà ìṣẹ̀ tó níjẹ̀wọ́ ẹ̀ṣẹ̀ nú tó ò ní rírí àtúnṣe tó ní ìpínyà nínú ìgbàgbọ́ yẹn ò lè dalẹ̀ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣèrìbọn mi kẹ́ ẹ tó ṣe ẹ̀rọ ẹ̀yin tẹ́ ẹ ti ṣe ẹ̀rọ ṣẹlẹ́kọ̀ọ́ ẹ ṣe lóòótọ́ ẹ ní sátífíkẹ́ẹ̀tì ńlẹ̀ àmọ́ sátífíkẹ́ẹ̀tì tọ̀run dà ṣọ́ọ̀ṣì ló fún ẹ níwèé ẹ̀rí lọ́rùn wọn kọkọ rẹ lẹ́nu wéyè ò níwèé ẹ̀rí gbàlà ọ̀tán bó ṣe ń pinnu àtúnṣe ẹ̀mí mi máa rìn lọ́wọ́ ẹ jẹ́ ń sọ yẹn parí ẹ̀ bọ́ba mi àmọ́ tó kẹgbáradì fún rí ìbọn mi yẹn lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ̀ṣẹ̀ á lè lò ìwé olórí ìwé rẹ̀ o kí ló kọ rẹ̀ bíbélì láìsí kò sí ayé mi amen kẹsì mọ́ gbàgbé pé èèyàn lè ra bíbélì kọ́mọ́ ní bíbélì ẹ o rẹni ó ní bíbélì lọ́wọ́ kọ́ ló ní bíbélì ẹni ní bíbélì lọ́kàn gangan ló ní bíbélì ṣe é ní bíbélì amen làwọn olórin ìbádé láti ìbàdàn ìbejì ni ọ́ míì ní kọ̀ọ̀kan kan nú orin wọn bí kọ ráńpẹ́ báyìí ẹ mọ̀ wọ́n straight ni wọ́n sọ pé àwọn ajógba Jésù tún ìṣó àwọn kọ́ dédé chapter kan tún nìyẹn òun lè gbajúmọ̀ jù bẹ́ẹ̀ lọ èmi ti sẹ́ẹ̀tì tán mo ti tò gbogbo ẹ̀ mo ti tò gbogbo ẹ̀ mo ti create beat mo ti sequence mo ti ṣe everything lọ́ba dé káwọn olórin yìí ọ wọlé ah mo mọ̀ respect wọn o torí pé mò ń gbọ́ orin wọn nítọ́lọ́ wọn mọ̀ kì bọ́ bá di pé kí á da tìbí bolẹ̀ ọmọ wọn máa da bolẹ̀ o ní a bá wọlé àṣé wọn ti wọ́n ti rọ́ wọ́n ti yó àṣé gbogbo ń tà ń gbọ́ nù kásẹ́ẹ̀tì àṣé mi sí ọtí ni àṣé kìí ṣe mi sí ẹ̀mí mímọ́. ẹni tó pè wọ́n náà ti mọ̀ wọ́n ti gba àwọn ìwọ́nú súdíò tí wọ́n kó gbogbo tìbànújẹ́ tìbànújẹ́ mo rìkọ́ọ̀dù wọn. amen sáà bẹ́ẹ̀ bá lẹ̀ mú àwọn tẹ́jọ́ ń ṣe ń kọ́ ṣẹ́tí kó láàrin wọn. bẹ́ẹ̀ mọ àwọn chairman wa àwọn ọ̀gá olórin ọ̀ọ́ tí mò ń sọ lè ṣàjèjì sí yín. Mm? ṣe lè kó láàrin àwọn oní gẹ́fúrẹ́ǹdì oníyàwó rẹpẹtẹ ẹ jẹ́ mímọ́ ẹ̀yin tí ń gbé ohun èlò olúwa yọ tí a fòpin sí gángan nu ṣọ́ọ̀ṣì yìí ta ló gbọ́ngbà mọ́ sọ́rí à ẹ pọ̀ ṣẹ́ẹ̀jẹ̀ ń sọ àti ń bá pàdé lọ náà nù ọ́ bàbá ti gbàdúrà tẹ́mi bá ti gbàdúrà káwọn tí ọkọrin yẹn wá kọrin yẹn ká wá kọjá sí orí ntọ́lóhùn ó fún wa praise God ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ó ti ṣe é ṣe fún wa ntọ́ mà fòpin sí gángan bímọ rèé gángan kọ́ ló ní ṣòro àwọn tí a ń lù ní ẹjẹ́ àwádìí bá a ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn ẹ tẹ bá ń lò lọ tí mò ń fẹnu kọrin tí mò ń fẹnu bá kìyìn àbí mò ń fẹnu lomele tẹ́ fi lo òṣòlóporí rẹ níbi ògiri àlàpà kọ́ máa wó lù wọ́n lọ ògiri ògiri àlàpà kọ́ máa wó lù wọ́n kọ́ máa wó lù wọ́n gbẹ̀gbẹ̀gbẹ̀ kọ́ máa wó lù wọ́n gẹ̀gẹ̀ kọ́ máa wó lù wọ́n kọ́ máa ẹni tí sì ń kọrin ní ti ń kọrin ó ṣeun bàbá bàbá ò mà ṣe ó ṣeun ọlọ́run mi ó ṣeun bàbá ń gbọ́ bò ló ṣe jògiri àlàpà. ẹ́ ṣe àlàyé mi ti yé yín ẹ̀mí ti ń kọ̀ǹtrólù wa mo fẹ́ràn gangan gan o tẹ bá lóun sìn bá sísẹ́mù tó wà ń bí yẹn pẹ̀lú sankari ẹni tí má kàn fún yín máìkì tẹ́ kàn lu láìsí mixer máa balance ẹ̀ tẹ́ bá gbọ́ ẹ̀ ní mọ̀ pé ń tẹ́ lù ni mo fẹ́ràn rẹ̀ gan a máa yé àwa tá à ń lù nǹkan kí òjì a máa pe ẹni àwọn tí wọ́n ń tẹ dùrù mo mọ àwọn tọ́pọ̀ tí wọ́n ń tẹ ẹ jẹ́ mímọ́ ẹ̀yin tí ń gbóhùn èlò olúwa. Praise God ṣáà ti jáde láàrin wọn sóye yín ẹ ẹ nǹkan tí mo sọ gbọ́dọ̀ yé yín dáadáa ẹbí mi náà gbàgbọ́ ẹ mọ iye ọdún tí mo fi gbàgbọ́ ni fúbọ̀ìsì ni tí ọmọ dún tí ọmọ ẹ <laughs> àwa dénú ṣọ́ọ̀ṣì náà wèrè tá a láàkú ònú ẹ̀ ká tún wá kì mọ́lẹ̀ ń ṣọ́ọ̀ṣì ń gbọ́ ìbẹ́yìn tẹ́yìn ń jó ṣe bẹ́yìn kan ń jó ni ìbẹ́yìn ọ̀gbọ́n tí a ń lò wá tó ń di ẹ tí wọ́n sì kàn ga gbẹ̀gbẹ̀gbẹ̀ tí wọ́n sì kàn ga ẹ́ àwọ̀ ọlọ́run ṣe ni láàánú pé kínní arú tí a láwọn òjò mọ́ náà ẹ máa arú àti náà ẹ́ arú àti náà àǹtí mi ọmọ arú àti náà arú náà ẹ́ ẹ́ ẹ́ èyí báyìí máa fi ṣe ń dún wọ́n tún lù yẹn fún yín ṣọ́ọ̀ṣì ẹ̀ tún jó ẹ̀sìn lẹ́ ẹ ti ṣe rí bọ́mí ẹ̀ ṣàtúnbí. ṣé ẹ wá retí pẹ́mì mímọ́ mọ̀ bá yín jóyún ìjọ tí gángan ó dópin ṣọ́ọ̀ṣì yìí a ṣe praise night ni covenant praise la máa ń ṣe every last Wednesday wọ́n bá wà ń bí ìrọ̀lẹ́ ògiri náà mọ fẹ̀yìntì mọ̀ ń gbàdúrà olúwa jẹ́rìí ara rẹ̀ ó ní sanjọ́ nínú yẹn mi ń rọ̀ lẹ́wọ̀n ọ̀fẹ́ láǹgbájá o ẹnìyẹn ní òṣèlú gangan ah n tí a ṣe ọ̀nà wo láàgbè gbà èmi ọ̀ma ń tọ́ ṣẹlẹ̀ ń tọ́ lọ́ ń bá mi sọ ni mo gbọ́ ń gbọ́ ṣé tá à ń ṣe ìjọ́pàdé tá a torí ẹ̀ wá ẹ́ ẹni títí máa bá mi sọ̀rọ̀ rí èmi ò lè ṣiyèméjì ń èsì ìfẹ́ kọjá ààyè mi lọ́dọ̀ rẹ̀ torí bóun bá kọ mí bó ni mo fẹ́ gbà bóun bá fi mí lẹ̀ ta ló tún fẹ́ gbà mí o. ẹ̀sà ọ̀gá mi láì lo agbo láì lo agbo ẹ lè ẹ lè gbanú ayé yín ẹ lo gángan yẹn èèyàn ní lo gángan fún bàbá fún bàbá Òjó Adé hmm, láì lọ ságbo ọbàjọ́ lọ́n lè fẹ́ máa fi yìn kò sí tó burú ń bẹ̀ ṣùgbọ́n ní ṣọ́ọ̀ṣì rídìmù ni máa pọ̀ jù kìí ṣe ká máa wá pa àwọn òwe tí ó bá tọ́lọ́yìn tí ó kò bá ṣe ọlọ́run ó ti yé yín kò ṣẹ̀ṣẹ̀ nù gángan ara ohun èlò orin ni bọ̀ṣẹ́ yín tẹ́ wá láti CAC ṣe gbàgbé àsọtẹ́lẹ̀ bàbá Babalọ́lá ń pa gangan ẹni bá jọmọ CAC gangan tó jọmọ CAC tó jọmọ CAC tọmọ yọmọ pé CAC ò yẹ kó lu gangan àgbàmọ́lẹ̀ nìkan àsọtẹ́lẹ̀ wà fún látẹnu ṣùgbọ́n agbọ́ràn sí Babalọ́lá olómi ìyèrè o. Lo, omi ìyẹ́ agbọ́ràn séyun abi kìí sì í ṣe wípé omi ni babalọ́lá fi sọ lọ́hùn akàwé tààmọ̀tàn àwọn akọni CAC tẹ́mi mímọ́ dá sí kí wọ́n lè ròyìn bó ṣe rí fún wa wọ́n sì wà wọ́n sì ń ròyìn ẹ̀ ṣùgbọ́n torí pé wèrè tí a wèrè tá àgbà kí Jésù òun tán láti ta la kó wọ ṣọ́ọ̀ṣì. So, la ṣe gbọ́rọ̀ sí babalọ́lá olómi ìyè gángan tó sọ ń kọ́ kí ló jẹ́ wọ́n sọ ṣé bí n ti ẹgbẹ́ mi ti ń bá wọn ti ń lù rìn ni báwo ẹran ni a fi ṣe gángan kó tó di pàwọ̀ jáàsì dé sórí eh, ìlú àgbàmọ́lẹ̀ ṣé bí awọ ẹran náà ni a fi ṣe ìlú àgbàmọ́lẹ̀ àbí mọ̀ ń sọ̀sọ̀ kú sọ ni ẹ jókòó sáà kò sí ẹsẹ̀ nù gángan ayé àwa tá à ń lò ṣáà dàtún bí ṣáà dàtún bí mi ọmọdé tọ́lọ́n fi jẹ́ kí ẹ̀kọ́ ìkọ́dásìkò ẹ̀kọ́ rìbọmi la wà lẹ́nu rẹ̀ o kálukú wa káyé ayé wa wò mo bá pe àwọn ẹlòmíì ẹlò ẹṣẹ lè wàá lò gángan fún alálẹ̀ wọ́n sì gbà a sì sọ iye wọ́n gbà a sì wọn á wò pé wọ́n lọ èmi àtẹ́ni yìí ti wà tipẹ́ tí wọ́n á wá lọ pe àwọn ẹlòmíì láti ìta ni ìwọ mo bá tún mú fóònù létà ẹ̀lú ẹ̀ mọ́ wà mọ́ ọba dalẹ̀ níbí náà ni àìparí building yìí ń gbà yẹn ẹnu building yẹn ni ọ̀tà mọ́ ń gbà náà lọ bá báyìí àìparí ẹ̀ bá wà ń bí o ẹni tí ọkọ̀ gbàdúrà bẹ̀rẹ̀ ọgbà ẹni tí ẹni àwọn tí wọ́n witness ẹ̀ wà ń bí ẹni tí ọkọrin yìí wọ́n kọ́ lọ́ba de kí n wá ṣe welcome address ẹ̀fà fẹ́ ṣe welcome address general olódo tí wọ́n pè ní general overseer ọjọ́ yẹn lọ́lọ́run fún mi lódò tí mo gbà gbà tí wọ́n gba káàdì mi báyìí tí wọ́n wò odò mo bá ń bẹ̀ tọrọ bá mi sọ̀rọ̀ ń gbọ́ ẹ̀mẹ̀ ntọ́pa gángan rún bí inú o béèyàn ọba lo gángan bí a mọ̀ ayé ẹ̀ a sì sọ tí ó lò fún ẹ ẹ máa kùlù bọ́ọ̀dì gbàgbà ẹ kùlù bọ́ọ̀dì nínú ṣọ́ọ̀ṣì àwọn tí ọ̀gbọ́ ni ọ̀gbọ́ ọlọ́run fáwa lóore ọ̀fẹ́ àti ṣe kínni àti gbọ́ torí wèrè àná làwa náà. praise God tọ́ba di gírí gẹ̀gẹ́ gírí gẹ̀gẹ́ gírígì gbangba ní gbàgbẹ́ gírí gẹ̀gẹ́ gbàgbẹ́ ìjó ìjó tọ́lọ́ ti wo wèrè ẹ̀sán lára àpọ̀ olórí àpọ̀ ọmọ ìjọ ni ó bá rántí gírí gbẹ̀gbẹ́ ọjọ́ sí kẹ́ẹ̀ tó ṣẹ́jú pé ó ti di gírí gbẹ̀gbẹ́ gbẹ̀gbẹ́ gírí gbẹ̀gbẹ́ gbẹ̀gbẹ́ wọ́n àti ẹ̀ bá ẹ máa wò pé bẹ́ẹ̀ bá ya fídíò ẹ lòmí ẹ máa wò pé a. Ah, aṣọ wà lára ìyá láǹgbájá báyìí kọ́sẹ́sẹ́ náà gangan ọgbọ́n ọlọ́run ni wọ́n fi ṣe àmọ́ sáwọn tí ń lò ti dàtún bí gangan wà nù orin bàbá òjò adé àmọ́ sẹ́ gbọ́ gírí gbẹ̀gbẹ́ gírí gbẹ̀gbẹ́ nù orin yìí ẹ má gbàgbé ilé àyànfẹ́ ẹ má gbàgbé ilé ilé ayé yìí dàbí ọjà ni ẹ má gbàgbé ilé o ẹ má wọrí ẹ lùlù ẹ fọkàn balẹ̀ gángan wà ń bẹ̀ nínú nínú lọ́n lẹ́ẹ̀tì máa ṣe kínni lẹ́ẹ̀tì máa gbọ́ rídìm dẹ̀ ni ẹni máa play lead náà á kàn rọra máa ṣàlù ni gángan gángan gángan gángan gángan àtúnpadà sórí rídìm tí wọ́n bá lo gángan tí wọ́n lo àgbàmọ́lẹ̀ tó bá jọ ọmọ ọlọ́run ló lo gángan kì í takora wọn àgbàmọ́lẹ̀ tẹ̀sí ń wò yẹn mo láwọn ọmọ kan lówó dé mo láwọn ọ̀rẹ́ kan lówó dé iye wa tí wọ́n bá kì mọ́lẹ̀ gángan lẹ máa rò pé ń lù mẹ́ta ni kò sówe tán lè fi pa ayé àwọn tí wọ́n ń lù náà ní pàtàkì. Praise God ẹni tó ti mú olówó ọ̀nà bìbọ̀ síwájú máa ṣe kwaya mísírẹ́sì ẹ̀rí pé wàhálà ti wà wọn lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ìrònú pìwàdà tó níjẹ̀wọ́ ẹ̀ṣẹ̀ nínú àtúnṣe tó ní ìpínyà nínú torí náà ẹ jáde kúrò láàárín wọn ẹ má dara yín pọ̀ ẹ ẹ̀yin kì í sáà ṣe tara yín àti rà yín níyè kan ìrẹ́pọ̀ kínni ẹ má fa ìdàgbà ìdọ́gba dàpọ̀ pẹ̀lú aláìgbàgbọ́ ìrẹ́pọ̀ kínni tẹ́ḿpìlì ọlọ́run ní pẹ̀lú bẹ́lẹ̀ alẹ́ ìrẹ́pọ̀ kí ló wà láàrin òkùnkùn àti mọ́lẹ̀ ẹlẹ́gba Jésù ẹ ìgbé ayé táwọn tí ọmọ Jésù ń gbé lágbo látúndénu ṣọ́ọ̀ṣì là ń ṣe kínni là ń bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá bá mi pàdé ń pa títẹ́ bá gbọ́ kàngó kàngó òmele sẹ̀kẹ̀rẹ̀ kọ́tẹ̀ bá ti ní kàngó kàngó mi kètè kèké kètè kèké yóò máa ró lọ ni pé kètè kètè kèké kètè ké ee sẹ̀kẹ̀rẹ̀ kọ́tẹ̀ lé fún pakọ̀sán ó yá kẹ̀ gíngíngín gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ gẹ́gẹ́ dìgẹ́ dìgẹ́ dìgíngíngín wọ́n bá jókòó ni ṣé wọ́n á ní ikú pa gẹ́gẹ́gẹ́gẹ́ ikú pa ọwọ́ ṣòkòtò fẹ́nu rẹ̀ sọ́lẹ̀ ikú pa gáàtì dìndìndìndìn gbágbágbá gbọ̀ngàngàngàngà dìgàngàn dìgbìn pa dìdìdìgàngàn tó bá ti dè fún pàgọ́sán òòyà màwa ni kó máa ró ẹ ti kẹ́ à ẹtì kẹ kó máa róòlù ẹ kọ́ máa lọ ní mẹ́lọ́mẹ́lọ́ ẹtì kẹ kó máa róòlù ẹtì àwọn elégbè ni ọmọ gbẹ̀yìn wọn ẹtì kẹ tó bá ti dorí ẹtì kẹ kọ́ máa róòlù yẹn ọba ti mú mi díjú mi pa báyìí àní kọ́ máa róòlù ẹ ẹ sá máa gbẹ́sẹ̀ ní ẹtì kẹ kọ́ máa róòlù àní kọ́ mọ lọ ní mẹ́lọmẹ́lọ àkọ́ mọ róòlù ẹ̀ kéke títí ké kéke títí pápápá nígbà tó mọ ké pápápá tòtò pápátòkò pápápá tòtò pápátòkò. ká tún wá láàdínú ṣọ́ọ̀ṣì àdàtún bí ká tún kẹtíkẹ mọ́lẹ̀. <laughs> amen. àwọn mẹ́sàlì tí a kó lọ lẹ̀ gbẹ̀kùn wọ́n ní ọyẹ wa kọrin kìnìún ló ní ká má rí i ká kọ orin olúwa níbo nílé àjèjì ká má rí i èèyàn wà ní patí ó fẹ́ kíyàn ńkọ pẹ̀lú ọpẹ́ rẹ̀ á ọpẹ́ lọ́pẹ́ rẹ̀ àwọn á ayé ìbáyé ẹ̀mí ọpẹ́ lọ́pẹ́ rẹ̀ á orin olúwa níbo nílé àjèjì orin olúwa nílé àjèjì bàbá jẹ́ tọlọ́hun ká jẹ́ tọlọ́hun bàbá mọ̀ pa fẹ́ jẹ́ tẹ̀sù ká jẹ́ tẹ̀sù sànsàn ká sì gbáradì fún náà apá bíi náà wà jó lára rẹ ní wọn mọ̀ wọ́n ti ń jalè kan náà tó ń ṣe yé bọ́wọ́ náà bá tẹ̀ ọ́. tọ́ bọ́ọ̀bá ti ṣàṣeyọrí nípele mẹ́rẹ̀ẹ̀rin yìí tó lóun ti ṣèrè bọmi ọlọ́wẹ̀ ni o ìrònúpìwàdà tó níjẹ̀wọ́ ẹ̀ṣẹ̀ ní inú àtúnṣe tó ní ìpínyà nínú jáde kúò ní àárín wọn bébí ọba pa ọ jọmọ pa ọ amen tí n bá bẹ̀rẹ̀ bí ẹ bá débi nìsín ẹ rí i pé kíní kan wà àmì kan wà tí mò ń rí àmì yẹn mọ ọmọ bí ṣe máa ń ṣe wá ń gbà yẹn bá dé pé à ń gúnfẹ̀ à ń gúnfẹ̀ ó ní ti máa bì ní ti máa bì ẹ ṣe hallelujah ìfẹ́ lọ́lọ́run fi bá ń pe bọ̀dá ìwábi lónìí o ìfẹ́ yẹn ò sì ní bàjẹ́ mọ́ yẹn lọ́wọ́ ah mo lé kinní kan nu orin kíkọ ẹ̀ pé kí n ló kọ rẹ̀ òkìkí fame fame ló gbé mi dédì agbo kí wọ́n lè mọ̀ páwa náà ń ṣe kinní à ń kọrin fame náà dé tán lọ́lọ́run lọ́ọ́yà lọ́gán lápá ẹ̀wọ̀ ọ́ padà sí kòríta òfo màá wá wo ohun tí mo fẹ́ fi ẹ ṣe ó ní ẹ bọ́ gbogbo ọ̀ṣọ́ yín kúrò lára yín kí n lè mọ ohun tí màá fi yín ṣe. ẹ ṣe hallelujah ní general olódo lọ́ba fẹ́ ṣe welcome address ní ṣọ́ọ̀ṣì ń bí ẹni tó wá ń kọ program bá ní now a máa pe àwọn bàbá wa nú olúwa tí ọlọ́run gbéṣẹ́ ránṣẹ́ ilé lọ́wọ́ láti wá fún wa ní ọ̀rọ̀ ìkíni káàbọ̀ bọ̀dá mi máìkì tí ẹni tó ń kọ prógrámù gbélẹ̀ lèmi máa fi sọ̀rọ̀ bẹ́ẹ̀mi ṣe gbá máìkì mú báyìí pé kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ má distract attention wa o ká fi sùúrù ṣe gbogbo ẹ̀ ní pẹ̀lẹ́kùtù pẹ̀lẹ́kùtù kọ́ má bàa jọ tapá ibì kan praise God ẹ ṣe dáadáa ṣe ń dà bọ̀ ẹ́ èmi nu o àbá ẹ lójọ praise God ẹ̀yin Jésù lógo a kò náà bí ká tó lọ iná ẹ̀mí mímọ́ ni yọ kárí wa mo ṣe gba máìkì lọ́wọ́ ẹni tó ń kọ́ program tá ń pè lẹ́mc máìkì tó gbélé mo gbà bí mo ṣe gba máìkì báyìí àfi bí ẹni ò fọwọ́ di náà ìjọba mú lójú gbogbo àwọn èèyàn báwọn èèyàn ṣe pọ̀ tó nú pàdé ńjọ́ náà níná gbé mi kì ṣe náà kì ṣe wáyà tó wá láti di náà o máìkì tẹ́nìkan lò tèmi mú tó fi pè mí tó fọwọ́ mú dání tí mo gbà ní ọ ọwọ́ ẹ̀ àfi bíi fíìmù ńjọ́ náà mo fi kúnlẹ̀ mo ṣẹ̀sìn njọ́ tí mò ń sọ yìí. máìkì fi bọ́ lọ́wọ́ mi mo bá dìde bí mo ṣe dìde máìkì tó gbé mi ni ẹlòmíì ẹni wá ń kọ program ló tún mú bẹ́ẹ̀ ni mo bẹ̀rẹ̀ sí gbọ́ ohùn náà pé ọ̀yà jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ wájú gbogbo èèyàn bá ní praise God máìkì yẹn mo tún gbà padà ẹ̀rí tó bá ti dórí pé bàbá tí máa bá mi sọ̀rọ̀ sọ báyìí kò sí bó ṣe rí sí mi ọba jẹ́ pé wọ́n lọ ń bọ́ gbogbo fámìlì wa ẹ̀ ń mi ti rí látọ̀dọ̀ rẹ̀ kò lè jẹ́ kí n gbọ́ràn sí ọ lẹ́nu tí n tó ń bá mi sọ bá ti yàtọ̀ sí n tó sọ. dáàdì ẹ̀ máa múra dáadáa dáàdì ẹ̀ máa dúpẹ́ aṣọ tá a wọ̀ náà dọ̀tí ọkàn jẹ́ pé mo wọ̀ Republic of Benin gbà mo sì tuntun nu báàgì lónìí tí mo ti rí ìtọ́wọ́ mi bá mo mú kò sì run sí ọ mo bá lọ́dọ̀tí ni ọ mọ̀ pọ̀ dọ̀tí bí wọn bá lọ́dọ̀tí o ò lè mọ̀ ẹnìkẹ́ máa ah no no no tab àṣe general overseer ah èmi n ò ní jẹ́ general olódo ìmúra lọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ general overseer di general olódo lọ́dọ̀ ọlọ́run òdo ní ọgbà torí táfi ayé fi kún ọkàn wọn tí wọ́n fi ń wọ tòmáṣì áǹkì gbọ́dọ̀ bá ẹ̀rí ìyá ọba bàbá tán tèmi kí ló wà fún kanu jù àbí ṣé ẹ máa wò ó sọ́sọ̀rọ̀ pé òun ọ̀bẹ wù mú kọ́sá ti má dọ̀tí kọ́ mọ́ ọlọ́run ò sì sọ pé torí òun ò lò mí dísẹ́ǹsì sì ni àbí ó dísẹ́ǹtì búlù lórí kọ́lọ̀ yìí àti bíláàkì pẹ̀lú bàtà rọ́bà ó dísẹ́ǹtì pa mo bá bọ́ wájú àwọn èèyàn mo bá ní mo ṣẹ̀ṣẹ̀ kan ni ẹ wá máa wọ ọlọ́run o lẹ́nu pé wọ́n ń tẹ́sítì gangan ká tó bẹ̀rẹ̀ lẹ́nu pé wọ́n ń tẹ́sítì ìlú ní ìlú kìíní yá sí ẹnu pé wọ́n ń tẹ́sítì ìlú ní ẹgbẹ́ kejì ló náà yá àwa lo gangan láti bẹ̀rẹ̀ dé parí ẹ́ mo wá ní nǹkan báyìí nǹkan báyìí lọ́lọ́run bá mi sọ lọ́sàn èmi ọmọ ń tó fà tọ́lọ́run fi sọ pé nù yẹn tọjọ́ yẹn òun ò nílò ẹni báyìí o ìmọ̀ ọlọ́run títí dèní ọlọ́run ọ̀sán tó fà fún mi dèní ọlọ́run ọ̀sán láti jọ yẹn láti gbúrò láti gbúrò gangan ṣọ́ọ̀ṣì béèyàn kan bá wá gbé gangan ọmọ kan gbé gangan wá ń jọ kan bí ó jókòó lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ yẹn ní bá tó bá rí mo sọ fún un kò ṣẹ̀ṣẹ̀ nù gángan àmọ́ ayé rẹ̀ ń kọ́ ṣé ò ní wá ní ká máa tì wá sí kànga ẹ jù wọ́n sí kànga gbẹ̀gbẹ̀gbẹ̀ ẹ jù wọ́n sí kànga gbẹ̀ àwa náà sì máa ń hó bẹ́ẹ̀ bá ti mọ̀ pé lù tí ọba ti ṣọ́ọ̀ṣì mu bọ́ bá dénú ọpẹ́ ń sin ẹgbẹ́ lù bẹ́ẹ̀ bá lọ́pàá ń béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi tí wọ́n ń gbénú létájọ́ ń gbé bí wọ́n yà wá lọ́pàá àbí kẹ́ mo lè rọ̀pá kẹ́ ẹ lò bẹ́ẹ̀ bá ti mọ̀ pé ẹ lò ń tí ọ bá mu a sì ti mọ̀ yín náà àìmọ̀ yín ẹ mọ̀jẹ̀ á lù lónìí ẹ jẹ́ á sùúrù ẹ sì rí bọ́mi náà ẹ bá sì rí bọ́mi kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ ká máa tẹ̀síwájú nú ẹ̀kọ́ ọ bá jẹ́ ló àgbàmọ́lẹ̀ lágbára ká ẹ̀jẹ̀ á mọ̀ yóò sì sí lù ibi àtẹ̀wọ́ àtàgò nìsín ti bẹ̀rẹ̀ yes sir yes ma èdè ìlú àgbàmọ́lẹ̀ lẹ́bùn orin bẹ́ẹ̀ mi ókè inú mo lu ẹ̀lẹ́bùn orin bá mi wàá padà sí owó dé wàá di tí n bá ń lùlù àgbàmọ́lẹ̀ tí n bá bẹ̀ ẹ̀mí nìkan bá bẹ̀rẹ̀ lọ ní ṣọ́ọ̀ṣì babusayọ̀ àǹtí mi mẹ́rin lẹ́yìn àjọrọ́ra wa kiri ń gbà yẹn ni ìyàwó pásítọ̀ dáre the youth of end time evangelical uh, evangelical team yes èmi nìkan bá èmi màá máa lùlù àgbàmọ́lẹ̀ mẹ́ta yẹn pápọ̀ ìgbà èmi màá máa lùlù èmi màá máa kọrin yìí even nínú ìsìn. ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ ẹ̀yin rere níbi tó ti dá ẹ padà bí ó ti dáa. ẹ ẹ mọ̀ pé bí àwọn tó ń lo drum set àti ní drum set tuntun àbẹ́rẹ́ rí ẹ tí rí ẹ fọkàn balẹ̀ yóò dé lónìí. ìmáàmì ń kọ́ inú Daniel náà dùn pé ọlọ́run mú bàbá yìí praise God kò tí ì fi síbù ni ó ti wà praise God ẹ má wọrí yóò fi síbù òní ni ó fi síbù títà ara kọjá àṣàṣì àdúrà àwọn branch ló mú wa a lọ ṣèṣì ń bẹ mo ti sọ tán pé a kó lẹ̀ olúwa a ti kó lẹ̀ o a ti kó lẹ̀ táwọn gbọ́ra náà sì mú wa ìta ń lò tẹ́lẹ̀ ní táwọn tiẹ̀ gbàǹjọ́ yẹn pọ̀ wọ́n gba mísà wọ́n gba drum set àdúrà àwọn ará orí òkè wọ́n ń gbà gan-an ọlọ́run ló ní kémi náà ní àyẹ̀ta praise God amen àdúrà àwọn kò tí ì tó ni yóò sì tó mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín ṣe ń sọ bó bá fẹ́ gbádùn tọ́lọ́run fẹ́ fún wa lónìí lọ́ọ́ máa kọ́ bí wọ́n ṣe ń gbégbé ayé ìwà bí ọlọ́run àti tẹ́lọ́run. ṣé ara ẹni tí bá ń gbégbé ayé wà bí ọlọ́run àti tẹ́lọ́rùn ẹ̀mí mímọ́ máa dúró nú ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ní òun gba ẹ̀mí mímọ́ kọ́ máa fèdè fọ́ bí àràrà báyìí ọba ṣe fọ́ra pàpàpàpàpà kíra pàpàpà bí ìgbà tí àwọn sójà ń yìnbọn ogun tí ọba ti níwà bí ọlọ́run pẹ̀lú tẹ́lọ́rùn tọ́ba yá ìfèdèfọ́ rẹ̀ ó di ìfèdèfọ́ asán kò ní yé fèdèfọ́ kọ̀ọ̀kan ní sọ́lọ̀ nínú ẹ̀ ni ṣóyé wa a lọ gbàdúrà bẹ́yìn ọba ṣèrìn bọmi kẹ́nẹ̀ nǹkan mẹ́rin tó nílò náà ìrònúpìwàdà ẹ̀ṣẹ̀ ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àtúnṣe àti kíni ẹ wá jẹ́ nsọ bó ṣe jẹ́ ìrònúpìwàdà ẹ̀ṣẹ̀ tó ní ìjẹ́wọ́ nínú bí mo ti rí láìsá wa wí ṣùgbọ́n nítorí ẹ̀jẹ̀ rẹ̀ bó ti ṣe pé mi pé kí n wá Olúwa mi mo dé mo dé èèyàn jẹ̀wọ́ ẹ̀ṣẹ̀ pé olúwa mò ń fa igbó olúwa mò ń mu ọtí mò ń jalè olúwa mò ń kóbìnrin mò ń kọ́kùnrin gbogbo ẹ̀yin onírònú pìwàdà abẹ́nu kò lè dalẹ̀ èpè kọ́ ló fi pinnu pò ní jalè mọ́ tó jẹ́ pé o tún padà ṣe kí ni ọjàlè wọ́n fi padà jalè ronúpìwàdà abẹ́nú ronúpìwàdà tí ọ̀làdẹ̀hùn láàrin wa àti Jésù pé Jésù ẹlẹ́ṣẹ̀ ni mí ronúpìwàdà tó ọ̀jáde wájú àwọn èèyàn gbá tí wọ́n pé ìpè pọ́ fẹ́fẹ́ ayé ẹ̀ fún Jésù tó jáde tó ń wò pé mi àti sista Bọ́lá la wa ṣé kò ní máa fojú ẹlẹ́ṣẹ̀ wò mí bọ́ ọ bá lọ lébẹ̀ tó ló ronúpìwàdà lábẹ́nú ọwọ́ èṣù ló sì wà ọwọ́ èṣù ló sì wà abọ́ omi náà ládùúgbò ni wàhálà nífẹ̀ẹ́ ni ó rò torí yóò máa ta gèégèé gèégèé gèégèé ẹ sì bá ń sọ fún gbogbo àwọn tí wọ́n lọ ṣọ́ọ̀ṣì tí wọ́n fèrè sí àtẹ̀wà wẹ́kọ̀mù wọn ẹ sọ pé ibi tí wọ́n ti ń pín kí ni à ń pín náà palliative ibẹ̀ ni à lọ o kì í ṣe ṣọ́ọ̀ṣì o ṣọ́ọ̀ṣì kọ́ wọ́n yìí fi gbàrẹ́sì gbàkàrà gbẹ̀wà gbàṣọ́ wọ́n yìí fi déèyàn mọ́lẹ̀ ń ṣọ́ọ̀ṣì o torí bí tẹ́yìn ti fún un ní kankan làwọn oní business center míì náà ti ń pè ń ṣọ́ọ̀ṣì ni wọ́n ti gbé quarter bag of rice fún un yóò kú ò lọ́dọ̀ yín o yóò kú lọ́dọ̀ yín o ẹ kú kalẹ̀ ẹ béèrè lọ́wọ́ ẹni ẹjọ́ jókòó pé sápò ọ̀rọ̀ ò tí ì bẹ̀nu yín o ẹ sọ pé ẹ má jẹ́ yìí òjò dànù ọyẹ ẹ dìde ẹ má jẹ́ mi ò dìde torí kámẹ́rà bẹ́ẹ̀ bá sì wà ní dìde dandan n ó dìde o ẹ lè bá ń sọ̀rọ̀ tí o ẹ jẹ́ àporúkọ Jésù kẹ́ ẹ gbàdúrà pẹ̀lú àròjinlẹ̀ bọ́ọ̀mù ṣe ní àgbàdua pẹ̀lú àròjinlẹ̀ àdúrà lákọ̀ọ́kọ́ rẹ̀ àti gbàkẹ́ tó dé olúwa ibi tápò ọ̀rọ̀ ti bẹ́ láyé mi tọ́rọ̀ rẹ ti ń jò dànù bandi ọyẹ epo kọ jésù ẹgbàá. lórúkọ jésù olùgbàlà bí àpò ọ̀rọ̀ ti bẹ́ẹ́ láyé mi tí ọ̀rọ̀ rẹ ti ń jò dànù ẹ̀mí mímọ́ bàǹdì olúwàjọ ẹfẹlẹ ìkun olúwa ibi èṣù ti ń jà mí lólé ọ̀rọ̀ olúwa bá ń tú àṣírí rẹ̀ o. Oh ó ní ẹ̀yin má nísinsìnyí nítorí ọ̀rọ̀ tí mo ti sọ fún yín olúwa mo fẹ́ mọ́ ayé mi ò gbọ́dọ̀ dọ̀tí mọ́ ọkàn mi ò gbọ́dọ̀ dọ̀tí mọ́ ó gbọ́dọ̀ máa mọ́ sí ni jẹ́ kí ọ̀rọ̀ gba iṣẹ́ ayé mi ṣe ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣèrìbọmi ẹ gbàdúrà olúwa mo kọ̀ láti ṣèrìbọmi asán ṣàánú mi ní orúkọ ńlá jésù kristi olúwa wa láti gbàdúrà ẹ jẹ́ a sọ fọlọ́run olúwa bàbá wo ìjọ adékọrin kan gbígbàlà rẹ kò bá dájú ó yé ọ ìjọba ọ̀run kò dájú fún ọ. ọ̀rẹ́ ọ̀rẹ́ o sàásàlà fún ẹ̀mí rẹ. bọ́nìkì ṣọ́ọ̀ṣì ẹ́ ọmọ ọlọ́run ní ṣọ́ọ̀ṣì ẹ bá ọmọ tó jẹ́ yóò sì ṣe bí a bá rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè àsọ kò sọ pé a ó sọ a ti sọ e ti ń gbénu náà already bọ́ ọ bá wà ń bẹ lónìí tí ò sorúkọ rẹ̀ nù wéyè inú ná ló ń gbé ọ̀kan tí ìjóná ni lọ wá ṣe ń ṣọ́ọ̀ṣì kí lọ́n lọ ṣe ń bi àdúrà gbà tó kọ̀rí ọ̀wọ́ nù wéyè agbọ́ kó tó máa lọ ṣọ́ọ̀ṣì gbà tó tún dé ṣọ́ọ̀ṣì tó gbọ́rọ̀ lọ́rùn ń kọ́ ìwọ gbọ́rọ̀ lọ́hùn jésù ọ̀wàásù fún sákéwù oore oore ọlọ́run pé jésù wọlé òun ló yọrí sí gbàlà ẹ̀ kò gbọ́ wàásù kò rí jésù rí nǹkan ń gbòòrò ẹ̀ ni kò lo abẹ́ ẹ̀kọ́ rẹ̀ rí ṣùgbọ́n kan rẹ̀ ń pòǹgbẹ àti rí àfìgbà tí jésù dé abẹ́ igi tó gùn tó ní sọ̀kalẹ̀. So lónìí ìgbàlá wọlé ẹ̀ ro ti rọ́kàn rẹ̀ gbà tó wọlé ẹ̀ ó ní sọ̀kalẹ̀ torí mi ò lè ṣàìwọ mi lè ṣàìwọ nílé rẹ̀ lónìí ìyẹn lọ sọ fún un lábẹ́ igi ngbà wọlé ẹ̀ ó ronú orí ọlọ́run pé èmi jésù wọlé jókòó tì mí jésù ọ̀wásù fún ọ jésù ọba kò sí bíbélì fún kò bá sọ̀rọ̀ pé ọkàn wọlé ẹ̀ ìwàláyé ọlọ́run yẹn ló jẹ́ àǹfààní pé èmi olùgbàlà wọlé mi wá èmi àmọ́ wọ̀wọ́ ṣọ́ọ̀ṣì ọlọ́run tó rán wa wá bá ẹ ń lé ọ̀pọ̀lọpọ̀ oníwàásù ló wọlé tọ̀ ẹ̀ wá pẹ̀lú wà láàyè ọlọ́run láàyè wọn ọ̀ọ́ká sí ọgbọ́jà kalẹ̀ láì gbàdúrà ọjà yẹn olúwa sì mú kọ́ tà ó sì ká sí. Si ọkọwó léṣẹ́ o sì jèrè o sì ka ọlọ́run sí láì gbàdúrà ọwọ́ àrò pé ọgbọ́n orí ara rẹ ni bọ́ọ̀bà yí padà ẹkún dúró dè ọ́ torí níwájú ọlọ́run tí ó ṣèdájọ́ alààyè àtòkú ló ti ló ti jàǹfààní orí ọlọ́run gbà tẹ́ni tí ọ̀gbọ́n wàásù lè dìde láàrin èrò ńlẹ̀ ẹ̀ níwájú jésù pé aah aah àbọ̀n ìní mi lónìí mo fi fáwọn tálákà pé olùgbàlà wọlé wádọ̀ mi bí n bá fẹ̀sùn èké gba nǹkan kan lọ́wọ́ ẹnìkan màá ṣàtúnṣe lénìí màá san padà ńlọ́pọ̀ ìlọ́pọ̀ ẹ̀ gbọ́ sọ bẹ́ẹ̀ tán Jésù wa ni tọ́ ó ti ṣe ìrònú pìwàdà tó níjẹ̀wọ́ ẹ̀ṣẹ̀ àtàtúnṣe nínú ó tiẹ̀ tún ka àwọn tẹ́jọ jẹ́ custom agbowó tax collector agbowó tí wọ́n ń wá ọ̀kà wọ́n sí lójú wọn ló tún ti sọ pé ò ṣe mọ́ ọ jáde láàrin wọn lónìí ni ìgbàlà wọ ilé ìwà ẹ bá ọlọ́run sọ̀rọ̀ olúwa jọ̀ọ́ jẹ́ kí gbàlà mi ó confirm my salvation fìdí ìgbàlà mi múlẹ̀ kọ orúkọ mi sínú ìwé yìí okay sir amen ó ní sọ fún wa pé ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa ọ̀yà máa jẹ́wọ́ fún un ọmọ ń tọ́ jẹ́ ọlọ́ọ̀dà tún bí o tún lé ti the church wọ́ọ̀kà dẹ̀ ní ẹ́ wọ́ọ̀kà ní ọ́ bọ́lọ́run sọ̀rọ̀ bá a sọ ohun pé kó dárí jìn ọ́ kó ṣàánú fún ọ ọlọ́run jẹ́ kẹ́kọ̀ọ́ yìí ó jẹ́ kó dé bá wa lẹ́nu ẹ̀ kí wọ́n náà lè rí ahọ́n iná gbà kó lè ní ìrírí Pentecost lónìí bá ọlọ́run sọ olúwa fẹ́ mú ẹ kúrò nípò èèyàn lásán bá a sọ̀rọ̀ jẹ́wọ́ fún un lónìí ṣe àti kúrò láàrin àwọn ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ èèlò lóòrí ń bẹ̀ ó ní ìràpadà ẹ̀mí wa iyebíye ni ìràpadà àwọn ọkàn wa àyànfẹ́ ó ní iyebíye ni kú wa lójú rẹ̀ ó wá ní ìràpadà ẹ̀mí èèyàn ní ọ̀rọ̀ rẹ̀ òwe thirteen eight bọ́ ọ bá lò lówó tó nígbàlà ò ní nǹkan kan ó ṣe jẹ́ kọ́rọ̀ gbàlà ó yanjú lónìí ní orúkọ Jésù Kristi láti gbàdúrà. ọfẹ́ fàyè ẹ̀ fún jésù jáde síta wọn náà mà pàyè rẹ ọ̀yẹ́ wájú ẹ̀ jáde síta ọfẹ́ rededicate life ẹ̀ náà fún jésù ọmọ páwọn nǹkan kan ti wọ́ jáde síta mo fẹ́ gbàdúrà nù dàrí ọlọ́ọ̀ni bọ́bá sì wọ́n ẹ́ wọ́n lọ láyé ẹ̀ oore kan ṣo tó lè ṣera ẹ tó jẹ́ oore ńlá jù tí ò sẹ́ni tó lè ṣe ẹ́ lórí ìkúnlẹ̀ bẹ́ẹ̀ ṣe ń déwájú ẹ máa jẹ́wọ́ fún ẹ máa ní jésù mo ṣe tán ìwọ lọmọ ọlọ́run gbọ́kàn mi là gbọ́kàn mi là ọ̀rẹ́ wa jésù ọ̀fẹ́ kọ́ ọ sáré kiri àdúà kọ́ ọ máa gbàdúà san kiri mọ́ ni o ọ̀fẹ́ kọ́ ọ máa gbàdúà san kiri mọ́ ni o ọ̀fẹ́ kọ́ ọ máa nánà dànù bọ́ọ̀bà ráàyè ń wájú kúnlẹ̀ síbi ọwà kọ́ ọ máa bẹ̀ẹ́ gbígbà láàrin ọba dájú tó lọ ṣèrì bọmi ọlọ́wẹ̀ ni bọ́lọ́run sọ̀rọ̀ bọ́ ọba mọ̀ pé òní ìdánilójú pókọ̀ rẹ̀ wà nù wéyè bá Jésù sọ èrè kí àwa ni fẹ́ẹ̀yàn Jésù lọ́sọ tó jèrè gbogbo ayé tó sọ ẹ̀mí ẹ̀nu ó ní tàbí kí lèyìn èṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ kí wọn náà lè ṣe alábàápinnu ahọ́n iná tó fẹ́ pín kó lè nírìírí ìrìbọmi ti ẹ̀mí mímọ́ Jòhánù sọ pé omi lòun fi ń ṣe baptism ó ní ṣùgbọ́n Jésù bọ́badé yóò fẹ̀mí mímọ́ àti iná baptisi wa ọ̀rọ̀ náà sì bẹ̀rẹ̀ sí ṣẹ láti ọjọ́ títí di àkókò yìí lọ́rọ̀ náà ń ṣẹ bá a sọ. So, jésù jọ ṣàánú mi fàánú gbà mí olúwa ibi mo kù sí tún mi ṣe ṣàánú mi wẹ̀mí láwẹ̀mọ́ olúwa jọ̀ọ́ kọ̀ mi ọ̀wọ́nú ìwé yẹ lónìí bó kọ̀ mi ọ̀bá wọbẹ̀ rí tó kọ̀ mi ọ̀bá sí ń ti wọbẹ̀ rí tó ti jáde jẹ́ kó kọ̀ mi ọ̀wọ́nú ìwé yẹ lónìí olúwa ṣàánú mi bọ́ ọ bá dé anytime from now kà mí yẹ olúwa jọ̀ọ́ ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú fún mi má jẹ́ ń jẹ̀bi pò ń lò mí má jẹ́ ń jẹ̀bi pé mò ń gbọ́rọ̀ rẹ olúwa jọ̀ọ́ ṣe mí yẹ fún ọ̀run mo fẹ́ tẹ̀lẹ̀ wúrà mo fẹ́ dáde wúrà èmi náà fẹ́ dé Kénáánì tọ̀run mo fẹ́ káwọn áńgẹ́lì wá kí mi káàbọ̀ àwọn áńgẹ́lì yọ̀ mọ́ mi wọ́n wá kí mi kú àbọ̀ báwo ni yóò ṣe dùn tó lọ́jọ́ tí mo bá délé lọ́jọ́ tí mo bá délé lọ́jọ́ tí mo bá délé lọ́jọ́ tí mo bá délé lọ́jọ́ tí mo bá délé àwọn áńgẹ́lì yọ̀mọ́ mi wọ́n wá kí mi kó wá bọ̀ báwo ni yóò ṣe dùn tó lọ́jọ́ tí mo bá délé lọ́jọ́ má jẹ́ ń dọ́rùn sunkún ẹ jẹ́ gbàdúrà eré wa tó ga jù tá a lè jẹ nìyẹn má jẹ́ ń dọ́rùn sunkún ṣàánú mi. No, tún mi ṣe níbi tí mo bá kù sí ní orúkọ ńlá Jésù Kristi láti gbàdúrà lónìí aráàánú gbà táwa tá a fẹ́ ṣèrìbọmi àti àwa tá a ṣèrìbọmi àtàwa tá a ti ṣe tẹ́lẹ̀ tí wẹ́ẹ̀rí gbà láti fàya lónìí aráàánú gbà. olúwa ẹ̀mí mímọ́ tó ṣe lérí bàbá mímọ́ má ṣàì múṣẹ òjò ẹ̀mí mímọ́ rẹ ni jẹ́ kó rọ̀ lé wa lórí ẹṣẹ́ ọkàn payá má lè káyà balẹ̀ gàba a ti wà ní àkókò agbára o olódodo lẹni tó ṣe ọyá bá mi yes lord ọmọ bóyá orí ọ̀fẹ́ lọ́kàn lẹ́yìn ẹlẹ o yes my father maali káyà baali mọyẹ maali agaba maayẹ maali kaba mọyẹ maali a malika yabale mọ̀sọ̀ntòlé agaba ọ̀ya béèrè fún ẹ̀mí mímọ́ báyìí béèrè fún ẹ̀mí mímọ́ báyìí ọmọ bóyá orí ọ̀fẹ́ lọ́kàn ó lóun fẹ́ pín àwọn iná yes lord mo ti palẹ̀ ọkàn mi mọ́ ẹ̀mí mímọ́ máa bọ̀ mo ti palẹ̀ ọkàn mi ẹ̀mí mímọ́ wá jọba yes lord ọyá àwa tó fẹ́ pín fún dà ọyá pín fún ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ yá ọyá àkókò rẹ̀ rè yes lord gẹ́gẹ́ bí ahọ́n iná bẹ́ẹ̀ làwọn bíi tiná ti yọ sáwọn ọmọ ẹ̀yìn rákọ́ pínpà tọ́jọ́ Pentecost dé àwọn ọmọ ẹ̀yìn fọkàn kan wà bí kò yá sí ọkàn rẹ payọ́ rẹ wà jẹ́ kí ọkàn rẹ ṣọ̀kan o yes Holy Spirit yes Holy Spirit akọ́ pé lójijì ìró ti ọ̀run wá ìró bíi tiẹ̀ funfun líle ẹ̀ lára bíi tiná sì yọ sí wọn ó pín ara rẹ̀ ọba lé olúkúlùkù wọn gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí fi èdè tuntun sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn ní òòrùn ẹ̀mí mímọ́ ìwọ ló mọ ibi tó bá ṣẹ́dé o nínú oṣù agbára àwẹ̀ àti sóòru ọlọ́gbọ̀n ọjọ́ yìí ó yá olúwa mo lè rí rẹ ṣe. You are welcome, Father Lord. You are welcome, Lord. Yes, Jesus. Malea moyem malea gaba. Yemmodi gaba. Yempali mosontolea. Maye mali mosontole. Kaya balea gaba. Alágbára máa mabo alágbára máa bọ̀ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ yá wọlé sínú gbogbo ọkàn tó ṣe tán yes lord àwọn tó fẹ́ pín ẹ̀mí mímọ́ fún lẹ́ni dà yes holy yes lord yes lord yes lord yes lord yes lord yes lord yes lord ó ti dé ó ti dé ó ti dé ó sí ọ lọ́wọ́ o ó kù sí ọ lọ́wọ́ o ó kù sí ọ lọ́wọ́ o ó kù sí ọ lọ́wọ́ o ó kù sí ọ o ẹ̀mí mímá ti dé o orí ọ̀fẹ́ ló kù lẹ́yìn eléyìí o. yes daddy lord. wá wá wá ẹ̀mí mímọ́ wá. wá wá wá wá ẹ̀mí mímọ́ wá ẹ̀mí mímọ́ wá wá ó wá ẹ̀mí mímọ́ wá wá ó wá yes lord ó yá ẹ̀mí mímọ́ a kọ́ pé kì í ṣe nípa ipá tàbí agbára ṣùgbọ́n nípa ẹ̀mí mi. mi lọ́lúwa ọlọ́run àwọn ọmọ ogun wí ọ̀yà ẹ̀mí mímọ́ ọ̀yà wọlé ní orúkọ jésù láti gbàdúrà ọ̀yà ìdákẹ́ síbẹ̀ bá mi ọ̀yà sà yes lord yes sir máàlì àgàbà. molema yembalea male ma yemo sontole gaba mo yes lord yes lord uh-huh yes lord yes father lord yes my father male amoye male gaba kìí ṣe nípa ipá tèmi tàbí agbára ṣé ọkàn rẹ payá ọ̀rẹ́ wa ṣe ọkàn rẹ payá ó lóun fẹ́ pín ahọ́n iná ó mà bóyá orí ọ̀fẹ́ lọ́kàn lẹ́yìn eléyìí Lord Holy Spirit kíkàbọ̀ kíkàbọ̀ ó ti dé mọ̀yé màlẹ́ àgàbà màlẹ́ màgàbà yes Lord yes Lord aha yes lord gbogbo ẹ̀yin jẹ́ ti pàdánù ẹ̀mí mi máa tẹ̀lé ọ yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́ yes my father Maliya mosontoli magaliya gaba ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀sùn máa wà o ó dé ó dé nìyẹn yes nípa ipá tàbí agbára kọ́ nípa ipá tàbí agbára kọ́ olóòótọ́ lẹni tó ṣe ìlérí. yes my father. Sweet Holy Spirit. Sweet Holy Spirit. Sweet Holy Spirit. My grace comforter. Yes, Lord. Yes, Lord. Yes, Lord. Yes, Lord. Yes, Lord. Yes, Lord. Sweet Holy Spirit. Oh, olùràpadà, olùdáǹdè, olùtùnú. Ẹni náà tó ń bọ̀. You are welcome, sir. Máàlẹ́ mọ́sọ̀ntọ́lẹ́ gàba. Ẹni náà ti ń bọ̀, wale, wale, wale, wale. wọlé silence everywhere ọyá àwọn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ fún dà àwọn tó ṣẹ̀ṣẹ̀ fún ọyá yáyáyá ó ti fún ẹnìyẹn ó ti fún ẹnìyẹn yes lọ ó ti fún ẹnìyẹn ọlọ́run wa bíi ti gbani ó ti fún ẹnìyẹn ó ti dọ́dọ̀ ẹ̀ ó ti dọ́dọ̀ ẹ̀ ó ti dọ́dọ̀ ẹ̀ ó ti fẹ́ nìyẹn ó ti fẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni kò lè nà má lẹ̀ má dára yín láàmú òun ní òun ní òun ní tó bá ti jó òun ní kò sí gírígírí yes lord gbogbo àwọn àpòstélì ní yàrá òkè àwọn one twenty ní ẹgbẹ̀mí mímọ́ ẹnì kankan láàrin wọn ò fara pa nílé kọ̀nẹ́lì ọ̀bàlẹ̀ gbogbo wọn kò sẹ́ni ó farapa yes lord ọyẹ àwọn míì tó tún fẹ́ fún Dáolúwa yes àwọn míì tó fẹ́ tọ̀dọ̀ wọn bú jáde dá oyọyọyọyọ like a rushing fire like a rushing fire yes lord ẹ àwọn tó ti fún tí wọ́n nílò ẹ̀bùn ẹ̀mí dà ọ̀yá bá ń pín fún wọn ọ̀yá ọ̀yá. silence everywhere ọ̀yá ẹ dákẹ́ Jésù Olúwa wa maligaba maligaba galia mọyẹn palẹ ẹ ọfẹ fáwọn kan lẹ́bùn ẹ̀mí ọfẹ fáwọn ẹ dákẹ́ yín síbẹ̀ ọfẹ fáwọn kan lẹ́bùn ẹ̀mí maali gaya balẹ mọsontọlẹya gaba maali gaba yíyẹ mọlẹya gaba ọyayayayayaya àwọn tó fẹ́ fún lẹ́bùn ìsọtẹ́lẹ̀ dà àwọn tó fẹ́ fún lẹ́bùn ìríran àtọ̀fẹ́ fún lẹ́bùn ìmọ̀ àyà ọ̀rọ̀ ọgbọ́n ọ̀yá ọ̀yá from right to the left left to the right from to the back yes ọ̀yá ọ̀yá ẹ farabalẹ̀ yes lord ọ̀fẹ́ fáwọn kan lẹ́bùn ẹ̀mí yes lord yes lẹ́yìn yẹn ó ti dé ẹ̀yìn yẹn ó ti dé ẹ̀yìn yẹn máa yà mọ̀lẹ́yà eléyìí ó ń ṣe counterfeit kì í ṣe counterfeit ojúlówó ẹ̀mí mímọ́ wà ojúlówó ẹ̀bùn ẹ̀mí mímọ́ sì wà tó bá ti jẹ́ pé ayé yẹn ti rí èso ẹ̀mí gbà yes silence everywhere ọ̀yá olúwa ọlọ́run ẹ̀mí mímọ́ a ní ìṣẹ́jú díẹ̀ sí ẹ̀mí mímọ́ ọ̀yá àwọn tó fẹ́ fún lẹ́bùn ẹ̀mí dáa okay sir okay sir ẹ̀yin tẹ́ wà lórí afẹ́fẹ́ ṣí ọkàn yín payá o ẹ ṣí ọkàn yín payá a gbọ́ ẹ̀rí rẹ̀ a gbọ́ ẹ̀rí rẹ̀ yes ọ̀yà mo release ẹ̀ Holy Spirit ń gbogbo ẹ̀yin tẹ́ wà lórí afẹ́fẹ́ tí àkókò ti tó fún fún fún ìbújáde ẹ̀mí mímọ́ tó ti ń gbénu yín ní ti ẹ̀bùn ẹ̀mí gbogbo ìfèdèfọ̀ ìsọtẹ́lẹ̀ ìríran ìgbàgbọ́ ìmàyà onírúurú èdè ìtumọ̀ èdè at the count of five holy spirit move one yes lord lórí afẹ́fẹ́ ni níbi ìpéjọpọ̀ níbí ní ní ìgbà kejì Holy Spirit move yes Lord yes Lord yes Lord ní ìgbà kẹta ní ìgbà kẹta ẹ̀mí mímọ́ rìn. Yes, Lord. Ní kẹrin. Yes, Lord. Ní ìgbà kẹrin tẹ̀bùntẹ̀bùn tinátiná taṣẹ́taṣẹ́ pẹ̀lú ojúlówó ẹ̀bùn ẹ̀mí ojúlówó èso ẹ̀mí ojúlówó ẹ̀bùn ẹ̀mí tó ń gbénú èso ẹ̀mí ní ìgbà kẹrin. ẹ̀mí mímọ́ rìn o ní ìgbà karùn-ún rẹ̀ o ẹ̀mí mímọ́ rìn o. yes lord yes lord yes lord yes lord. Mali mayama lema yega yega gaba.

Yes, Holy Spirit. Yes, Holy Spirit. Ẹ eh, ó ṣẹ̀ṣẹ̀ do ni ẹ súnmọ́ ó ṣẹ̀ṣẹ̀ dọ̀dọ̀ ẹnìyẹn ìgbọ́wọ́lé ọ̀tún ìgbọ́wọ́lé ọ̀tún. Yes, Lord. Yes, Lord. Yes, Holy Spirit. yes holy spirit gbogbo ojú ẹ̀mí tó ti fọ́ kó máa gba ìríran ó máa gba ìríran ó máa gba ìríran iyẹ̀ tó ti ra kó máa ṣí yes holy spirit láìsí gbọ́ wọlé láìsí ibi ṣubú láìsí títì ojúlówó ẹ̀mí mímọ́ ẹ wàá ṣe àmì méje ntọ́ gbà lónìí kò ní bọ́ lọ́wọ́ rẹ amen amen amen amen amen amen amen in Jesus name yes Lord. jẹ́ kí gbogbo ahọ́n dákẹ́ yes Lord yes Lord. ọdẹ padà ní ọdẹ padà ní ọdẹ padà ní ọdẹ padà sáyé yẹn ni oore ọ̀fẹ́ tí wọ́n fi máa gbégbé ayé wà mímọ́ ló kù oore ọ̀fẹ́ ìwà mímọ́ ló kù ìfarahàn rẹ̀ láyé ẹnìyẹn nìyẹn ọ̀pọ̀lọpọ̀ wa la ti rí ẹ̀bùn rẹ̀ gbà oore ọ̀fẹ́ tá a fi máa dàgbà nínú èso ẹ̀mí. E tí ó fi jẹ́ wípé inú èso ẹ̀mí ìwà pẹ̀lẹ́ ìwà tútù ìṣoore ìgbàgbọ́ ìfẹ́ ìpamọ́ra tó fi jẹ́ pé inú èso ẹ̀mí òun ni àwọn ẹ̀bùn ẹ̀mí wọ̀nyí ó ti máa gbé tí wọ́n fi máa fẹ́ lọ́wọ́ tí wọ́n fi máa dàgbà sí orí ọ̀fẹ́ yẹn àrígbà lónìí orí ọ̀fẹ́ yẹn àrígbà lónìí torí ẹ̀bùn ẹ̀mí láìsèso ẹ̀mí kọ̀rọ̀ fúnni ìdí nìyẹn tó fi kọ́ wa ṣáájú nípa ìrònú pìwàdà ẹ̀ṣẹ̀ tó níjẹ̀wọ́nú níjẹ̀wọ́ ẹ̀ṣẹ̀ nú tó sì kọ́ wa nípa àtúnṣe tó ní ìyára ẹni sọ́tọ̀ nínú lórúkọ Jésù mo gbàdúrà orí ọ̀fẹ́ láti dàgbà nú àwọn nǹkan wọ̀nyí Olúwa kó yọ̀ǹda rẹ̀ fún wa ń tá a gbà lẹ́nìí kò ní bọ́ lọ́wọ́ wa. O ti rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ jésù ṣe dìde ẹ̀ gbà tí ìdánwò rẹ̀ yóò dé látọ̀dọ̀ èṣù àwa la borí ẹ̀bùn ẹ̀mí kọ́ la fi ń borí èṣù ẹ̀bùn ẹ̀mí wà fún sẹ́ni yes lord yes lord yes lord ó wọlé padà ní ọpẹ́ tó ti dákẹ́ wọlé padà ní yes lord wọlé padà ní àwọn ti sọnù tẹ́lẹ̀ fàájì ayé àfẹ́ ayé ọlọ́run kan mú bọ̀ dá ìwá láti tún ayé ẹ̀ ṣe ni ó bá lè jáwọ́ nínú àwọn ìgbé ayé tí ń gbé ó bá lè jáwọ́ nínú àwọn ìgbé ayé tí ń gbé ọlọ́run kan mú wá láti táyé ẹ̀ ṣe ni ìlú ló ń gbé wá mo gbàdúrà èso ẹ̀mí láìsẹ̀bùn ẹ̀mí asán ni inú ná lọ́pọ̀lọpọ̀ tó lú ẹ̀bùn yọ parí ẹ̀ sí. Si bẹ́ẹ̀ ni olùgbàlà ló sọ lọ́pọ̀ wà lọ́jọ́ yẹn wọ́n á ní lórúkọ rẹ̀ àṣìṣe ìyanu ajé òkú dìde àwàásù àṣe gbogbo ẹ̀ lóhùn ó ẹ lọ kú lọ́dọ̀ mi wọn mọ̀ yín rí ẹ̀yin ń ṣẹ̀ṣẹ̀ mo gbàdúrà lórúkọ Jésù orí ọ̀fẹ́ tá a fi níjó níṣẹ̀ṣẹ̀ àrígbà lónìí láyé wa èso ẹ̀mí ló máa borí o wà tútù ìwà pẹ̀lẹ́ ìṣọ̀rẹ́ ìgbàgbọ́ ìpamọ́ra sùúrù ìfẹ́ ló máa borí ohun gbogbo láyé wa lórúkọ Jésù ó ti rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó wà nóde ẹ ìtúsílẹ̀ ẹ ìtúsílẹ̀ o ẹ gba ìtúsílẹ̀ o ẹ gba ìtúsílẹ̀ o ẹ gba ìtúsílẹ̀ o ẹ gba ìtúsílẹ̀ o àmín pólúwa wà láàrin wa ọ̀yà gba tiẹ̀ náà àmín pólúwa wà láàrin wa gba tiẹ̀ náà o gba bónọ́ọ̀sì rẹ ó ti rí bẹ́ẹ̀ ògo fọ́rúkọ olúwa lórúkọ jésù láti gbàdúrà amen amen amen in jesus name ẹ jẹ́ àpadà sórí ìjókòó wa a ti parí nìyẹn o. ti parí nìyẹn o gba ẹ̀yin tẹ́ ẹ ti rẹ́mi mímọ́ gbà lẹ́ni kò ní bọ́ lọ́wọ́ yín o ẹ̀yin tẹ́ ẹ ti rí gbà tẹ́lẹ̀ ṣùgbọ́n tẹ́ pàdánù ẹ̀ tó padà wọlé wá kò ní sọnù láyé yín mọ́ amen amen kì í ṣe nípa ipá tàbí agbára bí ó ṣe nípa ẹ̀mí ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ wa ẹ máa bọ̀ wájú kí n gbàdúrà fún yín ká tó wọnú ìyìn lọ. I believe you people are good over there. Amen. Ó yẹ kúnlẹ̀. Oh, ẹ sọ pé ní orúkọ Jésù ẹ̀yin ọmọ yẹn ẹ sọ dáadáa ẹ sọ pé ní agbára ẹ̀jẹ̀ Jésù ẹ sọ pé ẹ̀mí mímọ́ mo fẹ́ dòmìnira lọ́wọ́ ẹ̀mí aṣòdì sí Kristi nítorí náà ẹ̀mí mímọ́ lé ẹ̀mí asòdì sí Kristi jáde kúrò nínú ayé mi ẹ gbọ́wọ́ ọ̀tún yín lé àyà yín kẹ́ máa wá sọ pé lórúkọ Jésù ẹ̀mí asòdì sí Kristi jáde kúrò nínú ayé mi ó yẹ gbà ládùúgbà bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi ẹ̀mí asòdì sí Kristi jáde kúrò nínú ayé mi ẹ gbàdúrà yẹn dáadáa ẹ gbàdúrà yẹn dáadáa ẹ rí páyé yẹn náà lálàáfíà látẹ̀nẹ́ ẹ̀mí aṣòdìsí Kristi jáde kúrò nínú ayé mi ẹ̀yin àgbàlagbà náà lè gbà ó gbogbo ẹ̀mí tó ń ṣe lòdì sọ́lọ́run jáde kúrò nínú ayé mi ẹ̀mí aṣòdìsí Kristi ló máa ń sọ èèyàn dọmọ burúkú ẹ̀mí aṣòdì sí Kristi jáde jáde kúrò nínú ayé mi jáde jáde kúrò nínú ayé mi ní orúkọ Jésù Kristi láti gbàdúrà gbàdúrà kẹ́ pé ẹ̀mí mímọ́ pé ẹ̀mí mímọ́ máa bọ̀ nínú ọkàn mi ọyẹ gbà ládùúrà lórúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ máa bọ̀ nínú ọkàn mi wọ inú ọkàn mi wá wọ inú ọkàn mi wá ẹ̀mí mímọ́ máa bọ̀ nínú ọkàn mi ẹ̀mí mímọ́ máa ṣàkóso ọkàn mi tó bá mọ̀ pé o fẹ́ fayé ẹ̀ fún Jésù o fẹ́ gba Jésù. pé Jésù wọnú ọkàn mi into my heart into my heart come into my heart Lord Jesus come in today come in to stay come into my heart Lord Jesus. ẹ̀yin òbí ẹ bá mi pè jésù wọnú ọkàn àwa ọmọ o ẹ̀yin ọmọ yẹn pè jésù wọlé jésù máa bọ̀ nínú ọkàn mi wá sọkàn mi dòmìnira open your mouth and pray jésù wọnú ọkàn mi wá gba ọkàn mi là jésù wá máa gbé inú mi ní orúkọ ńlá jésù kristi láti gbàdúrà mo súre fún yín ẹ̀mí mímọ́ kó wọnú yín ẹ̀mí Kristi Jésù tí máa sọmọ kọ́mọdọ́mọ Ọlọ́run tí máa ń lẹ́mí aṣòdì sí Kristi jáde kúrò nínú ẹni lórúkọ Jésù ẹ̀mí yẹn kó wọnú yín ẹ̀mí mímọ́ yẹn kó wọ inú yín kó wọ inú wa kọ́ wọnú àwọn ọmọ tí ò sí ń bí náà àtòbí àtọmọ ká gba ẹ̀mí mímọ́ orúkọ wa kọ́ wọnú ìwé ìyè jésù olúwa wa amen amen amen jesus name ẹ̀yin ọmọ ìlàjú kẹwò mi bí mo ṣe ń sọ ni màá tún máa tẹnu mọ́ ohun kékeré kọ́ lọ́lọ́run bá mi sọ nípa yín ẹ jọ̀ọ́ ẹ yọ̀ǹda ọkàn yín fún jésù kò sí nǹkan kan nínú ayé o ọkàn tó bá ní Jésù ló dòmìnira lọ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ara lọ́wọ́ èṣù àti lọ́wọ́ ayé Jésù sọ fún mi ẹ tẹ́tí kẹ́gbọ́n tí mo fẹ́ sọ yìí o Jésù sọ fún mi pé òun wá àwọn ọmọ tóun fẹ́ fi rọ́pò àwọn àgbàlagbà kan táyé wọn ti ṣòfò. So ó sì fẹ́ ṣe nǹkan yẹn lọ́dún yìí so ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọmọ yẹn bẹ́ẹ̀ bá ti wà nù lé ẹ máa dá gbàdúrà kẹ́ máa sọ fún Jésù pé Jésù máa bọ̀ nínú ọkàn mi ṣe ti gbọ́ wà very important Jésù wá àwọn ọmọdé tó fẹ́ lò ọ̀pọ̀lọpọ̀ àgbà ni wọ́n ti wọ́n ti jára wọn kulẹ̀ nínú Ọlọ́run Ọlọ́run ń ṣe replacement gan-an ẹ máa wo ohun tó máa ṣẹlẹ̀ kọ́dún yìí tó parí ẹ máa wo iye àwọn ọmọ iye ọ̀dọ́ tẹ́ máa gbúrò wọn ọlọ́run tọwọ́ wọn ṣiṣẹ́ agbára yes tó máa ṣẹlẹ̀ ni tó máa ṣẹlẹ̀ ni ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ yẹn tí mọ́mì bá ní chọ́ọ̀chì yá ẹ lọ táwọn ọba lọ gan ẹ gbéra ẹ gba chọ́ọ̀chì lọ ẹ tètè ẹ tètè máa dé chọ́ọ̀chì kí aago tó lù so ẹ má máa gba ẹ̀mí yẹn láàyè ẹ̀mí aṣòdì sí Kristi tó máa ń kórìíra chọ́ọ̀chì lílọ ìwọ pẹ́ kó tó dé David David you I know when you mo mọ̀ gba tó dé tó pọn báàgì sẹ́yìn àbí òde látọ̀ kan àbí ìbọn náà báyìí ló gbà wá David tèmi náà mo ń bá wí gbà wo ló dé bí ló sùn ah, ọlọ́run yọ mo fẹ́ wọ̀n fún ọ ni amen kò sọ́mọ tí ò lè gba bérébéré kò lè pa yín ẹ fìdá lágbára ni iná ti ràn láàrin àwọn ọmọ wa mo sì ń kí ẹ̀yin òbí nílọ̀ má bu ọmọ rẹ má sì gbé ṣépè bọ́bà bọ́mọ wí bọ́mọ wí gbogbo ẹ̀yin ọmọ ìmọ̀ tó ń fún yín lásẹ̀mẹ́ǹtì bó bí yín bá ti ṣépè fún yín àbò bú yín ẹ wá rìpọ́tù wọn fún mi gbangba ni màá ti pè wọ́n jáde a wá béèrè lọ́wọ́ wọn pé ṣé wọ́n lọ́jọ́ ọ̀la míì tó yàtọ̀ sẹ́yìn ọmọ yín ni ṣé ẹ ti gbọ́ ẹ wà very very serious about it ẹ̀yin náà dẹ̀ máa hùwà tó tọ́ ẹ máa hùwà tó ń pe èpè òbí mọ́ra ẹ̀gbọ́n tí bàbá yẹn sọ ẹ bàbá ò ṣépè fọmọ o ṣùgbọ́n máa hùwà èpè ẹ máa hùwà èpè o ẹ̀mí máa ràn yín lọ́wọ́ o ẹ má gbàgbé ẹ kọ́ sọ́kàn pé mo sọ pé ọlọ́run lòun fẹ́ fi àwọn ọmọdé replace ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà mo mọ ẹni tí ń bá mi sọ̀rọ̀ mo mọ ẹni tí ń darí mi kì í parọ́ ní tó bá fẹ́ ṣe òun ló máa ń sọ lórúkọ Jésù ayé yín kò ní ṣòfò ẹ dídàkúdà àwa tá a já gbàlagbà náà ẹ̀mí ronú pìwàdà ọlọ́run á fi sínú wa a ní dọ̀tá ọlọ́run jésù olúwa wa ẹ padà sáàyè yín praise the lord amen ohun tó kàn kù ó ní ká yin ọlọ́run ṣùgbọ́n ẹ gbà mí láàyè màá mu omi gbóná fẹ́fọ̀ bá mi mú wọ́tà bọ́tù mi wá mi mọ̀ bóyá mo mú débí inú ilé ló máa wà ẹ gbà mí láàyè màá mu mi àbẹ́ṣẹ̀ ni kì í ṣẹ̀ṣẹ̀ bá a bá fẹ́ yẹn lọ́hùn tí kíbọ̀dù bá wà àmọ̀tẹ́ àmọ̀tẹ́ àfi ká tẹ̀ ẹ́ àbí àfi tẹ́ni tí ń tẹ̀ bá tún fẹ́ wọ bíríbírí òjijì amen amen àìmọ̀ bẹ́ẹ̀ bá rẹ́ni àwẹ̀ ń wò gbà ẹni kan wà o oríṣiríṣi láwẹ̀ tí mo ní lọ́wọ́ mo láwẹ̀ tí máa ń yọ ńdómì àwẹ̀ sì wà tí ń yọ owó àwẹ̀ wà tí máa yọ páàkì àwẹ̀ wà tí máa yọ bisikíìtì àwẹ̀ tí ń yọ èso wà àwẹ̀ má jẹ rárá wà o má mu rárá ó wà nílẹ̀ lóríṣiríṣi praise God àìmọ̀ ìfitónilétí tẹ̀ sanwó fún ni bẹ́ẹ̀ bá nílò ẹ̀ ẹ̀ wá béèrè rẹ̀ o olúwa yọ ràn wá lọ́wọ́ ṣe gbórin rí ṣe nídìí àwẹ̀ ni. ẹ ẹ nídìí àwẹ̀ ni o kí ni ìdí tẹ́ fi nídìí àwẹ̀ ẹ̀ ń ṣàìgbọràn yẹ ẹ ẹ má mú nǹkan ṣe ti gbọ́ ṣe gbọ́ ẹ ẹ ẹ ti dín tọ́pọ̀ àǹfààní tọ́lọ́run fún yín lónìí kò ní bọ́ lọ́wọ́ yín o ibi àwẹ̀ kọ́ láti bẹ̀rẹ̀ ṣẹgbọ́ ẹ mo gbàdúrà fún yín tọ́lọ́run bẹ̀rẹ̀ láyé yín lónìí lórúkọ Jésù ọlọ́run ó parí ẹ̀ nǹkan àkọ́kọ́ tọ́lọ́run ọkọ̀ bá ń ṣe fún yín ni pé yóò ayé kúrò lọ́kàn yín àwa gbìn ọ̀run sí yín lọ́kàn Jésù Kristi Olúwa wa ẹ lọ jókòó yín amen. ẹ tẹ̀ sókè àti gbọ́dọ̀ sí ọ́ọ́lù tó nù àtàgbára àpọ́n àpọ́n àkọ́ alim. ṣe bẹ́ẹ̀ fẹ́ pè fún wa ni ẹ̀yà ẹ gbága ẹ gbága dání gbága dání bí wọ́n bá fẹ́ pín ẹ̀bùn tá a bá lọ bí sọmọ lórúkọ ẹ̀yẹ́ máa wo nǹkan tí ọlọ́run ń ṣe lẹ́nìí kò ní ṣe gbàgbé láyé gbogbo wa. Yeah. tá à ń ṣe tó dàbíi pé à ń ṣàwádà yẹn ẹ jókòó sá ẹ jókòó ẹ mẹ̀ntẹ́nì ìjókòó yín ẹ mẹ àǹtí èmi mo ní ẹ jókòó ẹ̀yin tẹ́ gbèrín ẹ̀yin náà lọ gbàgà yín kẹ́ ẹ jókòó kí ni ó ṣẹlẹ̀ ṣe wà dáadáa ẹ <laughs> ẹ̀rín yín pa mí mọ́mì máa kọrin kan ẹlẹ́rìn pa mí pa mí ẹ̀rín pa mí títí ẹni tí ò léyìn òkè tí ò ní tìsàlẹ̀ tí ń jẹ gbógbóró ẹ̀rín pa mí pa mí èmi ò mú mi o ẹ̀yin tẹ́ kó ìṣọ́ àti àmà wá ẹ mọ́kàn mi má gbélébò n ò jí mu lẹ́yìn ojú yín mo ti mú o. ó sì wọ́ mu ẹni ọba fẹ́ mu ọwá tiẹ̀ lọ. Amen. ẹ má wo wọ́tà bọ́tù mi o. bàbá lọ bí sọmọ lórúkọ tá a bá ti sọmọ lórúkọ tán wọ́n á ní kí kálukú jókòó sí ààyè rẹ̀ kí wọ́n lè ṣe kínni kàn lè sáà fún wọn ìsìn òní kò ní dìde dúró nú mọ́ jókòó sáàyè rẹ bá ṣe ń yẹn lọ́hùn kí wọ́n lè sáfù ẹ̀ látọ̀run kì í ṣe nípa ipá bẹ́ẹ̀ ni kì í ṣe nípa agbára bí kò ṣe nípa ẹ̀mí mi ní lu àwọn ọmọ ogun wí èmi kọ́ ni mo pè yín ẹni ó ní wá ló pè náwó ó lóun fẹ́ pin ahọ́n iná lónìí láàrin wa àwọn kan ti rí ẹ̀mí mímọ́ gbà bí ṣe máa ṣẹlẹ̀ nígbà táwa gbàgbọ́ nìyẹn bọ́jú orí mi ṣe kéré tó wọ́n kọ́ wa ń fèdè fọ̀ ǹjẹ́ kọ́ wa ni pé bàbá ti dàtún bí ẹ̀mí mímọ́ ti wọlé ẹ̀mí ìsọdọmọ. So a wá máa kọ́ wa ní ìwà ọlọ́run òun ló mọjọ́ tó yẹ fún wa láti fèdè fọ̀ a máa kọ́ wa níwà ọlọ́run má ṣe eléyìí má ṣe tọ̀hún eléyìí ò dáa má ṣe eléyìí ṣùgbọ́n bọ́pọ̀ ò bá ti fèdè fọ̀ wọn gbàgbọ́ pé àwọn ní ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ kì í dójú ti ra ẹ̀ kò ní fèdè fọ̀ lẹ́nu ẹni tí wàá rí ọ̀dá kò ní fẹ́ kí wọ́n sọ pé ẹ̀yin sáà ń fèdè fọ̀ sọ yẹ ká tún bá yín di ìjà ọ̀pọ̀lọpọ̀ yín tẹ wà ń bí lẹ ti rẹ́mi mímọ́ gbà ẹ̀ẹ̀kan ìfèdè fọ̀ ni àbíṣẹ́mi èṣù ni ó sọ fún ọ pé ọmọ jalè ẹ́ eh? ẹ̀mí ta ni ẹ̀mí ọlọ́run àmẹ́ni tí ń fèdè fọ̀lẹ́ respect tí ń fèdè fọ̀lẹ́ respect báwọn tí ń fèdè fọ̀ lórí pẹpẹ yẹn náà kọ́ ni ẹ ẹ rí kí lẹ rí mbẹ àṣírí tó wà ń bí pọ̀ tọ́pọ̀lọpọ̀ wọ́n rò pé àṣírí àwọn tọ́lọ̀ ń tú tí wọ́n rò wípé màá lọ mọ́ sọ lórí rédíò ni tí wọ́n ń torí ẹ̀ wá ẹ̀mí ara wọn láì ṣe mí ẹ bá gbọ́ oríṣiríṣi wọ́n tá ń pè ní bíṣọ́ọ̀bù tí wọ́n ń bí kọ́ńplẹ́ǹsì tí wọ́n ń bí kàtìdírà bí gbogbo ẹ̀ wá wò ó ń re ẹ gbọ́ mi báyìí ẹ mọ̀ gbàdúrà ṣe lẹ́mọ̀ gbàdúrà olúwa ò sì jọ́ ò sì bá wa ṣàtúnṣe àwọn ayé yìí bọ̀tà àwọn lọ́pọ̀lọpọ̀ wa ń pọ́nlé làwọn lẹ̀ ń wájú wọn pé nóò dádì ẹ̀ gbọ́wọ́lé mi wọ́n gbọ́wọ́lé ọ tán ìwọ náà gba ẹ̀mí inú wọn abájọ tó fi ń struggle pẹ̀lú wà mímọ́ bá a tó ti gbànà etí lọ́dọ̀ ẹni tẹ́sù wà nù ẹ̀. ṣé ẹ ṣàmì lónìí lọ bọ́. Yeah. amen. bọ́ọ̀ ni ṣé kí wọ́n sáàfù yín ẹ́ àwọn wo àlejò àlejò ọ̀run àlejò ọ̀run kò sí gírígírí ẹ rí i pé gbà tó dé lẹ́ẹ̀kan mò ń sọ fáwọn ọ̀sà pé ẹ má dara yín láàmú bọ́bá jẹ́ mi mímọ́ ni kò ní í ti ṣubú tọ́ba mú pé ẹ̀mí mímọ́ wọnú èèyàn ó ti ṣubú a jẹ́ pé ó lẹ́mìí àìmọ̀tọ́kọ́ fẹ́ lé jáde ni máa ṣubú gìrìgìrì ṣubú lẹ́ni ṣubú lọ́la ṣubú lọ́túnla bá a ti ṣe pé wọ́n ti pè ṣubú fún yàn. amen. Uh -uh ẹni ẹ máa gbọ́ pé ṣubú lẹni ọmọ tí wárápá mú ọ̀dà ṣé gbogbo ẹni èèyàn gbogbo tí wọ́n á ń ṣubú nù pàdé gbogbo wọn wá lẹ̀mí wárápá wà nù wọn ni. ẹ́ adoni odonate gírígírí kó ṣubú bí ọba tí ṣubú pásítọ̀ náà ti gbàgbọ́ pánà eighteen flow ọlọ́run má ṣe wá láláì lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ni ṣe rí ibi tí èèyàn bá ti pilẹ̀ gbàgbọ́ ó ní í ṣe pẹ̀lú rúgbì ayé tó máa ṣe kíni tó máa gbé àwọn ẹ̀kọ́ òdì tó kún ayé ń sìn wọ́n kọ́ àwa wọ́n kọ́ àwa wọ́n kọ́ wa bá a ṣe máa bẹ̀rẹ̀ tí tẹ́mi mímọ́ fi ṣe kíni mo sọ fún yín ìjọ tèmi ò fèdè fọ̀ àti gbá mo ti gba Jésù lẹ́mí ìsọdọ́mọ́ ti wọlé ń kọ́ mi níwà Ọlọ́run gba àwọn tán àṣẹrìbọmi wọn kó wa sí fẹsírì àdìrà wa lọ́wọ́ mú ṣe wà ń ṣọ́ọ̀ṣì bó o ṣe kàn ṣáàfù ẹ ọyà gba tiẹ̀. I want to plead unto you, you dare not dictate for them. They are right spirit, right angels. the one and only Holy Spirit of the living God that needed not to be taught anything, for he knows it all. Ọmọ gbogbo ẹ̀ ọmọ oúnjẹ tó gbọ́dọ̀ jẹ tí ó rùn ọ́nú ọmọ oúnjẹ tó gbọ́dọ̀ jẹ ọmọ ń tó yẹ fún dàgbàsókè rẹ̀ farabalẹ̀ lónìí yóò ṣáàfù rẹ̀. Praise the Lord. Praise the living Jesus. Amen. Àṣírí-bọ́mi lọ́któbà wọ́n kó wa sí fẹ́sírì ọ́fíìsì tó wà lẹ́yìn ṣọ́ọ̀ṣì wọ́n ní àdìra wa lọ́wọ́ mú gbogbo wa tá a ṣe rìbọmi ní disciples of Christ Bible Church lórí láwẹ̀ Reverend Ìlọrin general overseer wa pastor àjùwọ̀n ní assembly pastor wa kó wa síbi wọ́n ní àdìra wa lọ́wọ́ mú lọ́któbà àdìra wa lọ́wọ́ mú October 1998 pastor Isaiah ní assembly pastor wa ní ìdíròkò ọ̀ní wàásù lọ́jọ́ náà bàtà máa ṣèrè bọmi wọn kó wa lọ́dọ̀ adé wọn ni adira wa lọ́wọ́ máa dira wa lọ́wọ́ mú round onígbà jésù jáde nínú omi ẹ̀mí mímọ́ balẹ̀ bí àwọ̀ àdàbà wà gbọ́dọ̀ rẹ̀ ẹ̀mí mímọ́ gbà ká máa gbàdúrà làbá bẹ̀rẹ̀ àdúrà akọrin àgbàdúrà ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ wọnú mi lọ orin yẹn lọ gbajúmọ̀ gangba yẹn torí mo fẹ́ gbẹrù dórí mo fẹ́ ṣẹ́gun nírìn àjò mo fẹ́ kọ́ ta di tẹ̀ mọ́lẹ̀ ẹ̀mí mi máa wọnú mi lọ ẹ̀mí mi máa pàṣẹ anáníkà sọ ẹ̀mí mi máa wọnú mi lọ ẹ̀mí mi máa wọnú mi lọ ẹ̀mí mi máa wọnú mi lọ ẹ̀mí mi máa wọnú mi lọ gbogbo wa yìí ló sì ti wà nù wá ń gbà náà torá àti dàtún bí wọ́n ti wàásù fún wa àti gbẹ̀mí ìsọdọ́mọ àti jẹ́wọ́ Jésù lólúwa tó àti gbàpọ́mọ Ọlọ́run Jésù níyà àwọn tó gbà lọ́fàgbára fún kí n lágbára ọlọ́run ẹ̀mí ọlọ́run fagbára fún ọ̀rọ̀ ọlọ́run láti di ọmọ ọlọ́run àti dọmọ ọlọ́run ẹ̀mí bàbá wa nígbénú wa ti ń kọ́ wa wọ́n ti kọ́ wa ń gbogbo àwọn ẹ̀kọ́ yẹn gbàtọ̀ ya wọn ni ọya à ń gbàdúrà là ń gbàdúrà là ń kọrin là ń gbàdúrà là ń kọrin ẹnìkíní bú sí ẹnìbí kejì ẹnìkẹta iná ràn ẹni mo dì mú lọ́wọ́ ọ̀tún ó bú sí fèdè fọ̀ ẹni mo dì mú lọ́wọ́ òsì bú sí fèdè fọ̀ èmi nìkan mò ń wò kan bọ́n. wàá di kéèyàn ọmọ béèrè béèrè ìbéèrè àfọkànbéèrè lọ́lọ́run ṣé mi àti ẹ̀ ń jà ni kí ló fà jàsà wọ́n ṣe báyìí fún un fa wọ́n á jáde nínú fẹ́sìrì bíi láì já ẹ̀mí mi wọ́n sì ti kọ́ wa pé òun ní èdè ọ̀run ni wọ́n ti kọ́ wa pé àgbọ̀dọ̀ ká dúró dé ni ká mọ̀ gbàdúrà fún gbogbo wákàtí tá a lò ń bẹ̀ sanjó fèdè fọ́ o. lájáde mọgbọnra gbù amen yíyan sọ pé ìyẹn sọ ọmọ ọlọ́mọ ẹ̀mí Kristi Jésù ń gbénu mi aṣàtúnṣe pọ̀ tó fẹ́ ṣe láyé mi kí n má bàa dojú tì ń bi iṣẹ́ àṣé ẹ̀mí burúkú ẹ̀mí olè yẹn àṣeké ìgbà bọ̀rọ̀ mo wà lẹ́nu ẹ̀ títí mo fi borí ti drum ẹ̀ kábàdì ti drum tí mo máa ń lọ rà lébùtérò jọlọjọ tí mo gbàwẹ̀ lọ pé lónìí mi ní jalè yìí mi ní jalè yìí pé èèyàn ṣèrìbọ mi ò sọ wípé ẹ̀ṣẹ̀ ọ̀tún ní wá o bó o di ránṣẹ́ ọlọ́run ẹ̀ṣẹ̀ sì ń bọ̀ wá kí ẹ wọ́n lọ sọ pé kò sáàyè ń lọ bí orin kan tí mo kọ́nu késẹ́ẹ̀tì wa kan mo ti lọ́kọ mo ti lọ́kọ yẹn náà ní táìtù ábọ́ọ̀mù yẹn ìtàn kan lẹ̀mí mímọ́ fún mi gómìnà kan tọ́yàn obìnrin kan láàyò ọmọbìnrin yìí ti lógójì ọdún kò rẹ́ni pé rí ìjọ́ kan ni ẹnìkan bá pàdé ẹ̀ lọ́ba ní òun fẹ́ fẹ́ ẹ ẹni tó gbàdé ẹ̀ tó lóun fẹ́ fẹ́ yìí ó jẹ́ gómìnà ó ní ṣùgbọ́n òun ò lè fẹ́ sílé òun ọmọ yàn lálẹ́ ni gbogbo ẹ̀yin tẹ́ lálẹ́ kọ̀ọ̀kan bí lónìí lẹ pín yà ṣe mọ̀ pé àlè máa dígbà wá bẹ́yàn wò ni bẹ́ẹ̀ ni ẹ máa lápọ̀ìntìmẹ́ǹt ibi tẹ́ ti máa pàdé ibi tí wà tẹ̀sẹ̀ ti ń pàdé òun ni pẹpẹ tẹ̀sù ti ń gbẹ̀bọ láyé ẹ pẹpẹ yẹn lónìí olúwa fàyà lulẹ̀ lóòótọ́ o kì í rúbọ sí èṣù ṣọ́ọ̀ṣì praise God hallelujah amen kankan ló ń ṣe ń ṣọ́ọ̀ṣì ò ń pàtẹ́wọ́ fún Jésù ń ṣọ́ọ̀ṣì but pẹ́pẹ́ kọ̀kọ̀ tẹ́sù ti ń gbẹ̀bọ̀ ń kọ́ àwọn pẹ́pẹ́ yẹn pọ̀ láyé mi ń gbà náà lẹ́yìn tí mo dàtún bí tán wọ́n wá wọ́n ń dọkàn mi láàmú ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run ẹ̀mí mímọ́ tó ti wà nù mí ẹ̀mí ìsọdọmọ bí wọ́n bá ti wá tó rin fújì bá dé ah wàhálà ní orin gbogbo ẹ̀yin tẹ̀sí ń gbórin ìgbọ́kúgbọ́ ìjọ ẹ bá lójú lówó gbàlà lẹ́mọ̀ pé dáràn ó tọrọ ni mò ń sọ fún yín ìjàkadì ńlá ni nǹkan yìí ah kí n tó bọ́ lọ́wọ́ orin fújì ah mo gbà wẹ̀dánwò kọ́kàn yẹn ó tó mọ́ ẹ mọ bọ́rọ̀ gbàlà ṣe rí ni. Ah, ìgbàlà jẹ́ ìwé ẹ̀rí tá a gbà nígbà tá a ti ṣiṣẹ́ láì kọsẹ̀ rárá ni tó bá ti jẹ́wọ́ Jésù lólúwa tolùgbàlà rẹ wọ́n á fún ẹ níwé ẹ̀rí ìgbàlà wọ́n á kọ́kọ́ ẹ níwé yẹ wọ́n á wá ní ọ̀yà ọgbà ọ̀rọ̀ Paul níwé Fílípì praise God orí tú ẹsẹ̀ twelve ọ̀yà ẹ̀ṣin kẹ̀ka. Fílípì orí tú ẹsẹ̀ twelve ẹgbọ́n ń tọ́sọ. Ntọ́ gbà kó lè mọ̀ pé èsì iṣẹ́ rẹ̀ ọ̀sẹ̀sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ ni. Kí lẹ tẹ̀bù ọ̀dá? Ẹ kókọ́ dùn yín kó pé. Wọ́n gbọ́ bẹ́ẹ̀sì. Ah ọmọ yìí ti bírèkì ó rẹ̀mí fọn fèrè lónìí ẹ bàbá tẹ̀lé ẹ̀ ṣe bá sì sọ́lẹ̀ ẹ mẹ̀ ọmọ ẹ̀ mọ̀ rẹ̀mí fọn fèrè ọyá tún fọn ká gbọ́n. ibọmọlá ẹ máa gbọ́ also only sọ dear friends you always followed my instructions when I was with you and now that I am away it is even more important work hard to show the result of your salvation ṣe ń tún bẹ̀ yẹn kà work hard to show the result of your salvation obeying God with deep reverence and a what fear NLT nìyẹn ṣé bẹ́ẹ̀ máa ń tá a bá débẹ̀ ní Philippians two ẹ̀ dáhùn ẹ̀ dáhùn ntẹ́ ẹ máa kàrí ẹ wo bí tẹ́ ẹ máa kàrí ní àti kọ́ pé lórúkọ Jésù ẹni ló àti torí àti kọ́ pé torí náà Ọlọ́run pẹ̀lú sì ti gbé ga gidigidi ó forúkọ kan fún un tó borí gbogbo orúkọ pé lórúkọ Jésù Kristi kí gbogbo kí wọ́n máa ṣe kíni wọ́n máa wólẹ̀ àti àǹbẹ̀ lọ́run àti àǹbẹ̀ la kódà kọ́ nǹka lórí ẹ̀ka láti iná yẹn máa gbọ́. ó ní therefore God elevated him to the place of highest honour and gave him the name above all other names. That at the name of Jesus, every knee should bow in heaven, one, and on earth, two, and under the earth, three. And every tongue confess that Jesus Christ is Lord to the glory of God the Father. ṣé àwọn ọ̀gẹ́bí a máa ń dá dó sí nìyẹn àbí ṣé mo parọ́ ni bí n tẹ́ kàyín ọba ṣiṣẹ́ ẹsẹ̀ kejìlá gbọ́dọ̀ kún sọ́yà ọ̀dà bọ́yá ẹ̀jẹ̀ nǹka King James ó ní therefore my beloved verse kí ni mò ń kà yẹn twelve ṣé ẹ ẹ mọ ẹ mèdè tí ń jẹ́ therefore ẹ ẹ nítorí pọ́lọ́ ti gbéga gidigidi torí pé ẹ lórúkọ rẹ̀ torí pé ẹ forúkọ rẹ̀ gbàdúrà nítorí pé a ti kọ́ pé lórúkọ rẹ̀ ní kí gbogbo ikú máa ṣe kínní kọ́ máa wọlé therefore my beloved therefore I àìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti therefore ọmọ jí mi láàárọ̀ àǹtí mi ọwọ́ akí mi mo wá ní nítorí náà ń gbọ́ rárá àìbẹ́rì ọ̀rọ̀ láti ibi díàfọ̀ ẹbẹ́ yìí ń kàwé níta ẹ sọ fún wa pé díàfọ̀ túmọ̀ sí làwà làgbámú orí èèbó kan sotí lìtírètì bá mú báyìí à èèbó ń dáràn àtìgbà ti kọ́ wa pé díàfọ̀ ní jẹ́ nítorí náà tẹ̀sí fún wa ní explanation pa ẹ̀ fún wa definition rẹ̀ ẹ ní díàfọ̀ ní jẹ́ nítorí náà ẹ sì sọ fún wa pé àìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti bi díàfọ̀ á jẹ́ pa ti ń sọ nǹkan bọ̀ látẹ̀yìn àbí èsì bẹ́ẹ̀ ni. torí pọ́lọ̀ ti gbéga gidigidi ẹ rí i pé nítorí náà nìyẹn náà ń sọ ọ̀rọ̀ kan ti ń bọ̀ láti verse five. ń gbọ́ àti pẹ́ ẹ ṣàlélú ẹ lù dáadáa gbogbo wa la ṣe ṣòro ẹ máa ń sọ fún ìyàwó ẹ̀fà ìyá ọpẹ́ ìyá ọpẹ́ ẹ̀fà pé gbogbo wa la ṣe ṣòro gbẹ́ẹ̀sì lọ́sùn èmi ò sùn. torí mi náà sùn díẹ̀ gbà ẹ bẹ̀rẹ̀ tó gbà ẹ lọ sùn èmi ò sùn èmi dúró ṣe ròyìn ayọ̀ ilẹ̀ sì ti mọ dáadáa n tó sùn ẹ̀ẹ́ à tán ọba láǹsì o bọ́ọ̀ ni ó ṣe rí tẹ́ bá rí i pé mò ń dẹnu lẹ́ ń wájú ṣé ká dán wò tán. irú ẹ̀ ò ní kàn wá. ẹ wá lọ rèé pe nọ́mbà yìí padà o bàbá ni o. ń gbọ́ ẹ̀yin náà ń sùn yín ẹ má sùn àti fẹ́ parí ìyẹn la bá tékèwé wa la fẹ́ gbà la bá débi di àfọ̀ la fi débi rírẹ́ mímí mọ́ gbà mo fi sọ̀rọ̀ pé kó wa sí fẹ́sírì àbí ni mo ní mo jáde mo gbọ́nra gbúù àbí mo fi débi pé oníṣẹ́ tọ́pọ̀ tó fẹ́ ṣe láyé mi torí kò fẹ́ ń dojú ti òun làáfíà wò ó pé ọ̀rọ̀ gbàlà bọ́ bá ti gba Jésù tó jẹ́wọ́ lólúwa tó lùgbàlà tí wọ́n kọ ọkọ rẹ̀ ńlẹ̀ nù wéyè wọ́n kàn gbé wẹ̀rí gbàlà lé ọlọ́ni wọ́n wà ní lọ́mọ ṣiṣẹ́ tọ̀ bí wẹ̀rí gbàlà yẹn ọba bọ́ ọ kalẹ̀ ọba ṣe tọ́ ni bọ́ ọ níṣẹ́ ti sú ọ ò ṣe mọ́ wọ́n fàwé ẹ̀rí gbàláyà dèní tó fi jẹ́ pọ́pọ̀ wá ní ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì mọ̀ wọ́n ṣùgbọ́n lọ́hùn ọ̀mọ̀ wọ́n. ṣé ìgbàgbé ẹ̀kọ́ yẹn nu oṣù agbára yìí pé èèyàn lè ní ṣọ́ọ̀ṣì kọ́mọ́ ní pásítọ̀ tá ń gbọ́ ẹ̀kọ́ yẹn ẹ̀ gbọ́ àà ẹ lè ní ṣọ́ọ̀ṣì kẹ́mọ́ ní pásítọ̀ pásítọ̀ tí ò lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ tí ó kọ́ yín ṣọ́ọ̀ṣì lẹ́ni ẹ ní pásítọ̀ bẹ́ẹ̀ bá jẹ́ lólùṣọ́ àgùntàn tí ń tọ́ Jésù lẹ́yìn tó pé okòwò ló food canteen ẹ ní ṣọ́ọ̀ṣì ẹ ń lọ ṣọ́ọ̀ṣì ẹ ń dọ́rẹ̀ àmọ́ ẹ ní pásítọ̀ tí ó fọ̀nà ọ̀run hàn yín bá a ṣe bẹ́ẹ̀ bá a ṣe bẹ́ẹ̀ bá a ṣe bẹ́ẹ̀ nu tá a fi dórí ìdí lẹ́sìn kọ́ wa pé nítorí náà ní jẹ́ díà fọ́ bọ́ọ̀ bá ti gbàwé ẹ̀rí gbàlà ó ṣiṣẹ́ tọ́ praise God ẹ mọ̀ gbọ́n tọ́fà tá a fi gbéga gidigidi ẹsẹ̀ fáìfò you must have the same attitude that Christ Jesus had though he was God. He did not think of equality with God as something to cling to. Instead, he gave up his divine privileges. He took the humble person of a slave. ìyẹn àwọn ẹrú kan wà tí wọ́n tún máa ń gbéraga. But there are humble persons of slaves I mean of slavery rather there are slaves that are so arrogant are you around àwọn ẹrú kan wà tí wọ́n máa gbéraga wọ́n pọ̀ ń ṣọ́ọ̀ṣì wọ́n a máa ṣe sọ́lọ̀ bí ẹni pé àwọn lọ̀gá ọlọ́run adarí ò gbọ́dọ̀ bá wọn rí wí kò gbọ́dọ̀ bá wọn wí torí ṣe ní ń rí nírì pé àkúkú ràn lọ́wọ́ ni àwọn ẹrú tí ń gbéra ga ẹni ara padà tí ń ga pa àwa abiléèrè pé sẹ́jì ara ẹ̀ lè rara ẹ̀ padà ṣé a máa ka báíbù lọ ṣe bí àpò ọ̀rọ̀ tó bẹ́nu rẹ ọlọ́run ti di kò ní jó dànù mọ́ bí jésù ṣe jọlọ ọ̀rẹ́ rẹ̀ lẹ o ó pe kinní kan bí ní divine privileges ó ìgbìmọ̀ divine privileges àwọn àǹfààní òkè ọ̀run ọ̀pá tì ó ní instead He gave up his divine privileges. Verse 7 Monka, NLT, ni version Monka. He took the humble portion of a slave and was born as human being. Shema Kalo. When he appeared in human form, he humbled himself in obedience to God and died a criminal's death on a cross. Ìyẹn lọ wá fa verse nine pé therefore so ti yé wa ń sìn ẹ gbọ́ ilé yìí ẹ gbọ́ ilé yìí if you refuse to humble yourself God can never elevate you. Bọ́ ọ bá kọ̀ láti rẹra ẹ sílẹ̀ Ọlọ́run ò lè gbé ẹ ga òfin ìgbéga nìrẹ̀lẹ̀ gbéra ẹ̀ ga kọ́lọ̀ ń ja ẹ̀ bọ́ rẹ́ra ẹ̀ lẹ̀ kọ́lọ̀ ń gbé ọ̀gá òfin ọ̀nà yìí nìyẹn o òfin ọ̀nà yìí nìyẹn o gbàdé ẹ̀ẹ́ eh, bí fíìmù location ta ló ń jẹ ta mo mú fífọ̀ dání bẹ́ẹ̀ bá ti sùn ẹ̀ka lèlúyà bí mo ṣe débẹ̀ mo bá àwọn aṣíwájú mi nínú iṣẹ́ ìránṣẹ́ ìwàásù ìtàgé mo bá bàbá wa Akins mo bá wọn ń bẹ̀ mo bá state chairman mi níbẹ̀ ansidram state chairman mo bá àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá àwọn tó ti serve lansidram níwájú mi mo bá wọn ń bẹ̀ so mo ṣe débẹ̀ ṣé kí n wá dúró kí wọ́n ní favour ń wò mí báyìí ní mọ̀nà gbalaja wájú baba Akins ní ẹ̀ka àsàndádé mo ti rí wọn ti mo sì dọ̀bálẹ̀ tán so some set of people are looking at me they are watching me as if I, uh, yes they are my herders. Baba Ekins happens to be one of those leaders in Nancy Dram that taught me wọ́n kọ́ mi. So it's a must for me to, to, to honor him. When I meet with my uh, state chairman, so I have to mo ní láti dọ̀bálẹ̀ fún He is my ancestral state chairman. Praise God. Eba bá mú bọ̀dá Pastor Dari. ẹ má jẹ́ ń sọ lẹ́ẹ̀mejì amen eh, ìjọ oníhìnrere la wà a sì ń jọ ẹlẹ́mìí ẹ̀mí mímọ́ wà láàrin wa kì í sọ ọlọ́run confusion no are we around praise the lord ẹ ṣe dáadáa ẹ dẹ̀ lè ṣe jù bẹ́ẹ̀ lọ. who am I in the presence of our father in the Lord do brother ni brother ni brother la máa ń pè wọ́n ẹ má bọ̀ ẹ tẹ̀lé wọn ẹ gbé báàgì yín kẹ́ tẹ̀lé wọn ẹ ti bọ́ lónìí amen praise the Lord ọyẹ ẹ fọkàn sí bí ṣé bẹ́yìn ń wo wájú ẹ̀yin kọ́ ọmọ sáni ẹ dìde tí n bá ní ẹ pàtẹ́wọ́ fún Jésù sẹ́pa. ọya ẹ̀dá tẹ̀wọ́ dúró ẹ̀tọ́jú ẹ̀dìgbà míì tá a tún béèrè rẹ̀ tá a lè mi tí màá wá dúró pé mò ń kí aṣíwájú wa dade Túndé Rájí so it, it, it, it, it's a pride for me to greet him ní dúró kí n má dọ̀bálẹ̀. Those are fathers that taught me in drum, and they are still our elders. mo á ń sọ fọmọ mi ńgbà tá à ń lọ mo ní sórí o kò síbi tẹ́tì lẹ́ẹ̀rí gbéraga o bó ti wù kọ́ lọ́n lù ọ́ tó bọ́ ọ bá ti rí àwọn aṣíwájú ẹ àná etí òní ọmọ dọ̀bálẹ̀ fàgbà o. bí jésù ṣe jẹ́ ọlọ́run ni ọba ògo ẹ̀lẹ́ lọ́run ó gbáwọ́ ránṣẹ́ ọ̀rẹ́ra ìsílẹ̀ títí dojú òkú àníkú orí igi àgbélébò torí ìrẹ̀lẹ̀ náà ọlọ́run náà wàá ṣe kínni ó gbé ga ó gbé ga àjọ lọ bí wedding kan pẹ̀lú mami Rachel àti tatún nínú ta lájọ lọ́njọ́ náà ní táwọn ọ̀lú owó dé bá a ṣe ń débẹ̀ báyìí gbalaja ni dádì ń dọ̀bálẹ̀ ni mo dọ̀bálẹ̀ ẹni àwọn ń pè ní dádì bí dádì bá rí dádì kí n dádì ó ṣe dádì ó dọ̀bálẹ̀ ni pọ́tọ́ ọ̀pọ̀lọpọ̀ dọ́ránṣẹ́ ọlọ́run generation wa yìí ẹ̀bùn ti gùn wọ́n ó ti rúbọ wọ́n lójú débi pé wọ́n mọ̀ pé. Pe anointing ni a máa dọ̀bálẹ̀ fagbá àwọn wo ni ọkọ ẹ̀ tó fi ra anointing náà gbà gan. ìdàgbàsókè ẹ̀bùn ẹ̀mí ó dúró lórí èso ẹ̀mí tó ń jẹ́ ìrẹ̀lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ rẹ́mi mímọ́ gbà lénìí ẹ̀yin tẹ́mi mímọ́ ti ń gbénu yín ti pẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ gbòòrò ẹ̀rẹ̀ra yín ńlẹ̀. ẹ rẹra yín lẹ̀ ṣé ń gbàdúrà ṣe ṣàmì gbogbo wa pátá ẹja mi wá ó dún dáadáa o àní padà wọṣọ àná. kẹ́ni mo sọ àní padà wọṣọ àná aṣọ rádaràda yẹn aṣọ ẹ̀gbin yẹn aṣọ ìríra aṣọ ìdọ̀tí aṣọ ẹ̀gàn aṣọ òfò aṣọ àdánù ẹni tí ó bá wá ní padà wọṣọ àná kó ṣọ́ra fún ìwà àná o. aṣọ àná aṣọ ẹ̀wọ̀n ni ẹ̀wọ̀n ti bo ẹ̀wọ̀n èṣù aṣọ àná aṣọ ẹ̀ṣẹ̀ aṣọ àná aṣọ aṣọ ìríra aṣọ ẹ̀gbin aṣọ ìdọ̀tí aṣọ tọ́lọ́hún kórìíra aṣọ tá a gbé wọ̀ tọ́lọ́hún ò fi wo bí a wà rọ́jú rẹ̀ mọ́jú àti wo ẹ̀ṣẹ̀ lọ ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣèrì bọmi àtẹ̀yin tẹ́ ẹ ti ṣèrì bọmi aṣọ yìí lọ́lọ́run gbà lọ́rùn wa dákun sá fún ìwà àná kọ́ ọ má bàa padà wọ aṣọ àná. ọ̀wà hmm, gbọ́ béèrè tẹ́mi mímọ́ ní bíọ́ kí ló ti ṣe sí ìwà abínibí rẹ̀ ṣé bí ṣe ń ṣe wọ́n ń dìlé yín náà kọ́ ló sì ń ṣe ẹ́ báyìí. nítorí náà ọlọ́run pẹ̀lú sì ti gbéga gidigidi ó fòó kọ̀ọ̀kan fún un tó borí gbogbo orúkọ pé lórúkọ jésù ní kí gbogbo ikú máa ṣe kínní máa wọlé àwọn tí a ń bẹ lọ́run tí a ń bẹ láyé àwa tá ń bẹ ń sàlẹ̀ ilẹ̀ kí gbogbo ahọ́n máa jẹ́wọ́ pé kínní jésù lolúwa fógun ọlọ́run bàbá kọ̀ wá dá dúró síbẹ̀ ẹni tí ó bá ṣàmúlò orúkọ yẹn á fi ẹsẹ̀ kejìlá sí ṣe. Si ọyẹ ìjẹ́ àkà. dear friends okay King James ni àkà therefore my beloved as you have always obeyed not as in my presence only but now much more tí a bá ẹ much more in my absence yẹ pé ìgbà tẹ́ ẹ̀ ń gbọ́ràn ńgbà tí mo wà lọ́dọ̀ yín nígbà tí mi ìbá wá síbẹ̀ gangan ni much more obedience much more when your pastor is not around much more obedience when your prayer partner is no more around That is when much more obedience is required. Much more when you are alone with God, much more prayer. Much more prayer. You are praying. Whenever we gather together in the presence of God, when we have somebody leading us in prayer, you are obeying. You call on the name of Jesus aloud. You call on the blood of Jesus aloud. You call on the Holy Spirit aloud, but much more when you are alone in your closet, seeking the face of the Lord, praying in the presence of God. Now, when we are to weigh it, when we are to measure it now, which one is much more? In the congregation or in your closet? làdúrà rẹ lọ àbígbà tó Ọ̀ya ansa látọ̀dọ̀ èèyàn mẹ́wàá ọyẹ ẹnáwó lẹ́rọ̀ kí n tó máa nà ká sí yín ọyẹ ẹ máa bọ̀ wájú ẹ èèyàn mẹ́wàá ẹ much more as you are as you have always obeyed not in my presence but now much more in my absence mẹ́ta lọ́wọ́ àwọn máa nawọ́ sí yín sí ẹ jáde lẹ́rọ̀ o ìgbà wo lórin yín yín pọ̀ jù tí máa ń lo òkè lálálá náà chọ́ọ̀chì àbígbẹ́ ẹ̀ dá wà praise the lord hallelujah dúpẹ́lẹ́ ọlọ́run ọ̀gágun aleluya. aleluya. aleluya ọyà a ti gbọ́ wá hallelujah. ibi tí mo ti máa ń gbàdúrà jù ni tí n bá wà ní tí n bá dá wà. tí bá hmm. fẹ́ yin ọlọ́run kò síbi tí mi ti yin ọlọ́run. hallelujah. kíni ọmọ sọ̀rọ̀ sókè dáadáa mẹ́ta rèé wọ́n náwó sí yín o. fún ìbàdí láàárọ̀ máa ń kọ́kọ́ kọrin okay okay hallelujah ọyá mọ́mì èwo lọ́pọ̀ jù hmm. ẹ jáde lẹ́rọ̀ sista rántí ọyá mọ́mì. tí n bá wà nínú ìjọsìn máa ń kọrin jù okay torí ìgbọ́dọ̀ sin ọlọ́run ni mo jẹ́ máa ń gbàdúrà tí n bá ti délé mi ì nǹkan tó máa ń fà mí kí n lè gbàdúrà ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni ẹ ti bọ́ lónìí. mi ọyọ ẹ̀sọ́ ti ni mo ti ma orin kọ́. mo àti ibi náà. hallelujah. orin a ní kínní tá máa ń ṣe devotional kínní tá máa ń ṣe lọ́fíìsì. àǹtí mi rántí. ṣé ń pè ọ́ kó jáde? ẹ́ẹ́. jẹ́ kọ́ lọ mú ọ kí n tó mú ọ ọ̀yà mọ̀. tí n bá ń ṣiṣẹ́ lọ́wọ́ nígbà mi lórí mi máa ń kọrin àti tí n bá wà ní ilé ìwẹ̀ máa ń kọrin jù. Ah, ìṣẹ́jú mélòó ala ń lò ń lé ìwẹ̀ àdúrà ń kọ́. àdúrà mi ò fi bẹ́ẹ̀ pọ̀ torí mo dọ̀ purọ́ yọ wà máa pọ̀ láti sìn ọ̀ya ebóde márùn báwọn <laughs> jáde lẹ́rọ̀ ọ̀ya hallelujah. ẹ àdúrà mi ò kí ń pọ̀ nínú ilé ṣùgbọ́n tí mo bá ti wà nínú ìpéjọpọ̀ àwọn ọmọ ọlọ́run a máa gbà gan. mo máa ń gba àdúrà torí pé mo máa ń mọ̀ pé irin ló ń pọ́n irin. ok. so ó máa ń jẹ́ kí n fi gbogbo ara gbàdúrà nínú ìpéjọpọ̀ ṣùgbọ́n tí n bá délé mo máa ń ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n kò dàbí mọ́ ẹ ṣeun yóò bẹ̀rẹ̀ padà lónìí. amen ṣùgbọ́n ní ti orin yìí hmm. kò sí mi ò mọ̀ pé èèyàn ń wò mí títì mi ò dẹ̀ mi ò fẹ́ mọ̀ bóyá èèyàn ti ẹ̀ ń wò mí bí mo máa ń kọrin. mo ń fọṣọ mo ń fabọ́ mo ń gbálẹ̀ mo ń rìn lọ èmi àtòrin ni tí n bá wà nú mọ́tò mo lè kọrin láti Ìbàdàn dé Abẹ́òkúta yìí. that's good. so ní ọjọ́ kan mo kọrin láti Ìbàdàn bẹ́ẹ̀ yẹn mi ò fi kan pé méjì tí mo fi dé Abẹ́òkúta lálẹ́ ọjọ́ yẹn. hallelujah so àwọn èèyàn ń wò mí nu mọ́tò pé sẹ́nu òkè ru obìnrin yìí ni. ẹ ń gbà tí ìsẹnu wọn. ọ̀hún ọmọ kó ti di ẹ̀jẹ̀ mi so títí di àkókò yìí mo gùdù ní kí n máa kọrin yìí. àdúrà náà máa increase Amen. God bless you ma mo fẹ́ correct nǹkan irin máa ń pọ́nrin àbí àbí ẹ̀gbọ́n àṣírí yìí nípa ẹsẹ̀ bíbélì yẹn ìwé wo ló sọ. So? ẹ lọ kàwé ẹ bẹ̀rẹ̀ látòní wàásù kẹ̀ka gbogbo ẹ ka gbogbo òwe òwe tán kẹ̀ka gbogbo òwe oníwàásù ó ṣeé ṣe kẹ́ ẹ bá pàdé ńbẹ̀ ẹ sì gbọ́dọ̀ rí kí wá ṣe kẹ́ ẹ lọ gúgù rẹ̀ o tóra àmọ̀ yìí amen praise God ẹ gbọ́ àṣírí yìí ń pẹsẹ̀ bíbélì yẹn pé irin máa ń pọ́n irin bẹ́ẹ̀ bá fi rin pọ́nrin tán kí ló kù fún rin tẹ́ ẹ pọ́n ẹ́ kí lẹ sọ ká lọ lò ní ṣéjoojúmọ́ wá ní rin ọmọ kí rin ọmọ pọ́nrin jojúmọ́ ká má lò ìrìn ọ̀jẹ̀ tán láì ṣèso kankan. bírin bá pọ́nrin bí náà bá ti ràn ṣọ́ọ̀ṣì iná tọ́ràn lọ́ọ́ fi gbábòmíì lẹ́yàá nínú ẹ̀rùn bí wọ́n bá sọ ń lu òkè lọ́dọ̀ wa pé ọyẹ ẹgbà lẹ́yà yẹn ni pé ẹ kíná bọgbó kíná ọmọ ràn kan iná látòní irin ti pọ́nrin lónìí lórúkọ Jésù gbogbo wa pátá là á wúlò sísítà sísítà ọya bóun ni lọ́dọ̀ yín àdúrà ti mọ ohun ṣọ́ọ̀ṣì ẹ bá délé báyìí náà lẹ́bàá tún kì mọ́lẹ̀ ní ọmọ lọ ràì ràì ràì làwọn èèyàn mọ̀ sọ pé à ilé mọ̀ mi ilé mọ̀ mi ilé mọ̀ ọ̀yà. ní church máa ń kọrin mo dẹ̀ máa ń gbàdúrà but nílé nǹkan mm, kan. ẹ̀kọ̀ọ̀kan ọyẹ fẹ́ lomi kò ní jẹ́ kọ̀ọ̀kan mọ́. ah my daughter daughter how are you fire lẹ rí un ọ̀yà. Oh, yeah bí ṣe ń fa ń ta ni ń fa ń lé ọ̀ya ẹ̀sùn máìkì mẹ́nu kéèké èèyàn jẹ. ní church mo máa ń gbàdúrà but in my at home I always read Bible. okay you always read Bible that is good. for a long period like. yeah. one hour. okay ah, one hour is a long period. Oh yeah, the Lord will increase it for you. You see, as you are reading your Bible, so spirit prayer máa ń ṣe kínni ó máa ń wá revival máa ń wá through bible bá a bá lọ dáyàn lẹ̀ ní ìsìn tá a sọ fáwọn èèyàn pé ta ni ń ka bible ńlẹ̀ ah rẹ́rẹ́ òrùn ọ̀ya yes sister. mo lè kọrin tí bá wà ní church mo lè kọrin tí bá wà ní mo lè kọrin mo jẹ lè ka bible ṣùgbọ́n ọ̀rọ̀ bí àdúrà máa ń mú orun kùn mi máa lè gbàdúrà. ah ogun oorun làdúà ṣé ẹ mọ̀ pé kò parọ́ ta ni máa sùn bí àdúrà kan náwọ́ lẹ́rọ̀ o ẹ dáadáa ẹ ẹ láhán bíi ti nátà fi ní sùn bí àdúrà mọ́ àrígbà. praise God hallelujah. èmi tí n bá ti wà nínú ìpéjọpọ̀ àdúrà báyìí torí ẹ̀mí kì í máa ń fẹ́ kí nǹkan kan disturb mi mo máa ń gbàdúrà dáadáa. ok. bó ti bá ti délé i used to sing a song ṣùgbọ́n àdúrà ó máa ń wù mí láti gbà ọkàn mi á máa sọ fún mi pé kí n gbàdúrà but tí bá ti lè fẹ̀gbẹ́ lé ebúsùn tàbí mo jókòó rẹ̀. àdúrà wa máa gba rẹ̀ lọ kápẹ́yìn àtàdúrà lẹ́jọ́ débi àdúrà tó ń jókòó báyìí so tẹ́yìn náà jókòó tádùúrà wa ń sọ pé gbà gbà tọ́ba jẹ́ bí ẹjọ́ ń gbara ṣùgbọ́n nílé ah, kó wá dènà àṣà <laughs> kálukú pẹ̀lú tiẹ̀ thank you ẹ bá ń fún wọn ní microphone praise God so therefore nítorí náà bẹ́ẹ̀ ṣe ń gbọ́ràn kì í ṣe nígbà tí mo wà pẹ̀lú yín nìkan pápá nísinsìnyí nígbà tí èmi kò ṣe kíni tí mi ò ṣe pẹ̀lú yín bayan yẹn gan ni ká gbọ́ràn gan praise the lord my dear friends you always followed my instructions when I was with you and now that I am away it is even more important work hard to show the results of your salvation obeying God with deep reverence and fear. King James sọ pé therefore my beloved as you have always obeyed not as in my presence only but now much more in my absence without your own salvation with fear and trembling. Àwọn tí wọ́n sọ pé for one save is forever saved. Irọ́ ni wọ́n pa o. Ẹsẹ̀ Bíbélì yìí ló já wọn ló já wọn ó ní bẹ́ẹ̀ ṣe ń gbọ́ràn ńgbà tó ń wọ̀n sí ẹ máa gbọ́ràn jù bẹ́ẹ̀ lọ ńgbà tó ń wà bẹ́ẹ̀ bá bóun ò bá wá sí ìgbà yẹn ni kẹ́ gbọ́ràn dáadáa ó wá sọ pé nítorí náà ká máa ṣiṣẹ́ ìgbàlá wa ní àṣeyọrí pẹ̀lú kíni ìbẹ̀rù àti ìwárìrì so ó ti gbàgbàlà ó wàá ṣẹ̀ṣẹ̀ máa ṣiṣẹ́ pé mo yege fún gbàlà yẹn ibẹ̀ yẹn lọ̀rọ̀ ẹ̀kọ́ tó parí ọ̀rọ̀ ìrìbọmi ibẹ̀ ló ti wá ìwà mímọ́ ojoojúmọ́ tó ń yọrí sí gbígba ẹ̀mí mímọ́. mẹ́ta ni ó wọnú ara wọn ìrònú pìwàdà tó níjẹ̀wọ́ ẹ̀ṣẹ̀ nínú ẹ sọ pé one àtúnṣe tó ní ìyára ẹni sọ́tọ̀ nínú ó di mélòó two ẹ̀kọ́ kẹta kókó kẹta ó ní ìwà mímọ́ tó ní ẹ̀mí mímọ́ nínú ó jẹ́ mélòó pèlè mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó bá yege ń bẹ̀ iná ẹ̀mí ò lè kú ẹni tí ó ti yege ń koríta yẹn tó bá ṣèrìbọmi tí ẹ̀kọ́ yẹn ò yé mo láyọ̀ láti sọ fún yín pé ṣubú ṣeré ìgbàgbọ́ nígbé ayé tí ọmọ gbé bọ́ bá gbóná lónìí yóò tutù lọ́la gbà Jésù ó wá parí ẹ̀ ó wá ní bọ́ bá gbóná gbóná bọ́ bá tutù tutù kò gbóná kò tutù òun ó ṣe kẹ́ni wọ́n pọ̀ jáde ìyẹn ni pé kò sọ pé òun ó lé ọ jáde ní church òun ní lè gbénú òun mọ́ torí kò gbóná kò tutù òun ọ̀pọ̀ jáde ọwọ́ alẹ́ máa gbénu chọ́ọ̀chì o that is why we are having men in church that are not in Christ. ìdí nìyẹn tá a fi láwọn èèyàn nínú chọ́ọ̀chì tí wọ́n sì nínú Jésù tọ́ bọ́lẹ̀ yìí wà ó yẹ fún wa ní orin ẹ tẹ́ ẹ. Sion olu tunu ọrùn fún ọrẹ àtàgbàrà àǹkọ. àǹkọ lórí ìjókòó ẹṣẹ ọkàn yín payá àǹkọ hallelujah. èmi ó sọ̀rọ̀ ìyìn ọlá ńlá rẹ hmm. tí ó lógo hmm. àti iṣẹ́ ìyanu rẹ hmm. orin dáfídì ìkarùnlélógóje ẹsẹ̀ ìkarùn-ún ó ní sí ọ olùtùnú ọ̀run fún oore àti agbára rẹ. ẹ jọ ẹ ṣe ọkàn yín payá. à ń kọ ọfẹ gbà wọn fẹ́ sáàfù ẹ báyìí ṣe ọkàn payá. ṣe. Now let us sing it sí aloud. Sí olùtùnú ọ̀run oore àtàgbára rẹ̀ à ń kọ́ hallelujah à ń kọ́. Alléluia. Encore. Alléluia. Sí ọ ìfẹ́ ni tó wà. Sí ọ ìfẹ́ ẹni tó wà nínú májẹ̀mú Ọlọ́run à ń kọ hallelujah à ń kọ gbogbo ẹja kọ à ń kọ hallelujah. rẹ̀ ní ti. Síọ́n agbára ẹni tí. Ohun ẹni mọ́ tó wo ní sàn. Ohun ẹni wo ní Ọrùn rẹ̀ ń ṣí lọ́wọ́ o. À ń kọ́. Hallelujah. À ń kọ́. Àwọn áńgẹ́lì yẹn wọ́n ń tọ́ ẹ o. À ń kọ́ alẹ́ sàmílà ò ní dárìn mọ́ lórúkọ Jésù. olùkọ́ àtọ̀rẹ́. síra olùkọ́ àtọ̀rẹ́. àmọ́nà wa tòótọ́ dópin. àmọ́nà wa tòótọ́ dópin. à ń kọ́. à ń kọ́. hallelujah. à ń kọ́. hallelujah. à ń kọ́. Alléluia. àkáǹtì wọn fún wa látọ̀run báyìí tó bá lè ṣe ọkàn rẹ payá. ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín ìṣe àpọ́stélì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ gbàtàgbára ọlọ́run dé ní ọjọ́ pẹ́ńtíkọ́sì ṣàìfojúsọ́nà parí torí wọ́n rí ẹ̀mí gbà agbára olúwa rán agbára olúwa rán agbára olúwa kí o sì baptisi wa. ẹ ṣe ọkàn paya. tàtàgbára ọlọ́run dé. tàtàgbára ọlọ́run ọlọ́run dé ní ọjọ́ bẹ́ntíkọ́sì ṣàìfọ́jú ìfọ́jú sọ́nà parí. torí wọ́n rí ẹ̀mí gbà. torí wọ́n wàá rí ẹ̀mí mímọ́ gbà lórúkọ Jésù. ọyẹ kọ́ wípé ra agbára o olúwa náà agbára o náà agbára rẹ̀ olùwà. kí o sì bátísì wa. kí o sì bátísì wa. gbogbo wa àìmọ́ ó dèwọ́ wa látòní lọ. oore ìfẹ́ ìwà bíi ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn àti ìgbé ayé ìwọ̀ntúnwọ̀nsì lónìí lọ́wọ́lọ́wọ́ a rí gbà. ẹ lọ hàn iná bàlẹ̀ wọn. ẹ lọ hàn iná bàlẹ̀ wọn. wọ́n sì wàásù ọ̀rọ̀ náà. wọ́n sì wàásù ọ̀rọ̀. ìjẹ́rì ọkàn aró ẹ̀ lọ́rùn o ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbàgbọ́ o sọ lọ́rùn. wọ́n yí padà sọ lọ́rùn. agbára olúwa. rán agbára olúwa. rán agbára olúwa. agbára olúwa. rán agbára rẹ olúwa. kí o sì bá tí sí wa. kí o sì. baptism. tí a ṣe náà ọ̀rọ̀. agbára olúwa. náà agbára olúwa olúwa ràn agbára rẹ olúwa. agbára olúwa. agbára olúwa. kí o sì bàtísì wa. kí o sì. jọ̀fìá ọjẹ́ béèrè fún wa ní bùkún ta fẹ́ fún wa ní bùkún ta fẹ́ fi ògo rẹ kún ọkàn wa fi ẹ̀ṣọ́ rẹ kún ọkàn wa bá ti fi gbàgbọ́ bẹ̀bẹ̀ bá ti fi gbàgbọ́ bẹ̀bẹ̀ fún agbára Olúwa rọ agbára Olúwa agbára olúwa ràn agbára rẹ olúwa agbára olúwa ràn agbára olúwa kí o sì bá tẹ̀sí. ló jẹ́ máa bẹ̀rẹ̀. àwọn ọ̀nà fún ẹ̀mí mímọ́. àwọn ọ̀nà fún ẹ̀mí mímọ́. gbogbo wa fohùn ṣọ̀kan. gbogbo wa fohùn ṣọ̀kan. mo lè rí náà ṣe olúwa. mo lè rí náà ṣe olúwa. tí a ṣe ń lọ̀rọ̀ rẹ. tí a ṣe ń lọ̀rọ̀ rẹ rán agbára olúwa rán o olúwa rán agbára olúwa eu se batizar. Amém. Amém. ọyá bẹ̀rẹ̀ tó fẹ́ nípa tẹ̀mí yes no Holy Spirit béèrè sọ pé olúwa ń tó ló fẹ́ fún mi dà ṣe ọkàn rẹ payá béèrè tí ó mú kírin àjò yìí rọ̀ lọ́rùn bẹ̀rẹ̀ láti lè ṣiṣẹ́ ìgbàlà rẹ ní àṣeyọrí tán ìpinnu ṣe lónìí pẹ̀lú ẹlẹ́dàá rẹ. tán ìpinnu ṣe lónìí. sọ pé olúwa àǹfààní tó fún mi má jẹ́ ń ṣe lóko. Can't you open your eyes, uh, your heart, rather? Can't you open your mouth? Can't you make your request if truly you want to make it to the kingdom of God? Ó ṣe béèrè sórí àwọn tó nílò nípa tara ó ti ṣe tí ó ṣe lórí rẹ̀ béèrè tí ò ní jẹ́ kó o sọ ìyè àìnípẹ̀kun nù kí ẹnikẹ́ni tó bá gbàgbọ́ má bàa ṣègbé ṣùgbọ́n kò lè jogún ìyè àìnípẹ̀kun Lord Holy Spirit Lord Holy Spirit I need you fullness of your presence O Lord in my life family and ministry sweet Holy Spirit my great comforter. Lord Holy Spirit ẹ̀mí mímá tó kún ojú òṣùwọ̀n tó ka tó tún ṣó ẹ̀mí mímá tó ka tó tún ṣó ẹ̀mí mímá tó ka tó tún ṣó I need you Holy Spirit you are enough for me you are my sufficiency Holy Spirit You only and only you I need. Only you I need. Only you I need. Holy Spirit, only you I need. One Ìwọ nìkan ni mo fẹ́. Ìwọ nìkan ni mo One Ìwọ nìkan ni mo fẹ́. Ìwọ nìkan ni mo fẹ́ o wọ́n nìkan ni mo fẹ́ o wọ́n nìkan ni mo fẹ́ o ìwọ nìkan ni mo fẹ́ ó dẹ̀ béèrè ìrànlọ́wọ́ àtòkè wá ó pín ìrìn àjò okun tí kì í tí kì rẹ̀ mo fẹ́ dé kéènà tọ̀run mo fẹ́ bá olùgbàlà wọlé mo fẹ́ dé kéènánì tọ̀run mo fẹ́ bá olùgbàlà wọlé má jẹ́ n kú kí n tó kú má jẹ́ sọ̀ràn ọ̀run nù má jẹ́ jayé gbàgbé ọ̀run má jẹ́ n kùnà ilé ológo ẹnikẹ́ni tó fìra rẹ̀ wọ́n ayé jíjẹ ó kú nígbà tó wà láàyè. olúwa mo kọ̀ láti jẹ́ òkú aláyè akọ́ pé ní sọ ní di ara kò ní èrè kan ẹ̀mí mi máa wá sọ mí di aláyè. sọmi di àlàyé sọmi di àlàyé. ní orúkọ ńlá Jésù Kristu láti gbàdúrà ń tà gbà lónìí ah ok sir ẹ lọ sórí ìkúnlẹ̀ ìyá sọ fẹ́mi mímọ́ súre fún mi olúwa. sóre fún mi sóre fún mi sóre fún mi náà sóre fún mi náà ọjọ́ gba èrè lẹ́nu rẹ̀ sóre fún èmi náà ẹ̀mí mímọ́ jọ jọ jọ jọ jọ ẹ̀mí mímọ́ sóre fún èmi náà sóre fún èmi náà sóre fún èmi náà sóre fún èmi náà sóre fún èmi náà sóre fún èmi náà sweet Holy Spirit ẹ̀mí má jọ súre fẹ́mi náà súre fẹ́mi náà súre fún èmi náà súre fẹ́mi náà súre fún mi jọ jọ jọ ẹ̀mí má jọ jọ ó súre fẹ́mi náà súre fẹ́mi náà bàbá dákun jọ̀wọ́ ọmọ dákun jọ̀wọ́ ẹ̀mí mímọ́ jọ̀wọ́ omi ṣe láàánú. No súre fún èmi náà èmi mímọ́ jọ súre fẹ́mi náà súre fẹ́mi náà aláàánú ni ọ́ fi ìsúre fi ṣàánú mi súre fẹ́mi náà súre fún èmi náà súre fún èmi náà súre fún mi súre fún mi o súre fún mi súre fún èmi náà sóre fẹ́ mi náà olúwa jọ̀ọ́ sóre fún mi sóre fún mi o sóre fún mi sóre fún mi ẹ̀mí mímọ́ jọ̀ọ́ sóre fún mi sóre fún mi jọ̀ọ́ sóre fún mi ẹ̀mí mímọ́ jọ̀ọ́ o ṣàánú mi sóre fún mi olúwa sóre fún mi sóre fún mi ní orúkọ Jésù Kristi olúwa wa láti gbàdúrà ó ti rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó ti gbèpè tẹ́pẹ̀ ń jà lónìí olúwa kanṣu ẹ̀ gbogbo àwa tọ́lọ́run mọ̀ọ́mọ̀ tí òjì á ṣe tán lábẹ́ àwọn tí wọn kì í ṣe tọ́lọ́run tó jẹ́ ọlọ́run mọ̀ pé tá a bá ṣe tán lọ́dọ̀ àwọn tí wọ́n bá gbọ́wọ́lé wa tó mọ̀ pé wọ́n á ba ìran wa jẹ́ torí pé ẹni ègún ọlọ́run ni wọ́n lónìí ìsúre tó yẹ ká gbà látẹnu ọlọ́run lónìí olúwa súre fún wa ó ti rí bẹ́ẹ̀ a ó ṣe rere nínú ọlọ́run nípa ọlọ́run ní ti ọlọ́run gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ fún ayé wa a ó ṣe rere ohun rẹ̀ fún mi látànà pé ibi a rò pé yóò yọrí sẹ́kún lórúkọ Jésù ẹ̀rín làbà ń bẹ́ẹ̀ bí a rò pé yóò yọrí síkú ìyè ni a bá bẹ́ẹ̀. This is the message of the Lord for us in Operation Jesus Only Movement in Great Vision Evangelical Mission International. No matter the wind, no matter the storms, lórúkọ Jésù èbúté ayọ̀ lágúnlẹ̀ sí a sì dé kínání tọ̀run a wọ ọbẹ̀ sinmi kò ní rẹ̀ wá láti sin àgbà òkun agbára oore ọ̀fẹ́ ìmọ́lẹ̀ ayọ̀ ìṣelógo yóò máa pọ̀ sí a ò ní jábọ́ láti ọ̀dọ̀ rẹ iná ìsọjí ràn látòní òun wá irin tí ó pọn òní tẹ́lẹ̀ ìwọ náà di irin tí ó máa pọn irin àwa náà di irin tí ó máa pọn irin olúwa bọ̀mìrin wá orí ọ̀fẹ́ jésù kristi olúwa wa fẹ́ mímọ́ ti ọlọ́run dápọ̀ tẹ̀mí mímọ́ kó máa bá wa gbé láti sìn lọ àti títí láéláé amen. Amen. Amen. In Jesus' name. ejajoko ejajoko Eja Joko papapa. Ṣé náà rẹ̀ dùn pọ̀ wá? Ṣé o gbàgbọ́ pín kàn ẹ́? Sọ́dọ́dọ̀ ẹ̀ àbàwà kò ní jábọ́ lọ́wọ́ wa o nípa orí ọ̀fẹ́ ọlọ́run lọ́la igbó ọ̀rà ní ìpàdé láago méjì ní ọ̀sán bí ọlọ́run bá pèsè fún ọ tí onímọ́tò tí a lè gbé lọ ká gbìyànjú láti tètè débí aago méjìlá sí méjìlá àbọ̀ torí àti assist àwọn tí wọ́n fẹ́ lọ tí kò sí owó mọ́tò lọ́wọ́ wọn. iye ní àkórí ìsọjí ọ̀la ní ìlú Igbóọrà a ti ṣèsọjí ń bẹ̀ yẹn rí tá bá ń lọ sí Megras so tó bá di lálẹ́ àtàárọ̀ ọ̀la wọ́n á ṣàlàyé ibẹ̀ fún wa dáadáa but kò ní ṣì ẹ bá sọ pé ṣáìdì megras lẹ́ ń lọ pé open ground táwọn methodist ti máa ń ṣèsọjí wọ́n máa gbé yẹn lọ síbẹ̀ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn methodist ilẹ̀ ìbàràpá fún iná ìsọjí náà tí ọlọ́run ti pàṣẹ bàbá ìbàràpá dá arákùnrin wa Délé Adédìgbà irú ìsọjí yẹn bọ́lọ́n bá fún wa lórí ọ̀fẹ́ ohun téèyàn máa ń witness ni ẹ̀ẹ̀kan láàrin oṣù àwa tá a jẹ́ ajẹ̀rí ọkàn nínú ìjọ tá a wà tàbí Lord Praise Jesus Only in this Great Vision Evangelical Mission International àwa tí a jẹ́ ajẹ̀rí ọkàn ẹ jẹ́ ká tètè lọ kó má jẹ́ pé àwọn tí wọ́n gbọ́ lórí rédíò nìkan ni wọ́n á wá àwọn tó wà ládùúgbò yẹn tract wà somebody should bring it for me àwọn tract tó kúnlé yẹn ìpinnu rere wà ńlẹ̀ ẹgbà dání ẹ lè pín lójú ọ̀nà ẹ lè fáwọn èèyàn kì í ṣe tìjọ kan ẹ lè bá orúkọ ìjọ yìí ń bẹ torí Great Vision Evangelical Mission International kò kí ń ṣe eh, denomination tó dá wà wà fún gbogbo àgbáyé ni ìdí nìyẹn tó fi jẹ́ pé operation Jesus only ni so and you cannot be here and be member floor member for years àbí ọpẹ́ bò ni ṣé ẹ̀ dàgbà ni kí ló dé ṣé ẹ̀ fẹ́ gbòòrò ni àbèrè èèyàn wá bí kó wá ń wà pòun wá ṣe ọmọ ọ̀ ọmọ ìjọ bàbá ti kẹ́kọ̀ọ́ ọdún mẹ́ta àtààbọ̀ ló fi kọ́ àwọn ọmọ ẹ̀yìn láàrin ọdún mẹ́ta àtààbọ̀ yẹn ó rán wọn lọ fún practical wọ́n lọ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n dẹ̀ mẹ́rin wá praise the lord ṣùgbọ́n tó dẹ̀ dọjọ́ pentikosti tí wọ́n ti gbẹ̀mí mímọ́ bá a ṣe gbà yìí kí ni wọ́n ṣe wọ́n jáde lọ wọ́n lọ jèrè ọkàn so eléyìí kì í ṣe ìjọ ẹ ti rí i ìran àti ìjèrè ọkàn so that is why tó fi jẹ́ pé almost our almost our programs ló jẹ́ pé kò ṣeé sọ pé báyìí nílànà ìsìn wa torí láti lẹ̀lẹ́ ni tó gbélé mi lọ́wọ́ ti sọ fún mi pé kí n má ṣe bí wọ́n ṣe ń ṣe o so reason yẹn tó fi jẹ́ pé kò ẹ kò ṣe predict kò ṣe predict so tó bá ti tó àkókò ó pé english nìkan ló wà ń yẹn àbí ok yorùbá díẹ̀ wà ń bẹ̀ so tó bá ta àkókò ẹni tó bá fẹ́ gbé sí òkè ń bí òkè gbé sí báyìí tó bá fẹ́ ó lè wàá bò english ẹ̀ wà yorùbá ẹ̀ wà ìmíì máa tó rẹ́dì láìpẹ́ yìí ìpinnu rere ìdí tá a fi kọ fún nọ́mbà wọn bíi mẹ́ta síbẹ̀ kò sí nọ́mbà mi ń bẹ̀ nípa àwọn tó bá kà á wọ́n lè fẹ́ ní béèrè so tẹ́bàdẹ̀ ti lè ṣe counseling ẹ kọ nọ́mbà yín sí ẹ̀bí báyìí kọ fóònù nọ́mbà yín síbẹ̀ so that àwọn tẹ́ bá wàásù fún ẹ máa lè follow wọn up jésù ń bọ̀ láìpẹ́ yìí o àwọn ìṣẹ̀lẹ̀ àbàmì ń ṣẹlẹ̀ bí kí wọ́n rí àwọn kan rángẹ́lì tó fò tàbí tó wà pí àǹsánmọ̀ are we around ta lórí àwọn nǹkan yẹn wọ́n sọ̀rọ̀ kan fún mi láìpẹ́ yìí ní ìdèrè mi mọ how how true it is I mean it was so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi ìránṣẹ́ ọlọ́run kan sùn ní olúwa ní on the ten ọ̀sẹ̀ tá à ń parí lẹ́nu ṣé wednesday kan nìyẹn ṣebí sunday monday ní eight on wednesday Wherever báyìí ni and that was the end. that was the end want send our messages wọ́n sí wa pastor peter pastor peter chan chan chandred láìpẹ́ chandred mo ti yes òyìnbó ni is an evangelist is an evangelist in ni wọ́n so they bá preach in english one interpret in french one so wẹ́rẹ́ ní ọjọ́ Wednesday àwọn akọni ń lọ ẹ lọ máa wádìí àwọn àwọn ajínrere àwọn tó jẹ́ pé ayé ò tiẹ̀ gbòòrò àwọn akọni ń padà sílé Ọlọ́run ń pe àwọn tó jẹ́ tiẹ̀ ń pè wọ́n sílé gan báyìí ọ̀rọ̀ yẹn ń ṣe pé àwọn tó bá ti jẹ́ tòun tí tó jẹ́ pòun mọ̀ pé wọ́n yẹ fúnlé tán bá sì kìrà ń pẹ́ báyìí á gbàdúrà wọn ò ní dáhùn wọn á máa pè wọ́n sọ́dọ̀ tọ́ba kàn mí tọ́ba kàn ẹ́ ṣàyẹ̀ sọ ẹ jọ̀ọ́ kópa tó kàn ẹ́ nípa ìyìn rere o torí ọlọ́run gbọ́rí ọ̀fẹ́ ọlọ́run àmà tó gbọ́ ọjọ́ ìsọjí jòun àmà tó gbọ́ ọjọ́ ìsọjí gbògílà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iṣẹ́ olórùlé kan àti ẹ̀ ti bẹ̀rẹ̀ rárá pẹ̀lú ntọ́lọ́run sọ àwọn àṣírí ibẹ̀ ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá ń sọ di mímọ́ ẹ̀ mọ̀ àwọn ọ̀dọ́ tó ti wà wasted níbẹ̀ ìdílé kan wà jẹ́ pé ńgbà tán sọ ìṣẹ̀lẹ̀ inú ìdílé yẹn fún mi bọ́dọ̀ ṣe pọ̀ tó ẹyọ ẹnìkan so ló kù nù wọn ẹyọ ẹnìkan so yẹn náà wá jẹ́jẹ́ wá a àṣírí pọ̀ lọ́wọ́ ọlọ́run gbogbo ẹ̀yin tọ́lọ́run rán lọ tó ń sọ bíi tíì ẹ máa lọ tẹ̀ ń ṣa ìgbọràn ìkàlẹ̀ ń ṣe o ìkàlẹ̀ ń ṣe o ìkàlẹ̀ ń ṣe o a ọlọ́run fẹ́ lù ẹ́ láti tú àwọn tó wà nù gbèkùn sílẹ̀ ni bọ́ọ̀ bá panu mọ́ Mordecai of Esteri níta ló mọ̀ bóyá torí àkókò yìí onẹ́sùnmọ́ tó ọba kọ̀ ìgbàlájú àti ọ̀dọ̀ àwọn ẹlòmíín wá ṣùgbọ́n ìwọ àti ìdílé bàbá ẹ̀ á pa irun kí ló dé tó máa fi fààyè gba ìparun ẹyọ ẹnìkan sọ ẹyọ ọ̀dọ́ kan sọ tó kù ní gbogbo sẹ́ẹ̀tì wọn bá ń ṣe wọn ní fámìlì yẹn ló ní ọ̀dọ́ jùnú nílùú yẹn gbogbo wọn dẹ̀ sí kún kọ̀ọ̀kan wọn dẹ̀ sí kún kọ̀ọ̀kan tó fi kọ ẹyọ ẹnìkan sọ lẹ́yìn ẹnìkan ṣo tó kù yẹn náà òun náà wàá kúrò ń bẹ̀ òun náà wàá pinnu ó wàá jẹ́jẹ́ wàá jẹ́jẹ́ ó gégùn pé tí òun bá tẹ ilẹ̀ ní ìlú yẹn pé tí ẹsẹ̀ òun bá fi tẹ ilẹ̀ nílùú yẹn á jẹ́ bóyá pé òun wọ mọ́tò mọ́tò tó ń wọ̀ wá fẹ́ já èrò sílẹ̀ níbẹ̀ lòun wá wà lákọ̀ọ́kàn náà wá ní kóun ọ̀bọ́lẹ̀ kéèyàn yẹn fi ṣe kínni pé n tó lè mú kẹ́sì òun tẹ̀lé ń bẹ̀ nìyẹn whereas ọlọ́run ní purpose fún wọn bẹ́ẹ̀ mo fẹ́ fọlọ́run bẹ̀ yín kékeré kọ́ ni ajínrere ajẹ̀rí ọkàn ẹni tó ti nígbàlà tó ti dàtúnbí tó bá jókòó sílẹ̀ tó sùn lásìkò ìtara bá rọ̀ tẹ̀ ń wá délé gbogbo tẹ̀ ń bá ẹ sọ pé mo ní kò dájú pọ́mọ ọlọ́run ni. iṣẹ́ ọba náà lásìkò yìí ó ń fẹ́ ìkanjú torí ọmọ apànìyàn yẹn ń bọ̀ iṣẹ́ rẹ̀ dẹ̀ ni kó jí kó pa kó sì ṣe kẹ́ni kó parun ṣó wá yẹ kí wọ́n lẹ́jẹ̀ lọ́rùn kún àwọn ẹ̀jẹ̀ tó ti wà lọ́rùn rẹ̀ so àsìkò yìí àsìkò yìí rere ni a dẹ̀ máa náwó bọ́ bá gba ká lọ gbàrú ká gbà ní o èmi náà kì í ṣọ̀lẹ o èmi náà kì í ṣọ̀lẹ o mi ò ń ṣọ̀lẹ o mi ò kì í ṣọ̀lẹ o mo sì gba iṣẹ́ lọ́sẹ̀ yìí o lọ́sẹ̀ yìí mo sì gbàṣẹ́ ó tẹ̀ pé mi ò ti gba one naira mo ṣe ń ṣiṣẹ́ mi ń sìn ni pé ẹni iṣẹ́ tí mo bá gbà ẹ ń ṣe kí n parí ẹ̀ ná ẹ gbọ́ tẹ́ bá gbọ́ tó bá tẹ́ yín ẹ sanwó torí tí wọ́n bá ti fún mi one naira ntẹ máa gbọ́ ni pé pásítọ̀ náà sì pera wọn wọ́n sì gbowó o wọ́n sì gbowó o so ọgbọ́n tí mò ń dá nísìn nìyẹn bá ti gbaṣẹ́ àwọn tó máa ṣẹ́ máa pè wọ́n síbẹ̀ nǹkan báyìí mo fẹ́ tán bá ti ṣe wọ́n á sẹ́ndẹ̀ sí mi máa gbọ́ máa adjust adjust nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí ọ̀ya jọ̀tí ń bá ráyè máa wá ní studio pẹ̀lú wọn ọ̀ya ẹ̀ play ẹ̀ ọ̀ya ẹ̀ ṣe léyìí ọ̀ya ẹ̀ ṣe léyìí ọ̀ya ẹ̀ ṣe léyìí owó ṣẹ́ yín rèé so ó ṣe ò ṣe á ṣẹ́kù fèmí náà ètò bá ṣẹ́kù yẹn náà inú yìn rere náà ló ń lọ so kò sí bá a ṣe ní ná owó ṣé ìránṣẹ́ Jésù nìkan ti kó lọ́rọ̀ thousand báyìí ọ̀rọ̀ millions ni ní àná látún another ninety thousand server sí radio station tá à ń lò lọ́hùn ninety thousand server yẹn kò pé owó ọ̀sẹ̀ mẹ́ta gbogbo owó tá a san tẹ́lẹ̀ ọjọ́ mẹ́wàá péré ló ká ó dẹ̀ ti tán lọ́jọ́ Tuesday lọ́jọ́ Wednesday so a gbọ́dọ̀ tún sanwó lánàá ìyẹn ní station kan o station kejì tá a sanwó sí ìyẹn máa tán ní ọjọ́ Monday tó ń bọ̀ yìí so a sọ̀rọ̀ ti bí o a sọ̀rọ̀ ti bí rárá o so a máa náwó kò sí bá a ṣe ní náwó ṣùgbọ́n kàkà kábọ̀ ọlọ́run lójú jẹ́ a máa padà sí kọ̀kọ̀ ni a máa bọ́ lọ́n sọ̀rọ̀ olúwa ibi tó dèrè o tó ń ṣe ìpè ìpèsè tó ń ṣe ìpèsè so ẹnì kọ̀ọ̀kan wa ntọ́lọ́mbá dẹ̀ fi sí ẹ nípa eléyìí kì í ṣe àfipá ṣe é ntọ́lọ́mbà ti fi sí ẹ lọ́kàn ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tá à ń sí Republic of Benin lẹ́sìn pàṣẹ tá gbà ó ti expire ìjọ òun lọ ní thirteen ẹ̀ní tó bá mú wa nu mọ́tò ń bẹ̀ yẹn sìn lẹ́sìn pàṣẹ tá gbà oṣù kan ni ó ti expire lẹ́nìí so tá a bá máa lè gbé mọ́tò wọlé ní Monday tó ń bọ̀ ń sìn àtúngbọ́dọ̀ gbalẹ̀ sí pàṣẹ mi lẹ́nu bọ́dà wọn dẹ̀ fún wa lólóṣù mẹ́ta wọn sọ lóṣù mẹ́ta mọ́. So wọn sọ olóṣù méjì olóṣù kan ni oṣù kan yẹn dẹ̀ ten thousand seven ni so ten thousand seven yẹn gbà tá twenty five thousand naira nìyẹn yes twenty five thousand naira nìyẹn nísìnyí ó dín díẹ̀ ní twenty five thousand bíi twenty thousand plus ní báyìí but báyìí as at today bàbá táyé rọ ajínrere tára bá rọ̀ sí lẹ́sìn kọ́ máa ń tọ́gbà bàbá táyé rọ wà ní kútọ́nu bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí iṣẹ́ ìránṣẹ́ Republic of Benin odidi iṣẹ́ ìránṣẹ́ mi ọ̀tọ̀ ni that they will prove to you pé òrìṣà làwọn ń sìn yes a máa sọ fún ẹni ẹni ẹ̀mí tí ń bá ẹlòmíì jà òun fún rẹ̀ mọ́ ó máa wọ́n máa sọ fún yín confam ni kò ń ṣe bójúbójú wọ́n á jẹ́ kẹ́ ẹ mọ̀ ni wọ́n dẹ̀ kí ń àtáàkì èèyàn kọ̀kọ̀ wọ́n á jẹ́ ọmọ pa wọ́n ń bẹ́ ẹja tí wọ́n á jẹ́ kó mọ̀ àwa ń ṣòro ń jọ Tuesday mọ́jú Wednesday lẹ́nìkan wá bá wa làájì kan wá bá wa nù ṣòro yẹn ṣe aṣọ fún délégué àdúgbò ìyẹn baálé àdúgbò ṣe agbàwé lọ́wọ́ ọlọ́pàá ó dẹ̀ mú fóònù ó dẹ̀ capture wa ó dẹ̀ fi sórí platform wọn so ibẹ̀ yẹn ò ń ṣe kinní kò ń ṣe kinní tó ti máa sọ pé a nílò àdúrà mo mọ tí mò ń sọ mọ nǹkan tí mò ń sọ a sì lè láàlọ toro sọ pé ká lọ so ibi tó sì ní ká lọ ibẹ̀ ní dúró dè wá so tó o bá jókòó nsìn tó o sọ páráró ẹ tó jókòó sí the bread and butter Christian Christianity rather ojókòó pé kógun ṣẹ́ kógun ṣẹ́ tó bá jẹ́ yẹn lọ́nba ká ẹni tí ò ní Jésù gan-an òun náà ń ṣàṣeyọrí inú owó tó bá jẹ́ torí kọ́mọ rẹ̀ ọmọ bá kú nìkan ló ṣe gba Jésù èèyàn wà tí ò ní Jésù ọmọ rẹ̀ ò kú o bá jẹ́ pé torí kò lè ra lé ra mọ́tò kọ́ lé ra mọ́tò ẹni tí ò ní Jésù bó bá jẹ́ torí yẹn nìkan ni o bó bá jẹ́ torí yẹn nìkan ni wọ́n fẹ́ sọ fún ẹ pé ò ní di Jésù bọ́tọ́ bá jẹ́ pé torí pé o fẹ́ ṣèfẹ́ bàbá o fẹ́ ṣèso o fẹ́ dọ́rùn bá ní ó múra àsìkò tá a wà kì í sàsìkò oorun ó ní èmi kò lè ṣàìwà nídìí iṣẹ́ bàbá mi nígbà tí í ṣe ọ̀sán oòrùn ń bọ̀ gba ti ẹnikẹ́ni kì yóò lè ṣe kíni yóò lè ṣiṣẹ́ ṣe nọ́tìsì nǹkan kan ṣá pé lóòótọ́ iná tọ́lọ̀ ń sọ fún mi pò ń dá sípò bẹ́ẹ̀ pé ó jó ga ju ipò mi lọ ṣe é ti nọ́tìsì ẹ̀yin tẹ́ ń gbọ́ ròyìn ayọ̀ bọ́ bá di aago mẹ́fà nírọ̀lẹ́ yìí nísìnyí ẹ̀tún ẹ̀lọ́ ẹ̀lọ́ facebook abẹ́yìn tẹ́ ní application jésù nìkan lọ́wọ́ a máa wà lórí ìsọjí jésù nìkan ní rédíò àjáwẹ̀rẹ̀ ẹ máa rí i pé kọ́ ti pọ̀ àti ní láti create group ọ̀nà tọ́lọ́run wà ń gbà ẹ̀kọ́ ni o kò ju àwàdà kò ju eré nínú ẹ̀ lọ́lọ́run fi sí àmì àti ìyanu tẹ̀lé àwọn abàmì ẹ̀rí. nínú teaching nú ẹ̀kọ́ jọ kọjá síbi tó lọ sọ pé kò lọ kó má bàa jogún òfò lópin àjò ẹ àsìkò ìjẹrí ọkàn láwa àsìkò àti jẹ àti mu kọ́ ni o àsìkò àti jókòó tẹtẹrẹ kọ́ ni o àsìkò láti so èso nítorí unexpectedly the trumpet shall do what sound ó máa pé máa tó dùn ọ́ kí ló kù mélòó ló kù nọjọ́ ayé wa kí ló kù sọ pé à ń jókòó kí là ń jẹ gan oúnjẹ ọ̀ǹda mo láyọ̀ láti sọ fún yín pé tí wọ́n bí bẹ́tà tí lọ́hùn yes wọ́n free wọ́n free àwa lẹ́pọ̀ wọn times two yẹ táwa ń rà láwọn ń rà àwa ló ń jẹ wọn àwọn ò gbọ́dọ̀ fi ata sí ọbẹ̀ báwa ṣe ń lò ń bí bẹ́ẹ̀ ni ẹ máa lọ ẹ máa rí náà àbí mo sọ̀sọ́ kú sọ ni dáàdi hallelujah ńkọ́ is not around wọn sá atalẹ̀ atajọsí atalẹ̀ ginger nkankan um, turmeric àbí kíni gbogbo àwọn nǹkan yẹn ni àwọn nǹkan tó ń fi ń ṣe ọbẹ̀ wọn wọn ẹ mọ iye tẹ́ ra ta ni bàbá ti ń lọ tó bá ti bàbá ti ń dọ́jọ́ dàn bàbá fẹ́ rẹ jà dá èyí tá a lọ èyí tá a rántí dá a rántí torí mọ́tò ní fọ́tì lọ́nà so ìkanjú la fi lọ tá a rántí ra ẹja dání ẹ bẹ̀rẹ̀ lọ́jọ́ èlò náà rẹ̀ jà lọ rà. so but tí wọ́n bá ti ní Jésù tí wọ́n ní sinmi ọkàn so wọ́n á máa fi ayọ̀ gbé ìgbé ayé wọn. òfin pọ̀ ń bẹ̀ yẹn ah òfin pọ̀ ń bẹ̀ yẹn à ń ṣe ìṣòro nu kọ́ńpáǹdì ilé ibi tá a dé sí nù ilé wọ́n tún wá bá wa pé bólẹ̀ ti gbàwé ẹ wá rí ẹ̀yin láǹfààní àti ṣèṣòro ńlẹ̀ yín kò sẹ́ni tí ó mú yín o ẹ wá nírẹ̀wẹ̀sì àwọn tá a jọ pàdé lọ́rùn nìyẹn o tó bá ṣàwáwí gbàrà ọlọ́wà wá pè nú wọn jáde pé orílẹ̀-èdè ti yín rọrùn ju tiwọn lọ síbẹ̀ ó mẹ́kì ẹ̀fọn síbẹ̀ ó ṣiṣẹ́ tí mo máa ń tó ń ṣe o máa ń tó ń ṣe o eh, ìjíròrò tá a fẹ́ ní kóṣù tó parí iṣẹ́ ń lọ lórí ẹ̀ a fẹ́ jíròrò ìrere ìgbani àwọn akọni ìyìnrere kí n lójú wọn rí ń pápá á láǹfààní àti ní àwọn tó jẹ́ pé wọ́n sì wà ní pápá àwọn tí wọ́n lọ ṣẹ̀wọ̀n torí pé wọ́n lọ wàásù ìyìnrere kì í ṣe Paul apostole nìkan ó ń ṣẹlẹ̀ ní contemporary world tá a wà yìí àwọn kan wà ní prison báyìí báyìí àwọn tí wọ́n ti bẹ̀ lọ tí wọ́n ti bẹ̀ jáde wá ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn ẹni ọwọ́ ẹ̀wọ̀n tó fà wọn kan sẹ́wọ̀n. tó bá wà nídìí ìgbàgbọ́ pé kọ́mọ mi má kú kí sí ọlọ déédéé nìkan òyìnrí Jésù gbà òyìnrí Jésù gbà. sàsìkò ní láti jóná fún ìyìn rere olúwa yóò sì ràn wá lọ́wọ́ so bí ọlọ́run bá fi owó sí ìkáwọ́ rẹ kàkà kó o tọ́jú owó yẹn pa láì mọ tí ó wù lọ́la tówó rẹ bá wúlò fún ìrere jésù a nílò owó ṣùgbọ́n a lè fi ipá gbà á mo sọ two hundred thousand naira kan síbì kan ní ọ̀sẹ̀ yìí mo sọ pé bì pé ọ̀nà ẹ̀ là fún yín rere pé four hundred thousand naira la nídìí owó tá a rí ò tó bẹ́ẹ̀ rárá bọ̀ mo ní láti wá two hundred thousand naira kan mo sáré san síbẹ̀ pé ká sáfi di àkókò yẹn ló jẹ́ pé nǹkan míì lẹ́nu yẹn yí mọ́ wa lọ́wọ́ dà two hundred thousand naira yẹn títí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mi ò tí ì rí gbà mi ò dẹ̀ lè torí ẹ̀ dúró ó ní ìtara ilé rẹ̀ ṣe kí ni jẹ̀mìrún jẹ̀mìrún tó bá ti jẹ́ pé fọyín rere ni ah nǹkan tó tiẹ̀ wá sọ nípa àwọn ọmọ yẹn ọkàn mi ń pòǹgbẹ ọkàn mi ń pòǹgbẹ anytime táwọn ọmọ yẹn bá ti ní ọlídé káríbì kan tí wọ́n á máa dé sí wọ́n á máa dé sí tí wọ́n ní orin tí wọ́n gbọ́ ń bẹ̀ yóò yàtọ̀ ọ̀rọ̀ tí wọ́n gbọ́ ń yóò ṣe kínni yóò yàtọ̀ ìwà wọn ń yóò ṣe kínni yóò yàtọ̀ bá lọ́mọ tó fẹ́ lọ lóde lọ́dọ̀ ẹ̀gbọ́n ìyá bàbá màmá àǹtí sista yín tó ẹ jẹ́ kọ́kàn wá kó tó lọ lọ lóde lọ nọ́ọ̀sì oṣù kan tí wọ́n bá fi sọ lóde kí wọ́n wá lo ọ̀sẹ̀ kan kí wọ́n tó lọ bí wọ́n bá dọ̀hún ọ̀sẹ̀ kan yẹn á kọ́fà ọ̀sẹ̀ mẹ́ta tán fẹ́ lò ń bẹ̀ wọ́n bá dẹ̀ dé padà kí wọ́n dé síbẹ̀ kí wọ́n débẹ̀ kan yìn lọ́hún gbogbo ẹ̀yin tẹ́ bá ní machine ránṣọ àlòkù tẹ́ lò mọ́ ta lè tún ṣe ẹjọ́ mo nídìí ẹ̀ ṣé mo wà nù tí mo meditate lé lórí títí dè ní ti di àárọ̀ yìí ǹtẹ́ bá ní máa ṣe ìránṣọ tẹ́lò máa tó ṣe é tún ṣe so a ní níbẹ̀ a fẹ́ create workshop so àárẹ̀ kápẹ́ńtà tí ó bá wa kan ẹsẹ̀ sí mo ní bọ̀dá kan lówó dé tó máa ń tún máa ṣe ìránṣọ ṣe so gba àwọn ọmọ yẹn ètí ò lágbára àti lọ kọ́ sí ọwọ́ kí wọ́n wá so kan wá kọ́ àárẹ̀ àti àárẹ̀ àwọn tí ó bá wa kọ́ wọ́n ń tẹ́ lọ́rìn ara àwọn tí ó bá wa kọ́ wọn láwọn ṣe ọwọ́ bíjọba ò bá ṣètò fún wa ká ṣètò fúnra wa ká lè wí ń pa tiwa pé ń gba ayé wa á ṣe wọn tá a lè ṣe kíni tá a lè ṣe á sì ní ṣẹ́nu ìnira má wo pé àwọn ọmọ yìí sọmọ rẹ o ọmọ rẹ kọ́ lọmọ tó wá jálé yín o bọ́ ọ bá bójú tó ọmọ ọlọ́mọ tí ìsọmọ rẹ ní ọmọ ọlọ́mọ ò ní padà wá jálé o gbogbo àwọn pásọ yẹn gba àwọn wòlíì yẹn ẹ lè rọmọ ọ̀pọ̀lọpọ̀ wọn Nàìjíríà ẹ fi wọ́n lẹ̀ ẹ sọ pé kàn máa gba owó lọ́wọ́ wa kàn máa kówó jọ ọmọ wọn padà wálé ó ti ń kàn wọ́n ẹ̀ mà pò ń kàn wọ́n ni díẹ̀ ni ẹ ta fi ń lo security ọkàn wọn ò balẹ̀ torí àwọn òbí tí wọ́n gba owó lọ́wọ́ wọn àwọn ọmọ wọn ti ń sọ́fà débi pé àwọn ọmọ ti yarí mọ́bì lọ́wọ́ apá òbí ò ka ẹ bá mi sọ fáwọn pásítọ̀ yẹn pé yọ padà kàn wọ́n o ó máa kàn wọ́n máa kàn wọ́n gba àwọn olóṣèlú tí wọ́n jókòó síde káríkájẹ ó ti ń kàn wọ́n báyìí reality ni ó ń kàn wọ́n lọ́nà tó jẹ́ pé wọ́n àrò inú ẹ̀ tí wọ́n bá sọ fún wọn pé tí wọ́n bá sọ fún olóṣèlú mi pé wọ́n á jí gbé á ṣe kí ni á jiyàn wọ́n jí wọn gbé sí àbọ̀ jí wọn gbé wọ́n á jí wọ́n jí wọn gbé wọ́n tó ń pa àwọn security wọn. gbà tẹ ní àwọn òbí wọn lára ẹ wá jókòó ẹ wá ń wọ mọ́tò ẹ wá ní bullet proof ẹni ṣoògùn àfẹ́rìfáyán ló ṣàrìnà kò fẹ́ díẹ̀. àwọn ọmọ yẹn ti wá dàgbà nu tẹkinọ́lọ́jì ju àwọn tí wọ́n pera wọn ní ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú jẹgudu jẹra lọ òpin wọn ti dé yóò ṣojú gbogbo wa amen amen lùwà yóò ràn wá lọ́wọ́ sóhun tó bá wà nípa rẹ̀ ṣáá ṣáá operation jesus ń lè ń ṣe bí tá a ti ń kó ọ̀rọ̀ jọ fún ìfún lílò fún ara ẹni. E bàjẹ́ bí a ti ń kọ́rọ̀ ọjọ́ ni kì í ṣerú mọ́tò yẹn la máa gbé kiri tí bá ṣe pọ́lọ́run dáhùn àdúrà ní ẹ lọ dáadé aleluya àtàwọn tá a jọ ń lọ ẹ bèrè lọ ọmọ mi tó jẹ́ john ẹgbẹ́ títì ni mọ́tò ò bá sùn ọjọ́ tuesday tá a lọ monday la kún lé náà ọjọ́ monday láàrin bèsè sí làárọ̀ bẹ́ẹ̀ mọ́tò paná sí. Si dáàdi tán drive àwọn gbé ọ̀kadà lọ láàrò pé káwọn lọ wá bátírì bẹ́ẹ̀tì ti já mi àti dáàdi hallelujah àti john náà wà ń di mọ́tò ilẹ̀ dẹ̀ ti ṣú amen ipò bẹ́ẹ̀ la dẹ̀ ń lọ. gbà tí mo ti ròyìn pé ọwọ́ ìṣòro mo ní olúwa rán ìrànlọ́wọ́ sí wa. Si kí ló ń ké pọlọ́n lé lórí ṣáájú tó rán ẹ ló wà tó bá jájò tó rán ẹ ló wà tó bá pé kò disappoint rí mo ṣe a ti ń dá àwọn mọ́tò dúró pé kan jọ kan yá wa ń bátìrì ta lè fi start torí bí a dúró sí yẹn léwu mọ́tò dúró mo ṣe bí ẹ̀mí mo ṣe ṣí mi yẹ mo ṣe ní olúwa rán ìrànlọ́wọ́ sí wa the next car tó ń bọ̀ báyìí ẹjọ́ ẹ dúró ẹjọ́ ẹ yá wa ń bátìrì yín ó dẹ̀ dúró n tó fọ́nì ni pé klọ́ọ̀sì mọ́tò ẹ̀ ò dáa ó mánéjì ẹ̀ lọ ní still ó dúró máa lọ bá wọn mo ní ìránṣẹ́ ọlọ́run ni wá à ń lọ sípò bẹ́ẹ̀ ni báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ sí mọ́tò wa wà ní òkè wà rìvásì bẹ́ẹ̀ no clutch tó sáré gbà sí bẹ́ẹ̀ síwájú wa páàkì mọ́ wa wà yọ bátìrì yẹn fún wa. torí pé ọlọ́run mọ̀ pé a nílò ìrànlọ́wọ́ ntọ́pọ̀lọpọ̀ wa ò fẹ́ rí ìrànlọ́wọ́ gbà ní pé ìdí ntọ́lọ́run ẹ̀ kọ́ lọ wà padà sẹ́nu tó ní kó máa ṣe lóòótọ́ kì í rọrùn níbẹ̀rẹ̀ ṣùgbọ́n nǹkan kan ni pé a máa jó lóòótọ́ sí ọ̀rọ̀ rẹ̀ máa jó lóòótọ́ sọ̀rọ̀ rẹ̀ sontọlọnba fèsì pa yín lílọ every monday yẹn kò kì í sọ̀rọ̀ hundred thousand naira o. every Monday every Monday or hundred thousand naira tí o bá pé one fifty thousand naira as e close to every Monday and then where is the money where is the money can we now because of that dúró at the same time on ń tẹnumọ́ ọ̀rọ̀ olórùlé Too much is given much is expected so lórúkọ Jésù Olúwa ràn wá lọ́wọ́ ntọ́lọ́mbà fi sípa yín tó bá jẹ́ cash ẹ jẹ́ ó tẹ̀ wá lọ́wọ́ kẹ́ tó lọ tó bá jẹ́ pé ẹ fẹ́ fún wa ẹ fẹ́ sẹ́ndẹ̀ sáka nọ́mbà ni ẹ béèrè ẹ̀ wọ́n á fún yín láka nọ́mbà tá ń lò kópa tiẹ̀ ká lè sọ ń rẹ pé o ṣe wọn tó lè ṣe ẹ̀yin tẹ́ bá ní mọ́tò lọ́la ẹ bá wa kó wa wọn bá wọn tẹ́ bá lè gbé ẹni lè gbéyàn méjì ẹni lè gbéyàn mẹ́ta lẹ́yìn náà lè sọ pé a fẹ́ ti bí kóchì àlọ́ mo ṣe sọ lórí rédíò láàárọ̀ yìí pé ẹni ọba alága ńlẹ̀ kò ṣe kínni kókó wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ ìjọ wà ń gbó ọ̀rà àbí so àwọn àga chọ́ọ̀chì ló yẹ ká ṣe kínni ká lọ kó ṣùgbọ́n ní ìsìn ó ti di kóńkó já bẹ́lẹ́ kálukú ní í ṣe tiẹ̀ ó yẹ dìde akọmọ̀nà wa o yòókù ayé mi tí ó sálà yóò sì tún ta gbòǹgbò rẹ̀ sísàlẹ̀ yóò sì so èso rẹ̀ lókè yòókù ayé yín tí ó sálà yóò sì tún ta gbòǹgbò rẹ̀ sísàlẹ̀ yóò sì so èso rẹ̀ lókè yóò kó ayé wa tí ó sálà yóò sì tún ta gbòǹgbò rẹ̀ sísàlẹ̀ yóò sì so èso rẹ̀ lókè àmín lórúkọ Jésù hallelujah ògo àmín mélòó láàkè yẹn thirty are we set for that praise the Lord hallelujah Ogo àmín hallelujah Ogo àmín hallelujah Ogo àmín hallelujah Ogo àmín. Aleluya ògo àmín. Aleluya ògo àmín. Aleluya ògo àmín. Aleluya ògo àmín. Aleluya ògo àmín. Aleluya ògo àmín. Aleluya ògo àmín. Aleluya ògo àmín. Aleluya ògo àmín. Aleluya ògo àmín hallelujah ògo àmín hallelujah ògo àmín hallelujah ògo àmín hallelujah ògo àmín hallelujah ògo àmín hallelujah ògo àmín hallelujah ògo àmín hallelujah ògo àmín hallelujah ògo àmín hallelujah ògo àmín hallelujah ògo àmín hallelujah ògo àmín hallelujah ògo àmín hallelujah ògo àmín aleluya ògo àmín aleluya ògo àmín aleluya ògo àmín aleluya ògo àmín aleluya ògo àmín aleluya. last one aleluya ògo àmín. sí olúwa ọlọ́run olódùmarè.